والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أرجو فون الله وباوا أباتي أداوا توسي سواني مسلمي توسي والوكا إنه مليان النبي محمد صلى الله عليه وآله وسلم lẹ́yìn wá àgbà náà ohun tí a bára wa sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí òun náà lọ̀rọ̀ nípa àwọn bàbá wa ọ̀rọ̀ nípa àwọn ìyá wa nínú ẹ̀sìn Islam àwọn bàbá tiwa àtàwọn ìyá tiwa nínú ẹ̀sìn Islam àwọn náà ni àwọn sàhábà ridwanullahi alayhim ajma'in àwọn tó dúró ti anabi sallallahu alayhi nígbà tí ó sẹ́nìkan wa àwọn ẹni tí wọ́n kún nígbà tí àwọn èèyàn ò sí àwọn tí wọ́n jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún nígbà tí gbogbo èèyàn kọ̀ tì àwọn tó ṣe pé àwọn náà ni wọ́n gbé àṣẹ ẹ̀sìn Islam àwọn náà ni wọ́n tàn ká tó fi dé gbogbo ibi tọ́lọ́run bá ní kó dé. أولئك آبائي فجئني بمثلهم إذا جمعتنا ya jarirul majamiu àwọn bàbá tèmi nìyẹn o àwọn bàbá tèmi nìyẹn àwọn sàbẹ anabi sallallahu alayhi wa sallam tí wọn bá tún láwọn bàbá mi tí wọn ṣe fi wé àwọn sàbẹ tí wọn bá láwọn bàbá mi tá a lè fi wọn jọ àwọn sàbẹ wọn náà kó tiẹ̀ jáde àwọn bàbá tó jẹ́ ọ̀ranyàn lórí wa pé ká nífẹ̀ẹ́ wọn àwọn bàbá tó jẹ́ ọ̀ranyàn lórí wa kájẹ́ ni tí ń ṣe báwọn náà ti ṣe ṣe nítorí pé àwọn lẹni tá a ní àmàdájú àmàyéké nípa pé ń bẹ nù wọn ẹni tó lọ ti sàdéhùn àlùjánnà fún ṣáájú kó tó dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà iná lọ́fà ló fi jẹ́ pé téèyàn bá ń tọ ojú ọ̀nà kan àbí èèyàn bá ń gbé ìgbésẹ̀ kan tó náà ló ní àwọn ọ̀gá nínú ẹ̀ táwọn ọ̀gá ti ń kọ́sẹ̀ wọn àwọn ọ̀gá tó ṣe pé wọ́n jẹ́ àwọn ẹni tí fi ń ṣe àpèjúwe bó ti yẹ kárìn bó ti yẹ kátọ̀ wọ́n bá jẹ́ pé wọ́n yìí sàwọn sàbẹ̀ anabi sallallahu alayhi wa sallam á máa sọ fún kékin lọ́ọ́ fẹ́ rí mú bẹ́ẹ̀ kí lọ́ọ́ wà ń bẹ́ẹ̀ àbíta lẹ́ẹ̀lẹ́ rí mú alápèjúwe example ẹ̀yọ̀kan ni ẹ mú wa nínú àwọn ẹni tẹ́ pé láwọn ọ̀gá ti yún tọ́lọ̀ ti sàdéhùn àlùjánnà fún kótó kú kò sí yàtọ̀ sáwọn sàbẹ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tẹ́bẹ́yìn náà ti gbọ́ nípa ẹni mẹ́wàá tọ́lọ̀ ti sàdéhùn àlìjáná fún ṣáájú kí wọ́n tó kú nínú àwọn sàbẹ̀ ànábì sallallahu alayhi wa sallam tó ṣe pé wọ́n tún wá mọ lórí mẹ́wàá yẹn àwọn míì tún wá nínú àwọn àdìtì kọ̀ọ̀kan tó ṣe pé tá a bá ṣírò gbogbo wọn papọ̀ àríkí wọn pọ̀ jọjọ ọlọ́run tún wá sọ nípa àwọn lápapọ̀ ohun tó fúnni ní ìfọ̀kànbalẹ̀ lórí pé ojú ọ̀nà àwọn lójú ọ̀nà ìlànà wọn ní ìlànà ìgbésẹ̀ wọn ní ìgbésẹ̀ fún gbogbo ẹni tó bá fẹ́ láti ṣoríire torí ẹ bi ayyi kitabin أم بأية سنة ترى حبهم عارا علي وتحسب آية ونو القرآن سنة ونو سنة النبي صلى الله عليه وآله وسلم ló tọ́ka sí pé kódà o aburú sì ni kéèyàn nífẹ̀ẹ́ àwọn sàábé kò sí torí di eléyìí àwọn sàábé yìí la fẹ́ sọ̀rọ̀ nípa wọn as-sahaba ridwanullahi alayhim ọ̀nà ni gbólóhùn tí ń tọ́ka sí púpọ̀. as-sahabah eléyìí tí ń tọ́ka sí ẹyọ kan òun náà ni as-sahabi tani as-sahabi tani as-sahabi as-sahabi òun náà ni gbólóhùn kan tó ṣe é pé ushtuqqat min as-suhbah wọ́n fà yọ. látara ìbárìn alábàárìn ẹni òní wọn ń pè ní ẹni tá à ń bárìn yẹn kò bá jẹ́ pé abárìn pẹ́ àbọ̀wọ̀ ọgbà díẹ̀ péréte la bárìn èèyàn ni wọ́n pè torí ẹ lóde Lárúbáwá wọ́n máa ń sọ yìí pé fulanun fulanan hawlan tàbí shahran tàbí yawman tàbí sa'atan ní lágbájá ọba lágbájá rìn fọdún kan fóṣù kan fọjọ́ kan fún wákàtí kan so gbogbo ẹni tẹ́ ẹ bá ti jọ ń rìn tẹ́ ẹ bá jọ ń ṣe orúkọ rẹ̀ náà ni asahabi torí ẹ̀ wọ́n sọ pé haulai sahabati haulai asahabi àwọn wọ̀nyí o alábàárìn mi ni wọ́n o alábàṣepọ̀ mi ni wọ́n o eléyìí léde Lárúbáwá nù ṣùgbọ́n nínú bí sẹ́rí àti sẹ́ńlò kọ̀tọ́ka sọ fẹ́ nìkan yín pé anta sọ anta sọ̀hábì kọ̀tọ́ka sọ fẹ́ nìkan pé sọ̀hábì yàtọ̀ sáwọn sábẹ́ anabi muhammed sallallahu alayhi wa sallam allahumma illa idha ista'malta al-kalimata lughatan àbítọ̀ ọba lò lédè lárúbáwá lásán ṣùgbọ́n lábẹ́ bá ń sẹ́ ń lò nínú sẹ̀ríà àti màwọn tí ń jẹ́ sọ̀hábà yìí ṣe gbogbo èèyàn tọ́jọ́ rẹ̀ rẹ̀ náà ló lè pè wọ́n ní sọ̀hábà rẹ̀ àbáwọn àṣọ́àbù rẹ̀ èdè lárúbáwá lásán lélẹ́yìn àmọ́ nígbà tí ṣe ń lò ní islamic terminology àgbọ̀dọ̀ sọ fẹ́ẹ́ nìkan pé sọ̀hábí àgbọ̀dọ̀ sọ fáwọn kan pé àsọ̀hábà àyàfi kọjá pé àwọn sàbí ànábì muhammed sallallahu alayhi wa sallam la gbàlérò torí ẹ̀jẹ̀ bá sọ pé lágbájá àsọ̀hábì ẹ̀rì tí ẹnu àwọn èèyàn ti múra láti sọ pé kíni radiyallahu anhu tó bá yẹ kọ́ rẹ̀ tiẹ̀ lọ gbàlérò alábàárín rẹ̀ alábàṣepọ̀ rẹ̀ olùkọ́ àwọn ṣe radiyallahu anhu fọ́daràn gbà mí léyìí tí ó sì tọ́ tí ò yẹ lábẹ́ òfin ṣẹ̀ríà tọ́ ìgbà tí wọ́n sọ yìí pé lédè lárúbáwá ẹni tó bá ní rìn ọpẹ́ ni àbótí ẹ̀kúrú sọ̀hábí ni wọ́n ń pè eléyìí tọ́ka sí pé ńgbà tá a bá dórí bí ṣẹ̀ríà náà ti ṣe ń lò á jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó náà láǹfààní láti bá anabi sallallahu alaihi wasallam bẹ kódà kó ṣe lọ́wọ́ ṣẹ́jú péréte tànàbí fi kú kílákò náà sahabi lédè Lárúbáwá nù. tọ alimami sakhawi rahimahullah wani asahabi lugatan yaqacu calaaman saxiba aqala ma yutlaq calayhi ismu saxba fadlan caman taalit saxbatahu wani sahabi wọn máa lo gbólóyìn fún gbogbo ẹni tó bá ní rìn kódà fún ìgbà tó kéré jù káti ẹ̀ má ti sọ ẹni tó ṣe pé ọba ní rìn fúngbà pípẹ́ ẹni wọ́n ń pè ní sahabi ṣùgbọ́n nínú ṣẹ̀ríà eléyìí tó gúnrégé jù nínú táwọn olùmọ̀ nípa àtàní jẹ́ asahabi ọ̀nà ni man laqiya sallallahu alayhi wa alihi wa sallam fi hayatihi muslima wa mata ala islamihi man laqiya an sallallahu alayhi wa alihi wa sallam fi hayatihi musliman wa mata ala islami ẹnikẹ́ni tó pàdé anabi sallallahu alayhi wa sallam ó sì pàdé rẹ̀ nípò òpó ti jẹ́ mùsùlùmí ó sì wá ṣẹ́kù lórí islam ó kú lórí islam eléyà ni wọ́n pè ní as sábàbí wa lérò ní sìkúta ní jẹ́ sahabi àti màkó náà lẹ́ni tó ṣe ni tó pàdé anabi sallallahu alayhi wa sallam tó rà anabi sallallahu alayhi wa sallam nípò òpó ń jẹ́ mùsùlùmí ó sì wá ṣẹ́kù lórí islam yẹn ó kú lórí islam yẹn eléyìí là ń pè ní asahabi àwọn náà làwọn ọkùnrin àtàwọn obìnrin tí wọ́n yípo anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ní lárúbá kan aróko ọwọ́ sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó sì àwọn àbẹ̀rẹ̀ lọ́dọ̀ rẹ̀ pé kí ni jẹ́ nǹkan báyìí kí ni jẹ́ nǹkan báyìí kí ni jẹ́ nǹkan báyìí ṣé sàhábì ni àbí ṣe sàhábì sàhábì lò náà torí pé ńgbà tó wá bá nàbì sallallahu alaihi wasallam mùsùlùmí ni ó sì gbà nàbì sallallahu alaihi wasallam gọ̀ tó bá ṣẹ́kù lórí islam títí tó fi kú fàhùwà sàhábì ayé kó gbogbo tí ń sẹ̀mí láyé ànàbì sallallahu alaihi tó bá gbàgbọ́ tó sì kú lórí ìgbàgbọ́ yẹn kí lorúkọ rẹ̀ sàhábì lókun ìgbà tí ọba rí anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí ẹ nígbà tí wọn sọ pé ẹni tó bá pàdé anabi sallallahu alayhi wa sallam eléyìí ń túmọ̀ sí wípé gbogbo ẹni tó bá pàdé rẹ̀ ní ìgbà ayé rẹ̀ ó pàdé rẹ̀ nígbà ayé rẹ̀ ṣùgbọ́n ẹni tó bá rà nàbì sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tánàbì ti kú ó rà nàbì lẹ́yìn ìgbà tánàbì ti kú ṣùgbọ́n ìgbà tó rà nàbì sí o rí òkú rẹ̀ ńlẹ̀ ní síwájú kún ó tó sin ó sì gbà gbọ́ngbà náà ó ń tì sí tukú lórí ìsìláàmù yẹn ṣùgbọ́n kò láǹfààní àti rán anabi sallallahu alayhi nígbà tá anabi ò kú sàábí lápẹ́ ni àní ni sàhábì ó náà rí ṣùgbọ́n ó rí lẹ́yìn ìgbà tó ti kú ajẹ́gbẹ́ni tó rí kó tó kú tó sì rí nígbà tó ń jẹ́ mùsùlùmí tó sì kú lórí islam lápẹ́ ni kíni Sahabi, òkú rẹ̀ wọ́n gbé kalẹ̀ ànábì náà ni ṣùgbọ́n kò sẹ́mi lára rẹ̀ ma ìwọ́n sì gbàgbọ́ bóyá ń rìn bọ̀ láti lu yín ni ó ti gba islam ti pẹ́ wọ́n ń bọ pé kí wọn náà láǹfààní àti rà sallallahu alaihi kó lè bá àjọ kan nínú àwọn sàábì o anabi ti sàláìsì òkú bá ń kí lorúkọ eléyìí kìí ṣe orúkọ máa orúkọ máa onáni Abi Dhu'ayb Abu Dhu'ayb al-Hudhali Abu Dhu'ayb al-Hudhali yìí ọjọ́ kan nínú àwọn akéwì ọwa gbàtí ó fi dé Madina sí anabi ti sàlàyé òkú anabi lọ bá kún tó sí anabi sallallahu alayhi wa sallam torí rẹ̀ kí ẹ ṣe sọ abẹ́lẹ̀ lẹ́yìn tọ́ musliman ẹnikẹ́ni tó rán anabi sallallahu alayhi kánabi ó tó kú ṣùgbọ́n nígbà tẹ́ni náà rán anabi ó ń tì náà jẹ́ mùsùlùmí eléyìí yọ ẹni tó rà nàbì nípò kóhùn jẹ́ káfìrí gbogbo ẹni tó rà nàbì tónítọ̀ ń sì jẹ́ káfìrí ẹni tó rà nàbì sallallahu alaihi wasallam tónítọ̀ ń sì jẹ́ káfìrí tí o sì padà gba islam kó tún padà rà nàbì onítọ̀hún àní pẹ̀nikẹ́ni sahabi gẹ́gẹ́ bí abu lahab ó rà nàbì sallallahu alaihi wasallam kódà nù àwọn mọ̀lẹ́bí ló fún ànàbì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí Abu Jahl onára anabi sallallahu alayhi wa sallam ìbí tún jọ pa wọ́n pọ̀ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ó kú ní kíni ó kú ní káfíìrì ṣé sàábì wà lélẹ̀ yẹn kì í ṣe sàábì torí pé gbàtọ́ ránàbì sí tó fi fàyè sílẹ̀ káfíìrì náà ọ̀dà ẹni tó wá ránàbì sallallahu alayhi wa sallam ṣùgbọ́n tó rí nípò kó ń jẹ́ káfíìrì ó padà wá gba Islam lẹ́yìn ọ̀rẹ́yìn ṣùgbọ́n kò padà ránàbì mà ànàbì ò ti kù kò padà ránàbì mà títí tó fi kú láyé ṣé sàábì lápò náà wọ́n ní àní pé ní sahabe o gẹ́gẹ́ bí òjíṣẹ́ kan tó ṣe pé kaisar ọba alẹ́ rome ọ̀ràn wa bá nàbí sallallahu alayhi wa sallam ọ̀ràn nàbí nígbà tí òjíṣẹ́ yẹn jẹ́ káfìrì ṣùgbọ́n kò gba islam nígbà tó rán nàbí sallallahu alayhi wa sallam ó wá padà sílùú wọn ní rome nígbà ìgbẹ́yìn ọgbà islam kó tó di pókú kí lorúkọ rẹ̀ àní pé ní sahabi ṣùgbọ́n kọ́tà pé ní kíni tàbíì ilé ìjẹba àwọn wa mata ala islámẹ ó tún kú lórí islam ẹni tó rà nàbí sallallahu alaihi wasallam kánàbí ó tó kú ó rí òun jẹ́ mùsùlùmí ó sì kú lórí islam rẹ̀ ẹni tọrọ rẹ̀ bá jẹ́ bẹ́ẹ̀ òun lẹni tá a pè ní sàábì ṣùgbọ́n ẹni tó gba islam ó rà nàbí ó sì jẹ́ mùsùlùmí ṣùgbọ́n onítàn padà di kèfèrí ṣáájú kó tó kú ò láyé onítàn kọ́ sí sàábì lápè àní pè ní sàábì o nítorí pé ó kú lórí ó kú lórí kófòrò bó tilẹ̀ jẹ́ pọ́ra ànábì rí kò lè jẹ́ mùsùlùmí o kò lè jẹ́ sàhábì kódà kìí ṣe mùsùlùmí má nígbà tó ti ṣe rídà ó fi islam sílẹ̀ ọ̀dà ẹni tó rán ànábì tó sì jẹ́ mùsùlùmí ó rán ànábì kánábì ò tó kú ẹ̀yìn ọ̀rẹ́ yìí fi islam lẹ̀ gbàtú tó fi islam lẹ̀ ó tún wá padà gba islam ṣùgbọ́n gbà tó padà gba islam sí òun kò rá anabi mà pé anabi ti kú irú àwọn eléyàn ṣé sàábì náà la pè wọn àbá ní pè wọn ní sàábì al-Hafiz al-Iraqi olùmọ̀ tọ́jú olùkọ́ fún al-Hafiz ibn Hajar wọ́n ní fihim nadar wọ́n ní àyẹ̀wò ń bẹ lára àwọn irú àwọn eléyàn torí pé imaamu shafi'i àti imaamu abu hanifa nasọ ala anna riddata muhbitatun lis-suhbati as-sabiqa ìmáàmù shafi'i àti ìmáàmù abu hanifa wọ́n sọ wípé téèyàn bá fi ẹ̀sìn islam sílẹ̀ fífi ẹ̀sìn islam sílẹ̀ ó ti bà islam tó síwájú ìjẹ́sọ̀ àbí tó síwájú ó ti bàjẹ́ ẹnikẹ́ni tó bá fi lè fìgbà kan fi islam sílẹ̀ fífi islam sílẹ̀ rẹ̀ ó ti bà ìjẹ́sọ̀ tó ti síwájú jẹ́ inú àwọn ẹni tí irú eléyìí ṣẹlẹ̀ lórí òun náà ni Qura bónú Maysara Qura ọmọ Maysara eléyìí gba Islam ọ̀rọ̀ anabi ṣùgbọ́n kó tó kú ó fi Islam sílẹ̀ bẹ́ẹ̀ náà ni Al-Ash'ath ọmọ Qais òun náà ó jẹ́ mùsùlùmí ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn òun náà padà fi Islam sílẹ̀ ó mùsùlùmí ṣùgbọ́n padà fi Islam sílẹ̀ ṣáájú kó tó di kó kú. ṣùgbọ́n al-Hafiz ibn Hajar wọ́n ní gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí tó rán nàbí sallallahu alayhi wa sallam rí tó wá padà fi islam sílẹ̀ ṣùgbọ́n tó tún padà sí díẹ̀ sí islam lọ́dọ̀ táwọn ntọ́ka àwọn balẹ̀ sí ni pé sàábì náà olùkọ́ ti gẹ́ẹ̀tì bó ṣe ṣẹlẹ̀ ó rán nàbí ní mùsùlùmí ṣùgbọ́n padà fi islam sílẹ̀ ó tún wá padà sí díẹ̀ sí islam orí islam ló kú sí wọ́n ní lọ́dọ̀ táwọn sàábì náà gẹ́ẹ̀ bó ṣe ṣẹlẹ̀ sí Abdullah ibnu abi sarhin abdullah ibnu abi sarhin ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam ó sì gba islam ṣùgbọ́n padà fi islam sílẹ̀ ṣùgbọ́n tún padà sí díẹ̀ sí islam ó wá kú ní mùsùlùmí. ẹ ẹ ń dáhùn sọ yìí ó láǹfààní púpọ̀ torí pé àwọn ìdájọ́ kan ń bọ̀ tó ní í ṣe pẹ̀lú àwọn ọkùnrin yẹn àtàwọn obìnrin yẹn tí wọ́n wà ní àyíká anabi wa muhammad sallallahu alayhi wa sallam ìyẹn ni pé ṣé alágbára àti kápá àti yọ ẹni tá a bá fẹ́ sáàsì lágbára àti kápá àti fẹni tó bá wù wá sí rárá o àfi ká tẹ̀lé báwọn olùmọ̀ọ́sẹ̀ tó kalẹ̀ yẹn lẹ́yìn eléyìí ǹjẹ́ ni tá a pè ní sàábé tá a lọ rà nàbì sallallahu alaihi wa sallam ó gbọ́dọ̀ jẹ́ pé gbà tó rà nàbì sí ànábì náà ti dà nàbì àbí tó bá rí kó tó dà nàbì báwo ni ṣé dandan ni kó jẹ́ pé ńgbà tó rí ànábì ọlọ́run ti ṣe lánàbì àbí ó rí kó tó dà nàbì àbórí lẹ́yìn àti ti jánàbì ẹni tó sáà rí náà níta ni muhammad ibn abdillah sallallahu alayhi wa alayhi wa sallam ọ̀nbẹ nínú àwọn olùmọ̀ àwọn ẹni tó ń sọ pé ní tó bá rà nàbì kánàbì tó jánàbì tí islam wá dé tó ń ti padà gba islam ṣùgbọ́n tí o láǹfààní àti rà nàbì má onítọ̀hún àní pẹ̀nikẹ́ni sahabi gbogbo nta sọ yìí lọ́fà ló fi jẹ́ pé tó wọn máa ń ka àwọn tíra tí wọ́n ṣe nípa àgbésí ayé àwọn sàábé wàá rí i pé tíra kan tóbi jù kan lọ iye òǹkà sàádé tí ń bẹ nínú ọ̀kan pọ̀ ju èyí tí ń bẹ nínú ọ̀kan lọ based on all these principles kí ló dé tí wọ́n fi yọ eléyìí kí ló dé tí wọ́n fi fi sí i so àwọn nǹkan tó fà á nìyẹn ó sì ń bẹ nínú àwọn olùmọ̀ ẹni tó sọ yìí pé gbogbo ẹni tó bá ti rán anabi sallallahu alaihi wasallam kò bá jẹ́ pé kó tó já anabi àbí lẹ́yìn ìgbà tó já anabi tó bá padà gba islam sàábì náà làápè tó bá ti kú lórí islam torí rẹ̀ al-Hafidh al-Iraqi wọn làwọn ọ̀rẹ́ nìkan nínú àwọn olùmọ̀ tó sọ nípa eléyìí àwọn ọ̀rẹ́ nìkan nínú àwọn olùmọ̀ tó sọ nípa eléyìí ṣùgbọ́n Ibn Manda ọ̀kan nínú àwọn olùmọ̀ àgbà nípa ilmu tawhid àti hadith ó ní lọ́dọ̀ tóun gbogbo ẹnikẹ́ni tó bá fi lè rà nàbì sallallahu alayhi wa ṣáájú kótó já nàbì tí islam wá dé tó ń tì gba islam kò bá àmọ́ ra anabi mà títí tó fi kú lórí islam kí láà pè sahabi náà láà pè ibnu manda ńlọsọ báyìí ó ní àpèjúwe irú wọn òun náà ni zayd ibnu amr zayd ibnu amr ọ̀rọ̀ anabi kan anabi tó dá anabi ó sì gba islam lẹ́yìn ìgbà tí islam dé ṣùgbọ́n kò láǹfààní àti ra anabi mà fahuwa sahabi eléyìí jẹ́ báwọn ani onáni gbogbo ẹni tó ránàbì sallallahu alayhi wa sallam nígbà tánàbì wà láyé láàyè oní tí ń sì ránàbì nípò òpó nítọ̀ náà jẹ́ mùsùlùmí ẹni tó sì ránàbì nípò òpó ń jẹ́ mùsùlùmí yìí ó mójútó islam rẹ̀ ó kú lórí islam ṣé eléyìí báyìí sáwọn èèyàn nìkan ní ń báwí ni àbọ̀kárí àwọn màláíkà sísè abínà ń bẹ́ẹ̀ nù àwọn màláíkà. àwọn olùmọ̀ọ́ni màláìkà tẹ rí yẹn ara kan ni wọn o nùrọ̀ọ́nìyẹ ó sì pé látara àmàlẹ̀ lọ́lọ́run ti dá wọn ara ni wọn ṣùgbọ́n tó sì pé látara ìmàlẹ̀ lọ́lọ́run ti dá wọn kí ni tá a gbà pẹ̀lú ara máa yẹ ṣùgbọ́lù hayyezan min farag ohun tó máa ń occupy space bẹ́ẹ̀ làwọn màláìkà ṣùgbọ́n àwọn ti wọn ara tá a dá látara àmálẹ̀ làwọn àwọn màláíkà yìí tọ́lọ́wọ́n bá ṣẹ̀dá wọn látara àmálẹ̀ ọlọ́run fún wọn lágbára láti lè ya àwòrán ara wọn sí tí wọ́n bá ń fẹ́ ní dáadáa ẹ fi má jẹ̀mú yẹn sí màláíkà ọlọ́run fún àwọn lágbára láti lè ya àwòrán ara wọn sí irú bí wọ́n bá ti ṣe fẹ́ ṣùgbọ́n láwòrán tó dáa gẹ́gẹ́ bíi àti ṣe rí malaika jibril aleyhi salam tó máa wá ń bá nabi sallallahu alayhi wa sallam ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní àwòrán Dihya al-Kalbi bẹ́ẹ̀ ló sì máa ń bá nabi sallallahu alayhi wa sallam àwòrán ẹnìkan náà àwọn sábẹ́ ni máa ń gbé wá bá nabi sallallahu alayhi wa sallam so aníwọ̀n lágbára láti ya àwòrán ara wọn sáwòrán tó dáa yàtọ̀ sáwọn àlùjọ̀nù àwọn àlùjànnú náà ọlọ́run fáwọn náà lágbára láti lè ya àwòrán ara wọn sí gbogbo ìtàn bá fẹ́ dáadáa ni àbí ètò ọ̀dà àwọn àlùjànnú nù ṣùgbọ́n àwọn màláíkà tiwọn táwọn bá ya àwòrán ara wọn àwọn máa ń ya àwòrán ara wọn ni ní àwòrán tó dáa gbàtà sọ pé rìjẹ́lùn wa nisa'un hawla rasuli sallallahu alayhi wa alayhi wa àwọn ọkùnrin àtàwọn obìnrin tí wọ́n bẹ láyìíká sallallahu alayhi wa alayhi wa sallam ṣé ọkùnrin wa làwọn màláíkà ni àbáwọn obìnrin àwọn màláíkà wọn kì í ròyìn wọn pakọ ni wọn a sì gbọ́dọ̀ ròyìn wọn pabo ni wọn ọ gbọ́dọ̀ pakọ ni wọn o sì gbọ́dọ̀ pé abo ni wọn bẹ́ẹ̀ ni àwọn màláíkà yìí àwọn kì í bímọ ẹni tó bá wá ròyìn wọn pé akọ ni wọn fa huwa fasiq ẹni tó bá ní akọlà àwọn màláíkà ó di pòkì ẹni tó bá ròyìn wọn pàbó ni wọn àbótí ẹ ní wọn jákọ wọn jábọ xinaz ni wọn ikú wọn lábẹ́ ọkùnrin wọn tún lábẹ́ obìnrin ẹni tó bá ròyìn wọn pàbó ni wọn àbí wọn jákọ wọn sì jábọ fahuwa káfíìr káfíìr lélẹyìn olùkọ́ agẹ́tì ẹ̀ àwọn màláíkà a sọ pé màláìka ni màláìka sákò wá ni wá ni àbábo rárá o ṣùgbọ́n lédè lárúbáwá a sọ pé al-malā'ikatu lā yūṣafūna bidh-dhukūrati wala bil-unūthati àní sọ pé al-malā'ikatu lā tūṣafu bidhukurati wala bilunuthati lédè Lárúbáwá gbólóhùn tá a máa fi tọ́ka sáwọn màláíkà gbólóhùn akọni a ní fi gbólóhùn abo tọ́ka sí wọn ìdí inú táwọn olùmọ̀tò sọ pé tó o bá pé akọni wọn fasakata odipòkì nítorí pé ó lè jẹ́ pé nítorí rú ọ lójú ni pé gbólóhùn ìtọ́ka tá a máa lò fún wọn takọni ìdí tí wọn fi sọ pé òdìpọ̀ kínu torí pé ó lè ṣeéṣe kó rú ọ lójú ìpín ìgbà tá à ń ti lo gbólóhùn ìtọ́ka akọ fún wa ajẹ́pàkọ ni wọn. bákan náà ọlọ́run ọba tún bá àwọn kèfèrí wí lórí pípè tí wọ́n pa àwọn màláìkà láwọn ọmọbìnrin ọlọ́run. ó ṣeéṣe tẹ́lẹ̀mí ọ̀hún rò pé ajẹ́ pé akọ ni wọn àṣìṣe tí wọ́n ṣe ni pé wọ́n pè wọ́n lábo ó ṣeéṣe kẹ́lẹ́mí ó rò bẹ́ẹ̀ ìdí ó ti fáàsì àmì tó bá pè wọn lábo àbò ní wọn ọjà kó wọn ọjà bo ó ti di kíni ó ti di káfíìr kọlọ́n sànù wa. ọlọ́wọ́n bá ní waja'alul malaikata alladhina hum ibadur rahmani inatha ashahidu khalqahum satuktabu shahadatuhum wa yus'alun wọ́n sọ àwọn màláíkà tí wọ́n jẹ́rú fọlọ́ wọ́n sọ wọ́n dàbò ìyẹn àwọn kufaru Quraysh ṣé wọ́n rí ẹ̀dá wọn ni tí wọ́n rí pàápàá bọ́lọ̀ ṣe dá wọn bó wọ́n rí tí wọ́n fi ń pè wọ́n lábo wọ́n lọ fọkàn balẹ̀ gbogbo sọkúsọ tí wọ́n ń sọ lákọọ́lẹ̀ á sì bí wọ́n léèrè tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alqiyam torí ẹ̀ má fẹnu wa rọ́ọ̀fù nípa àmàláìkà o ẹnìkan á àmàláìkà tù tù síbẹ̀ náà lè pé tù pé ṣáàkìrù ṣáàkìrátù hamidu hamidatu katibu uhum, katibatu tọ́líbù tó wọ́n ní tú tú tú lédè lárúbáwá kí ni tú ebi ń tú abo ni ẹ kìí ṣe gbogbo tú ni ń tú abo àbí òye wa nígbà tí a pé asahabatu ìbára àwọn sàbí náà là ń sọ nísìnyí. pé asahabatu sóbìn wa gbogbo ni naam so wọn so nítorí ẹ gbèdè larubá bá ṣe wá ni kì í ṣe pé ọ máa tú tú tú ibi tó ti bi tú yìí lọ ọ lọ lè kí òní eléyìí jẹ báwọn tọ níbo làwọn mọlẹka ń gbé ọgọrọ wọn tó pọ̀jù nínú wọn ni wọn ń gbé àwọn ètí sáwọn mọ̀lẹ́kà sàábé ń bẹnu tiwọn náà àbí gbogbo wọn ṣe sàábé ni wọn àbí wọn ṣe sàábé. Al-Hafiz ibn Hajar rahimahullah wọn ní àyè àyè àyè wádìí níbí fi ṣe sàábé ń bẹnu àmọ̀lẹ́kà àbí gbogbo wọn ṣe sàábé ni wọn àbí wọn ṣe sàábé wọn láyè wádìí ni wọn lápá kan nínú àwọn olùmọ̀ wọn sọ yìí pé eléyìí ó lórí pé sọlọ ọ̀ràn ànábì sáwọn mọ̀lẹ́kà náà àbí ọ̀ràn wọn sí i torí tó lọ́n bá rán nàbì sallallahu alaihi wasallam sáwọn màláìkà a jẹ́ pé gbogbo wọn kọ́ sàábì ni wọn torí pé àwọn màláìkà la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun kò sí káfíìrì nu wọn gbogbo wọn lólùgbàgbọ́ òdodo a jẹ́ pé gbogbo màláìkà ńkọ́ sàábì ni wọn tá a bá ní ọlọ́run rán anabi wa Muhammad sallallahu alaihi wasallam sáwọn màláìkà. alimam Fakhrur Razi nínú tírà rẹ̀ asraru tanzil ó ní ẹnu àwọn olùmọ́kò lórí pọ́lọ́ ọ̀rán anabi sallallahu alayhi wa sallam sáwọn màláíkà torí rẹ̀ tabaraka alladhi nazzala al-furqana ala abdihi liyakuna lil'alamina nadhira lil'alamina ń bẹ̀rù sí gbogbo àgbáńlá ayé sí gbogbo ẹ̀dá torí kullu ma siwa Allah fa gbogbo nǹkan tó bá yàtọ̀ sọ́lọ nínú àwọn ẹ̀dá ni ọlọ́run ní ìbùkún fún ọlọ́run tó sọ alukurani kalẹ̀ fẹ́rù rẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam kó lè bá a jẹ́ olùkìlọ̀ fún gbogbo àgbáńlá ayé kó lè bá a jẹ́ olùkìlọ̀ fún ni kó lè bá a jẹ́ olùkìlọ̀ fún gbogbo àgbáńlá ayé tí gbogbo àgbáńlá ayé ń bẹ̀ màláìka náà bọ́ bẹ́ àbí ọ̀bọ̀ bẹ́ Fakhru Razi ó lẹ́nu àwọn olùmọ́kò àwọn màláìka ọ̀wọ́ bẹ́ al ibn Hajar wọn lọ́rọ̀ òrí bẹ́ẹ̀ ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ nu gbogbo wọn kò nítorí pé wá látọ̀dọ̀ alimami Taqiyuddin Subki àwọn sọ yìí pé inna nabiyya sallallahu alayhi wa sallam kana mursalan ilal malaika wọ́n lọ rán anabi sáwọn malaika tọ́ tẹ́lẹ̀ sọ yìí pé wọ́n lọ rán anabi sáwọn malaika ajẹ́ pé gbogbo wọn kọ́ sàábé ni wọn tẹ́lẹ̀ sọ pé rán wọn sí ajẹ́ pé wọn kì í ṣe sàábé ètò kan abalẹ̀ sí ni pé ọlọ́run ọ̀ràn ànábì sallallahu alaihi wasallam sáwọn màláíkà ètò kan abalẹ̀ sí nu ọlọ́run ọ̀ràn ànábì sallallahu alaihi wasallam sáwọn màláíkà torí rẹ̀ kí wọ́n á nìtúmọ̀ tabaraka alladhi nazzala al-furqana ala abdihi liyakuna lil'alamina nadhira ìtúmọ̀ rẹ̀ ni pé kharajat al-ayatu makhraj al-ghalib ayà pé ètò àwọn màláíkà jáde ó kú kínní ènìyàn àti àlùjànnú tọ sáwọn sàbí wa ń bẹ nínú àwọn àlùjànnú àbí òsì sàbí nínú àwọn àlùjànnú ìyapa ń bẹ láàrin apá kan nínú àwọn olùmọ̀ nípa tá àlùjànnú gan-an rí tá àlùjànnú àwọn kan ń pe irọ́ níjà àlùjànnú nínú àwọn èèyàn nísìnyí nínú àwọn alágbárí irọ́ wọ́n ní rọ́lá àlùjọ̀nù kò sálùjọ̀nù nítorí pé táwọn ọba ti rí kò sí ṣùgbọ́n àwọn tó pọ̀ jù nínú àwọn èèyàn wọ́n gbà pé àlùjọ̀nù ń bẹ torí àìrí wọn kò túmọ̀ sí pé wọn ò sí apá kan nínú wọn sọ pé àlùjọ̀nù ajsamun hawa'iyyatun latifa tatashakkalu bi ashkalin mukhtalifa wa tadhharu minha af'alun ajiba. minhumul mu'min wa minhumul kafir wọ́n ní àwọn àlùjọ̀nú tẹ́ rí yẹn àwọn ẹ̀dá kan ni tọ́lọ̀ ń látara atẹ́gùn àlàyé kan wọ́n látara atẹ́gùn lọ́lọ́run ti dá atẹ́gùn tó wẹ́ gidigidi àwọn náà lágbára láti yàwòrán ara wọn lórí àwọn àwòrán oríṣiríṣi wọ́n sì máa hu àwọn àwà tó jẹ́ pé àwọn àwò ìmà ọ̀nbẹ lára wọn múmi ní àwọn eléyìí ni ṣètọ́n ń tiẹ̀ ṣètọ́n ara kan ni tó ṣe pé ọjà láìgbọ́rọ̀ tọ́lọ̀ ń dá látara aná òun a máa dúró lórí ọkàn ẹni a máa dúró lórí ẹ̀mí ẹni láti múni ṣìnà láti múni sórí ibú wọ́n ní ṣayatin ṣùgbọ́n àwọn míì nínú àwọn olùmọ̀ wọ́n ní àti ṣètọ́n àtàlẹ́jọ́nú àtàrà nǹkan kan náà lọ́lọ́run ti dá wọn àtàwọn àlejànú àtàwọn àlejànú àlejànú àti ṣẹtán látara nǹkan kan náà lọ́lọ́run ti dá wọn òun náà ni pé gbogbo wọn àjẹsàmù nàárí yẹtùn àákílẹ àwọn ẹ̀dá kan ní tọ́lọ́wọ́n bá dá látara aná wọ́n sì ní làákàyè qabilatun litashakkul wọ́n sì ní agbára láti yàwòrán ara wọn wọ́n ní agbára láti yàwòrán ara wọn bí ashkalin hasanatin aw qabiha wọn ní agbára láti yàwòrán ara wọn láwòrán tó rẹwà àbí ètò burú yàtọ̀ sáwọn màláíkà àwòrán wo làwọn máa ń yára wọn ètò rẹwà àwọn àlùjànnú wọn dà gẹ́gẹ́ bí àwọn ọmọ ànábì Adam ni wọn máa jẹun àwọn náà máa mú àwọn náà máa bímọ àwọn náà máa pọ̀ àwọn àlùjànnú tó rí yẹn. wọn a máa bí ma ẹni tí ń gbọ́rọ̀ wa aláìgbọ́rọ̀ wà nù wa mọ́mìnì ń bẹ nù wa ẹlẹ́ṣẹ̀ sì ń bẹ nù wa ṣùgbọ́n ṣètọ́n tó ń ti para nǹkan kan náà ti dóhùn àti àwọn àlejò òhun orúkọ tá a máa lò fún aláìgbọ́rọ̀ nínú àwọn àlejò nù ga àwọn àgbà ni o àbá àwọn tó tún yẹ aláìgbọ́rọ̀ míì náà nínú àwọn àlejò gbogbo wọn mọ̀ ọjọ́ jẹ́ aṣayatin àwọn ṣaitan ọlọ́run bá sọ pé wàljáná kọlọ́kọ́nà wàljáná kọlọ́kọ́nà min qablu min nàárí sẹ́mu àwọn àlùjọ́nù ṣáájú tìyín àti dáwọn látara náà sẹ́mu ṣáájú àwọn èèyàn lọ́lọ́run ti dá àwọn àlùjọ́nù torí rẹ̀ ẹni tó sọ pé látara atẹ́gùn lọ́lọ́run ti dá wọn kò rí wí o torí pé àkùránì sọ pé kí ni kí ni ọlọ́run ti dá wọn látara àná bẹ́ẹ̀ ni ọlọ́run bá sì fi hàn wá wípé àwọn àlùjọ̀nú yẹn náà ọlọ́run rán nabi muhammad sallallahu alayhi wa sallam sí wọn ọlọ́run ni wàá sarafna ilayka nafaran minal jinni yastami'una al-qur'an falamma hadaruhu qalu ansitu falamma qudiya wallaw ila qawmihim mundhirin ìgbà tá a rán àwọn kan sí wa nabi sallallahu alayhi wa sallam asẹ́rì wọn sọ́dọ̀ rẹ̀ nínú àwọn àlùjànnú wọ́n tẹ́tí gbọ́ alukur'ani tó ń ké ní ìgbà tí wọ́n débi tó ń ti ń ké wọ́n sọ fúnra wọn pé ẹ dákẹ́ ẹ tẹ́tí gbọ́ ní tànàbí bá ń wí nígbà tànàbí ké alukur'ani yìí tán wọ́n padà lọ bá àwọn èèyàn wọn lẹ́ni tí ń ṣèkì lọ fún wọn pé ẹ̀yin náà ẹ gbàgbọ́ nabi muhammad sallallahu alayhi wa sallam àgbọ̀ ọlọ́wọ́ bá tún ní qul uhiya أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا sọ fún wọn ìlànà nàbì sallallahu àwọn alágídí àwọn tí wọn gbàgbọ́ nínú àwọn èèyàn tẹ́ ń ríra yín nǹkan ìyanu míì tún ṣẹlẹ̀ páwọn kan nínú àwọn àlùjànnú wá bá mi. ikọ́ lọ́run ránṣẹ́ mi wípé àwọn kan nínú àlùjánu wá síbi tí mò ń ti ń ké alukur'ani àwọn náà tẹ́tí gbọ́ alukur'ani wọ́n wá ń sọ wípé àwa gbọ́ alukur'ani tó yani lẹ́nu. yahdi ila rushdi fa amanna bih alukur'ani máa fi hàn án má nà lọ sójú ọ̀nà án má àwa gbàgbọ́ àwa gbàgbọ́ àlùjánu gbàgbọ́ ìwé yẹn ń kọ́ sí ọ̀rẹ́ tó o bá gbọ́ alukur'ani gbọ́. eléyìí náà fi hàn wá pàwọn àlùjánu náà mùsùlùmí ń bẹ́ẹ̀ nù wọn o gẹ́gẹ́ bí káfíìrì ṣiṣẹ́ ń bẹ nù wọn. ǹjẹ́ tá a bá ti wá mọ̀ pé àwọn àlùjànnú ń bẹ gẹ́gẹ́ bí alukuraani ti ṣe tọ́ka sí tẹnu àwọn olùmọ́sìkò lórí pé àwọn àlùjànnú ń bẹ ǹjẹ́ ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa kájẹni tí ó gbàgbọ́ nípa tí alukuraani mú wa tẹnu àwọn mùsùlùmí sì kò lé lórí ǹjẹ́ tẹ́lẹ̀ yìí bá rí bẹ́ẹ̀ ǹjẹ́ sàbí wa ń bẹ nínú àwọn àlùjànnú àbí sàábì ń bẹ nínú àwọn àlùjànnú ẹni tá a sì pè ní sàábì nínú àwọn àlùjànnú òun náà lẹni tó rà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam àbọ̀pàdé rẹ̀ nípò pọ́gbà ànábì sallallahu alayhi wa sallam gbọ́ ọ̀pàdé ànábì lójú ayé ànábì ó sì gba ànábì sallallahu alayhi wa sallam gbọ́ ó sì kú lórí ìgbàgbọ́ yẹn eléyìí á pè ní sàhábì sàhábì nínú àwọn àlùjànnú torí pé gbogbo wa gbàgbọ́ ń tiwa sallallahu alayhi wa sallam sáwọn èèyàn lápapọ̀ ó sì rán sí àwọn àlùjànnú lápapọ̀ torí ẹni Ibn Hajar rahimahullah wọ́n ní arrajihu dukhuluhum fi sahabati li anna nabiyya sallallahu alayhi wa alihi wa sallam bu'itha ilayhim qat'a ètò tẹ́wọ̀n òun náà ní pé àwọn sàábì ó ń bẹ nínú àwọn àlùjànnú torí pé ntí o sí iyèméjì lórí rẹ̀ òun náà ní pé rán Ànábì sallallahu alayhi wa sallam sáwọn àlùjànnú gẹ́gẹ́ bó ti ṣe rán sí àwọn èèyàn tọ alimami subki nínú tíra àwọn alifatawa wọn ní ríran tó lọ́rùn anabi sallallahu alayhi wa sallam sáwọn èèyàn àtàlìjẹ̀nu lápapọ̀ kìí ṣe nǹkan tí ìyapa ẹnu wà nípa rẹ̀ àti pé iṣẹ́ tó lọ́rùn fi rán anabi sallallahu alayhi wa sallam bó ti ṣe ń bẹ fún yàn bẹ́ẹ̀ ni ń bẹ fáwọn àlìjẹ̀nu wọn ní fala a'lamu fihi àwọn ọmọ pẹ́ nìkan yapa nípa eléyìí ẹnu gbogbo mùsùlùmí kò lórí eléyìí ǹjẹ́ tẹ́lẹ̀ yìí bá yé wa pẹ́nu mùsùlùmí kò lórí eléyìí báyìí Al-Imam Subki wọn á mú àwọn ẹ̀rí wa lórí ṣiríṣiríṣiríṣi táàfin mọ̀pọ́lọ̀ rán anabi sallallahu alayhi wa sallam sí àwọn èèyàn kí ẹ bó ti ṣe rán wọn sáwọn àlùjọ̀nù ẹ jẹ́ ká sọ̀kan nínú àwọn ẹ̀rí tó pọ̀ tó mú wa wọn ló wá nínú Sahih al-Imam Muslim hadith kan látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu ọlọ́run nàbì sallallahu alaihi wasallam sọ wípé fuddiltu ala al-anbiya'i bi sittin àwọn nǹkan mẹ́fà kan bẹ́ẹ̀ tọ́lọ́wọ́n bá fi fún mi lájùlọ lórí gbogbo àwọn ànábì tó síwájú àwọn nǹkan mẹ́fà kan bẹ́ẹ̀ tọ́lọ́wọ́n bá fi fún mi lájùlọ lórí gbogbo àwọn ànábì tó síwájú alákọ̀ọ́kọ́ u'titu jawami' al-kalim àwọn ọ̀rọ̀ tó kúrú tó sì pọ̀ ní ìtumọ̀ ọlọ́wọ́n bá fún mi kò fún ànábì mi nírú rẹ̀ ṣáájú èmi ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ ẹyọ kan dáná bíbá sọ gbogbo bó tilẹ̀ wù kó kéré tó nígbà táwọn olùmọ̀ bá bẹ̀rẹ̀ sí ní sàlàyé rẹ̀ ẹni tí kìí wá mímọ̀ gan yóò pé ah sọ̀rọ̀ ẹyọ kan yìí náà ni àlàyé rẹ̀ ò tí ì tán báyìí nàbì kò lómi nínú ara jẹ kìí sáyà lásán bá fi ràn tánàbí bá fẹ́ lọ bá àwọn kan jagun tó fẹ́ jà wọn lógun kó tó di kó dọ́dọ̀ wọn pẹ̀lú oṣù kan ìní ẹ̀wá rírì ó ti máa mú wọn ìní ẹ̀gbọ̀n pẹ̀pẹ́ ó ti máa ṣe wọn tó ṣe pé wọn ò ní máa ti ń dà wọn láàmú wọn ò sì ní máa ti ń dùn máa wọn. sọ ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún anabi sallallahu alayhi wa kò ṣe bẹ́ẹ̀ fẹ́ lómi nínú àwọn èèyàn. bákan náà wa uhillat liya nínú gbogbo àwọn ànábì gbogbo ìtọ́ bá jagun nínú wọn tó máa kó èrè ogun jọ ńṣe ni wọ́n ní kí wọ́n sunná kí wọ́n sunná kí wọ́n jóníná ìkàlùkù túká kọ́ máa lọ́ọ́lé wọn tùmọ̀ nàbí sallallahu alaihi wasallam lọ́lọ́wọ́n bá ṣe lẹ́tọ̀ fún ìpè kó jẹ èrè ogun àtọ́lọ́ ṣe lẹ́tọ̀ fún ọ̀dẹ̀ tó fáwọn àjọ rẹ̀ bákan náà wa ju'ilat liya al-ardu tahuran nínú tọ́lọ́ tó fún mi tí ò fún anabi tó síwájú ó náà ní pé gbogbo lẹ̀ pátá lọ́lọ́wọ́n bá ṣe ní ntọ́ ma tó lè má nǹkan mí fún mi ó sì ṣe ní àyè tá a ti lè ṣe sọ́lá kò síbi tí sọ́lá ti bọ̀ tó ti lè ṣe sọ́lá kó sáà má ti lè kó má jẹ̀bi ẹlẹ́gbìn yàtọ̀ sáwọn tó síwájú wa táwọn bá fẹ́ ṣe sọ́lá tó fẹ́ sin lọ wọ́n lọ sílé ìjọsìn náà ni ṣùgbọ́n àwa aynama adrakat rajulan min ummati as-salatu fa thamma masjiduh ibi tí sọ́lá ti bá ti bẹ́ nìkan nínú ìjọ ànábì sallallahu alaihi wasallam mọ́sálásí tiẹ̀ nù torí àwọn òní sọ pé ah, mọ́sálásí àwọn ta ló ti kírun pé kíni mọ́sálásí àwọn òwò ni èsè tiẹ̀ mọ́sálásí àwọn òwò ni tọ̀tà rẹ̀ subhanallah bákan náà nínú tọ́lọ́ tó fún anabi sallallahu alayhi wa sallam lájùlọ lórí àwọn anabi yòókù wa ursiltu ila al-khalqi kaffa ọlọ́run rán mi sí gbogbo ẹ̀dá lápapọ̀ èèyàn wọbẹ̀ alìjánu wọbẹ̀ tọ́ ọ bá gbàgbọ́ ara rẹ̀ lọ́ọ́ tó o bá ṣàgbàgbọ́ ó sẹ́nìkan bí o bá sórí ara ẹ tó bá ti jìnnà kọ yọ fọ́kùtì ọlọ́run rẹ̀ sí gbogbo ẹ̀dá lápapọ̀ torí àwọn tó gbàgbọ́ gbàgbọ́ àwọn tó sá ìgbàgbọ́ sí ra wọn bákan náà ẹlẹ́kẹfà wà khutima biya nabiyyun èmi lọ́lọ́run fi sòpin àwọn ànábì kò sá ànábì míì ma lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kò sẹ́nìkan tó gbìyànjú àti pera rẹ̀ lánàbì.

alimam ibn hazm rahimahullahu ta'ala àwọn ní qad a'lamana allahu anna nafaran min aljinni amanu ọlọ́run ọba ti fi yé wa pé apá kan nínú àwọn àlùjànnú gbàgbọ́ o wa sami'u alqur'ana min annabiyyi sallallahu alayhi wa sallam wọ́n sì gbọ́ alqur'ani látọ̀dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam fafihim sahabatun fúbọ́là ajẹ́pẹ́ àwọn sàábé ẹni àjùlọ wọn bẹ nínú àwọn àlìjànnúnù ọlọ́run ti sọ fún wa pé apá kan nínú àwọn àlìjànnú gbàgbọ́ látọjú ayé anabi sallallahu alayhi wa sallam wọ́n sì tẹ́tí gbọ́ alukurani látẹnu anabi muhammad sallallahu alayhi wa sallam eléyìí fi hàn wá pé àwọn tó gbàgbọ́ yẹn tó rí anabi sallallahu alayhi wa sallam wọ̀nyẹn ntọ́ dájú saka ni pé kí làwọn náà sàábé ni wọ́n jẹ́ fanabi sallallahu alayhi wa sallam tẹ́lẹ̀ báyìí wa ajẹ́ pé rijalun wa nisa'un hawla rasuli sallallahu alayhi wa sallam ọ̀kárí èèyàn ó sì kárí àwọn àlùjọ̀nù ṣé àwọn abo náà bẹ nú àwọn àlùjọ̀nù àbí wọn ò sí ń wọn bẹ ń torí pé Ọlọ́hun bá ní innahu yarakum. huwa wa qabiluhu min haythu la tarawnahum ṣètọ́nù àtàwọn èèyàn rẹ̀ wọ́n ń rí yín lọ́nà na ò rí wọn ṣètọ́nù láwọn ọmọ láwọn àrọ́mọdọ́mọ abo ló sì máa ń bí ma torí àlùjánu náà akọ ń wọn abo wọn báwo la wá mọ̀ kí lágbájá sàábì ni ànáwó láàmú àgbà pé ẹnìkan sàábì nínú àwọn táàfi máa mọ̀ pé sàbí lẹni báyìí ó dàbí kó bí ọ léèrè ni bí báwo la ṣe mà pé lágbájá ọ̀kan ni nínú àwọn agbábọ́ọ̀lù tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù báyìí wọn náà sọ pé àwọn àmì táàfi máa pọ̀ tó máa bẹ̀rẹ̀ sí ní gbá bọ́ọ̀lù títí mu yẹn tó máa ní match tá a bá rí ẹni tá à ń ṣe àríyànjiyàn nípa rẹ̀ lórí pápá ajẹ́páàrí lórí bench sẹ́wọ̀n kẹ́ni tí ń bẹ lórí pápá òun kò síyèméjì nípa pé ọ̀kan nínú àwọn ọmọ tíìmù yẹn ni ẹni tí wọ́n sì fi sórí bẹ́ǹtì ẹdúró díẹ̀ táàfin lẹ́ni táàfin pààrọ̀ yín tọ́ òun náà ń kọ́ ọ̀dájú ọmọ tíìmù ni ok àtàrà rẹ̀ gẹ́tì pé ọmọ tíìmù náà ni a sọ pé ká lọ wo ibi tí tíìmù yẹn ti máa ń ṣe training torí iye tí wọ́n fẹ́ fà kalẹ̀ pé yóò kópa nínú match kìí sàwọn ni gbogbo ọmọ tíìmù yẹn àsìkò tó máa ń ṣe training wọ́n lọ́mọlẹ́yìn tó pọ̀ débi pé wọ́n lè fọ́ọ̀mù tíìmù méjì lára wọn fún fi máa bá ara wọn gbá so níbí yà á sí ní ṣe béèrè àwọn coach pé lágbájá ṣé kìí sọ̀kan nínú àwọn ọmọ tíìmù yìí ni pé no ó negotiate ó fẹ́ darapọ̀ kò àìsè sign contract ni kò ní tí bẹ̀rẹ̀ sí àpíà sọsẹ mọ bẹ́ẹ̀ ṣe máa dáhùn bọ́ọ̀lù mà so nítorí pé oníbọ́ọ̀lù làwọn èèyàn kà kún wọn kà sábẹ́ anabi Muhammad sallallahu alaihi wasallam kún kankan gbogbo àwọn orúkọ bọ́ọ̀lù kún rí kọ́dà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ mùsùlùmí lẹ́rìí tí wọ́n ń gbé jẹ́gìsì àwọn bọ́ọ̀lù ká wọ́n kàn lè kọ̀yìn sí yín kẹrí kínní kàkàkà lẹ́yìn rẹ̀ Messi kẹrí lẹ́yìn rẹ̀ so kínní kan Drogba kẹrí lẹ́yìn rẹ̀ Ibrahimovic kẹrí lẹ́yìn rẹ̀ àwọn sàábì tí wọ́n nu <laughs> torí àwọn táwọn kàkúnnù gbáà ah, oh, ọ kaka kaka ṣe bẹbẹ lánàá ọ oh, orí Messi ni èyí tá a tẹ́bà bilérò kọ mẹ́sì yóò tún dákọ̀ ti bàbá rẹ̀ kún yóò tún dákọ̀ ti bàbá ńlá rẹ̀ kún yóò tún náà bí òye ọmọ Argentina yẹn o tó nínú Argentina yẹn àdúgbò báyìí ni wọ́n ti bí o ah la ilaha illallah láwọn sàbẹ̀ tà nàbì sallallahu alaihi wasallam ẹnì kan ọ̀dààmú fún wa ẹnì kan ọ̀dààmú ọ̀kà wọn kún kankan lọ títí subhanallah ilahi bọ́ọ̀lù náà tààrà kàpù àwọn agbábọ́ọ̀lù náà tààrà gbé kárí kí la ti fi rírì sí láti jọ́ta àti kakún tọ́ba yẹ ló fò àti kú òjijì àbẹ́yìn ọ̀gbọ́n bí wọ́n ṣe máa kú kú òjijì nítorí àwọn bọ́ọ̀lù ó lè jẹ́ pé ó ti target òun àtẹnìkan ti jọ kọ́ ọ pé Messi ó jẹ bọ́ọ̀lù méjì lónìí tí o bá sì jẹ bọ́ọ̀lù méjì á jẹ́ pé yàjọ kọ́ mọ́tò òun tó wà ń ta kó o gbé ó nà á pa ẹni ibú owó tí ọ̀rọ̀ ọ̀rùn rí kó gbé mọ́tò ẹ̀ so yọmọ wa yọ wa do bí ẹni dúró lórí iná ẹ gbé bọ́ọ̀lù fún Messi ẹ gbé fún Messi á <laughs> àwọn ọ̀gbọ́n tó wí so sọ́màtí wàá gbé fún tó ń ti náà lọ wọ́ngélé wọ́ngélé wọ́ngélé pa wọ́n náà gbá ní ọ á so ìbẹ̀rù mọ́tò rẹ̀ ni pé nǹkan ó ṣe mọ́tò òun bàbá wa rí kan sọ bẹ́ẹ̀ ó kù kan tí mọ́tò òfin ní lọ so o tún ma ẹgbẹ́ fún ẹgbẹ́ fún ẹgbẹ́ fún yọọ ma ọgbà ìṣẹ́jú mẹ́ta ló kù ṣẹ́jú kí lọ́kọ̀ kí lọ́kọ̀ abáni ládìẹ tó gbóló kù aládìẹ sì fọ òun káwọn gbéra ń wòran pé ah, ẹ tí ì rí múdì sí ẹ nígbà wọn á lé bí wọ́n ṣe jẹ kásìkò tó wọlé so gbogbo orú eléyìí bẹ́ẹ̀ lẹ́ẹ̀rí ọlọ́run akọ pé ẹyọ kan tí ó jẹ náà nù ẹlòmíbi tó bá jókòó sí tẹ́rí tó dákẹ́ o ó ti múná lọ yóò ṣe gbẹ́mí mi nù lórí bọ́ọ̀lù òfò ọ̀pọ̀lọpọ̀ nínú ajíyàjẹ ni ó ti fi nǹkan rẹ̀ ṣe tẹ́tẹ́tán lórí bọ́ọ̀lù yìí kí ni wọ́n fi rí alẹ́ nìkan wọ́n score bọ́ọ̀lù bí bọ́ọ̀lù wọn ṣe wọlé wọ́n ní the most beautiful goal this year ní kíni irọ́ lásán bọ́ọ̀lù kan wọnú àwọn nífa ah òyìnbó ọba ta òyìn jẹ bọ́ọ̀lù tó yẹ kó gbọ́kùwọ́kù àwọn gbọ́ gbá abẹ́rẹ́ kò ní pàtẹ́wọ́ fún ọ àmọ́ wọ́n fi gbẹgbà amágbà ó wọ́n mọ̀ ṣẹṣẹ góò alikiyama lọ yọ sí ó náà bá wọn pariwo pé góò òkú rẹ̀ wọ́n bá ń bẹ̀ torí ẹ̀ àwọn tó yẹ ká dààmú fún ni àwọn tó yẹ ká mọ̀ ń pa wọn ni ìdí tó sì fi yẹ ká mọ̀ ń pa wọn bọ̀ ìdí tó fi yẹ ká jẹ́ni tó so wípé ó kọ àwọn sàbí òkun orí wa ìmọ̀ nípa àwọn ọbẹ̀ pẹ̀lú wa àlàyé rẹ̀ ń bọ̀ báwo la ṣe dá àyàn mà pé sàábì ni ẹ̀yin sì ti mà pé tí wọ́n á sọ pé sàábì á sọ pé radiyallahu anhu báwo la ṣe wá mọ̀ yẹn sàábì àwọn ọ̀nà tá a máa gbà pé tá a máa gbà mà pé lágbájá sàábì ni wọ́n lọ báyìí alákọ̀ọ́kọ́ at-tawatur naqlu jam'in an jam'in an يستحيل عادة tawaatu'uhum على الكذب أن فلانا saxaabi òun náà kí ìròyìn ọwọ́ alátọ́dọ̀ ẹni tó pọ̀ káwọn náà gba ẹni tó tún pọ̀ bẹ́ẹ̀ káwọn tí tún gba alátọ́dọ̀ ẹni tó tún pọ̀ bẹ́ẹ̀ títí gbogbo ẹnu wọn wà pé lágbájá o n ta n fún yín ní ìrò nípa kí wọ́n pọ̀ débi pé a lè ronú pẹ̀lú wọn wọ́n lè jọ panupọ̀ máa parọ́ wọ́n á ní lágbájá sàábé ni ẹni tí wọ́n bá pè bẹ́ẹ̀ sàábé a lè ṣe èméjì ń pa pé sàábé ni bí àpèjúwe gbogbo èèyàn wọ́n ní àwọn fẹ́ mọba bí ọba Ògbómọ̀ṣọ́ land nígbà tí bàbá bá yọ síbi táwọn èèyàn wà tani àwọn pé kìí sùn kò sẹ́ni náà eléyìí àwọn èèyàn lápapọ̀ ò lè jọ panu pọ̀ kó pò náà lọ́ba kó sì má jẹ́ pò mo rò pé yé wa ìyẹn ni pé àwọn èèyàn wọn èé pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ kó wá jẹ́ pé lórí irọ́ ẹnìkan ọjà náà ní so ìdínú tó fi jẹ́ pé ní ìsìn náà sọ pé là ń lọ ẹgbẹ́ rẹ̀ ń bọ̀ látọ̀nà lọ́rin ẹ̀yìn ń bọ̀ látọ̀nà Òṣogbo kálukú níbo lẹ́ fàbọ̀ sí níbo lẹ́ dé sí ẹ̀ dé sógun ma sọ ń bì ẹnìkan ní àti ìdógun ma sọ gbogbo yẹn bá ń rẹ́rìn pé a so sì gbádùn Ògbómọ̀ṣọ́ pé méjì lórí èpẹ̀ kìí ṣe Nàìjíríà gan kò pé méjì lórí èpẹ̀ àwọn ìlú wà tó pé méjì o àbẹ́yẹn ọ̀mọ̀ bẹ́ẹ̀ ẹ ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ẹ̀yin ọ̀mọ̀ pé ìlú wà tó pé méjì <laughs> nàá bí àpèjúwe Iléṣà Èkó Ìgbọ́n Ọ̀yọ́ àwọn ìlú àti pé méjì méjì lódodo so ṣùgbọ́n ogun mọ̀sán ikò pé méjì sah walala alhamdulilah ẹ kò túmọ̀ sí pé ètò pé méjì náà ọ̀dà ọ̀dà tọ́ra àwọn lórogún sá lọ́jọ́ bẹ́ẹ̀ tí mo gbà lérò ni pé táwọn èèyàn bá ti lè fẹnu kò lórí nǹkan kan tásì pọ̀ tí wọ́n pọ̀ tí wọ́n pọ̀ kò bá làákà ìmúká pé wọ́n wá lè pọ̀ bẹ́ẹ̀ kó a jẹ́ pé rán ni wọ́n ń pa ẹnìkan ní ìtẹ́ sọ ń fàtúnṣe o a níbo lọ́ wà ó ní ẹ wo àwọn ẹlẹ́sìn Kristi àwọn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù wọ́n pọ̀ àbí wọ́n pọ̀ wọ́n pọ̀ gidigidi wọ́n pọ̀ gidigidi ṣé láàrin mùsùlùmí àtàwọn ta lọ́pọ̀ jù wọ́n pọ̀ jù wá lọ fíufíu bẹ́ẹ̀ lọ́ máa ná pọ̀ kọ́mẹ́jì ọ̀yọ́ lẹ́nu bẹ́ẹ̀ lọ́ máa ná pọ̀ tọ́lá lómi ti ń wo pé a pé wọ́n ṣe wá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àwọn máa ná máa pọ̀ gan tọ́ bó wá ni ó ní gbogbo wọn ibi tá a tún ṣe wà nù ó ní gbogbo wọn mẹ́sẹ̀ pọ̀ tó wọ́n gbà pé Jésù lọ́lọ́run anirọ́ lọ pa gbogbo wọn gbà pé Jésù lọ́lọ́run abẹ́yẹn ọmọ bẹ́ẹ̀ gbogbo wọn gbà pé jésù lọ́lọ́ ó ń bẹnu ẹni tó pé jésù ọlọ́ọ̀ni ó sì ń bẹnu ẹni tó ní ọmọ ọlọ́ọ̀ni ó sì ń bẹnu ẹni tó ní mẹ́ta lọ́kàn ṣé eléyìí ẹni wọn wá kónú kókó wallahi sáhọ́lẹ́lẹ́ tó bó ṣe jẹ́ tó mú mi wá pé àwọn èèyàn pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ ẹnu wọn wá kó lórí ìbàjẹ́ kò sí nísìn àwọn bídà àwọn gbà pé bídíà ní bídíà àwọn gbà pé bídíà da ṣùgbọ́n sí ẹnu tí wọ́n wá kó pẹ̀lú wọn ojoojúmọ́ kan sọ fún wọn pé wa kullu bid'atin dalalah so ó túmọ̀ sí pé àwọn èèyàn ò lè pọ̀ kí pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ wọ́n á jẹ́ pé tí wọ́n sọ ó jẹ́ bàjẹ́ káwọn kan mọ̀ta kò wọn kò sí ṣe ilé ìjọba àwọn ọ̀dà tó bá jẹ́ bẹ́ẹ̀ Abubakar radiyallahu anhu bàbá yìí ìròyìn pọ̀ débi wípé tó má tẹ̀ pẹ́ lómi ní Abubakar pọlọpọlọwọ́ rẹ Abubakar sahabi as-Siddiq náà ni Yorùbá fi sọ pé abu olódodo náà bá sọ ọlábù ẹ̀rí tí Yorùbá ó tún fi kún pé olódodo bọ́rọ̀ pé yé wa kódà tó fi dórí ẹni tí èsè mùsùlùmí àti wọn abu mani olódodo wọn máa pẹ̀lú wọn subhanallah ó ti pọ́pùlà Umar ńkọ́ ẹ̀ à Al-Faruq ni ẹ̀ Umar Al-Faruq ni ẹ̀ kò sí ìyapa ẹnu láàrin àwọn èèyàn torí pé ìròyìn yẹn ti wà mutawatir Uthman Dhunnurayn Uthman Dhunnurayn tó máa sọ pé Uthman kò sí ẹnìkan tí ó ronú pé kìí ṣe sàábì kìí ṣe ṣe sàábì bẹ́ẹ̀ ni Ali ibn Abi Talib radiyallahu anhu eléyìí àwọn àròyìn tó ti tàn ká tọ́yẹ pé àwọn ẹni tí wọ́n sọ fún wa tán sọ fún wa tán wọ́n pọ̀ kọjá ká pé ẹnu wọn wá kò láti parọ́ pé sàábé làwọn eléyìí tí wọ́n sì ṣe sàábé ó ṣòro bẹ́ẹ̀ náà làwọn sàábé mi nínú àwọn ẹni tọ́lọ́wọ́ bá ti fún nírò wípé wọ́n wà lìjánná àwọn mẹ́wẹ̀ẹ́ wà kò sí ètí ọ̀pọ̀pùlà nu wọn sọ Abdulrahman ibn Awf láwọn adarúkọ nísìn táà ní rẹni tí wọ́n bẹ̀rẹ̀ sí pìtàn rẹ̀ nu wa àbábọ̀ wò kò sínú àwọn mẹ́wàá tọ́lọ̀ ń fún ní tọ́lọ̀ ń fún àtàlùm sallallahu alaihi wasallam tó fún ní ròdù ní pé wọ́n wà lìjánná ṣùgbọ́n Abu Hurairah tani ọ̀ma kódà gbogbo ọ̀tẹ́sì Islam ma kódà ẹni tí ì wá sí ìdánilẹ́kọ̀ọ́ ló máa sọ pé an àbí yóò ti pé bóyá Hurairah ni ọjọ́ o tẹ́sí sọ Musa wà Abu Sa'id tún wà so Abu Dharr wà Abu Darda wà àmì sọ pé an àbí kálukó ti Hurairah subhanallah. wọn popular débẹ̀ nítorí pé ìròyìn tó wá ó ti pọ̀ kọjá kápẹ́ ẹnu àwọn èèyàn wá kò láti parọ́ kí wọ́n pẹ́ni tí èso ń lóhùn ọ̀nà àkọ́kọ́ nù ń lọ jù táàfin mọ̀ lágbájá ń kọ́ sàábì ni sọ pé a Aisha ẹ̀ríkẹ́ Aisha sàábì torí rẹ̀ ẹ̀rí tí wọ́n máa pè é ní Aisha olóko ọ̀yá ni o olóko ọ̀yá ìyàwó Aisha ummul mu'minin torí pé ìyá àwọn olùgbàgbọ́ òdodo ní jẹ́ Aisha Khadija radiyallahu anha níbi pé àmọ́ bí tẹ́ tó ti fi kún wọ́n ní Khadijatul kubura mọ́lẹ́ ti rí yun wípé òun lọ ga jù torí ẹ ẹ̀rí ti àwọn kọ́tọ́ ẹ̀ kí yí padà wà ó ní ìsìn kubura ní yorùbá ọ̀fẹ́ yàwó ìyàwó rẹ̀ kí ló kọ ọ̀rẹ́ wọ arábìnrin ó ní kúbúrà kúbúrà báwo ẹ̀yà tètè lọ sí di origin kí ló kọ ọ̀rẹ́ lóòótọ́ Khadija Khadija ni kọ́mọ ẹ̀jẹ̀ kẹsẹ̀ kúbúrà so ìyẹn ni pé Khadija wọn á ní kúbúrà ìyẹn ni pé Khadijatul Kubra Khadija tó ga ju gbogbo ẹni tó ga lọ nínú àwọn obìnrin òdodo ni so ṣùgbọ́n àlékún kò sí mbẹ́. Khadija bẹ́ẹ̀ni náà ní kí wọn ọdà kọ mẹ́wàá nù àwọn táwọn àbí fẹ́ lóbìnrin ọdájú pé kálukú ò rí wí ó kéré jù kálukú ò ní ṣòfò méjì sá so ẹlòmíín náà dàpọ̀ ẹ má sá béèrè <laughs> tó eléyìí jẹ́ báwọn bẹ́ẹ̀ náà ni tí wọ́n bá dárúkọ Fatima Fatima gbogbo wa ti mọ̀ ni wọ́n sọ ń pa ọmọ anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tó fi débi kó àwọn míì tó bá ti jẹ́ fatima lónìí bintu bintu àbẹ́ ìgbọ́dọ̀ ń pa àwọn màmá mi ní bintu gbélé ńlọ ọ̀dọ̀ bintu bintu báwo bintu adúrú màmá yẹn ní bintu <laughs> torí bintu lédè Lárúbáwá yẹn ni kò mọdébìnrin kékeré adúrú màmá tó ti di yáàyà ó ní bintu wọ́n ní àtòrí kókó rẹ̀ fatima ni àwọn wá ń rìfà pé ọmọ ànábì ló ń jẹ́ bẹ́ẹ̀ àti pé òun náà Fatimatu bintu Rasul à ìrọ̀nù kìí sọ ọmọ ànábì nìwọ màmá eléyìí Fatima lòun àwọn yá ọkọ lóní sọ àní pé wọn ní kí ni bintu Rasul ẹni tí wọn ti ń bintu Rasul kọ́ rọra hákú o hmm. tọ́ bẹ́ẹ̀ ni ẹ rí pé àwọn sàábé oníkálukú nínú wa iná là mú kọ́ wọn níwọ̀n bá gbogbo wa sì máa àyè tó wọn dí iṣẹ́ gudugudu méje tí kálukú wọn náà ṣe nítorí ẹ̀sìn Islam tọ nínú táàtù fi mà ìpè lágbájá sọ̀hábẹ́ ni òun náà ni ash-shuhra awil istifada allati duna tawatur òun náà ni kí ẹni náà gbajúmọ̀ kọ́ gbayì káwọn èèyàn máa sọ nípa rẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn tí ń sọ nípa rẹ̀ wọn ọ̀pọ̀ tó yé àwọn tí wọ́n sọ nípa ẹni àkọ́kọ́ àwọn náà pọ̀ ṣùgbọ́n wọn ọ̀pọ̀ tó àwọn ẹni tí àwọn ẹni àkọ́kọ́ jẹ́rìí fún pé sọ̀hábẹ́ ni gẹ́gẹ́ bí Dhamam bunu Tha'laba tó máa sọ pé Dhamam ibnu Tha'laba ẹlòmíràn gbó pọ̀ rí sọ́hàwọ́lẹ́lẹ́ sàábẹ́sì torí pé àwọn ẹni tó sọ pé sàábẹ́ ni wọ́n pọ̀ tó àwọn ẹni tó ń jẹ́rìí fúnra àwọn ẹni àkọ́kọ́ bẹ́ẹ̀ náà ni Ukasha ibnu Mihsan sàábẹ́ ni àwọn ẹni tó ń sàlàyé sàábẹ́ jíjẹ́ sàábẹ́ rẹ̀ wọ́n pọ̀ ló ń kà tó àwọn ẹni tó sọ nípa arú àwọn Abubakar Umar Uthman àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ti gbọ́ òkàṣàrì àbẹ́ ẹ̀gbọ́n pa rẹ̀ rí nínú àdìsí tó gbajúmọ̀ so kálukú mà bẹ́ẹ̀ náà ní ẹlẹ́kẹta nínú táàtún fi dáyẹ̀ mọ̀ pé sàábé ni òun náà ni kápá kan nínú àwọn sàábé kí wọ́n jẹ́rìí pé sàábé ni lágbájá apá kan nínú àwọn sàábé àwọn ni wọ́n sọ pé lágbájá ńkọ́ sàábé ni sẹ́yìn mọ̀ pé irú wọn ló máa ń dárú wọn mọ̀ ìwọ ọjọ́ kan nu wọn bó ló ṣe fẹ́ dá wọn mà so àwọn sàábì ọ̀dà àwọn sàábì mà gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ sí sàábì kan tí ń jẹ́ hamamatu bunu abi hamama bẹ́ẹ̀ yàrá ẹgbó kọrin àbá tí mà pé sàábì ni tí ìbá sọ̀kan nínú àwọn sàábì tó sọ fún wa pé sàábì hamamatu bọ́nù abi hamamadusi bàbá yìí kú ní isfahan isfahan yẹn nísìn ó ń bẹ ní southern iran nígbà tó kú mbẹ ó kú lẹ́ni tí inú ń pa inú ló ń pa abu musa al-ashari ọwọ́ á ní mọ̀ gbọ́ tánàbí sallallahu alayhi wa sallam tí wọ́n sọ nípa ọkùnrin yìí wípé yóò kúkú ṣahidi mo ti gbọ́ tànàbí ti sọ pé yóò kúkú ṣẹ̀hídì kí ló sì pa inú lórun pa so ìgbà tí Abu Musa sọ pé mo gbọ́ tànàbí sọ pé yóò kúkú ṣẹ̀hídì atara rẹ̀ mà pé kí lọkùnrin yẹn ń kọ́ sahabi ni so látara báyìí a máa dá yẹn a máa yí pé sahabi ni bẹ́ẹ̀ náà ni nínú táàtù fi dá yẹn mà pé sahabi ni òun náà ni kẹ́nìkan nínú àwọn tàbíìn kọjẹ́rì ike lágbájá ńkọ́ sàábẹ́ ni eléyìí tọ́ka sí pé a lè gba recommendation lẹ́nu ẹni tí ò tó yàn a lè gba recommendation lẹ́nu ẹni tí ò tó yàn tàbí yóò tó sàábẹ́ so ṣùgbọ́n jẹ́rìí pé lágbájá sàábẹ́ ni nítorí pé àwọn gba ọ̀rọ̀ wa lẹ́nu rẹ̀ tọ́gbọ́ látọ̀dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ní kí sàábẹ́ fúnra ara rẹ̀ kó sọ fún wa pé sàábẹ́ lòun lẹ́yìn ìgbà tá a bá ti mọ̀ yín pé olódodo ni kì í sòkùrọ́ tá a sì mọ̀ pé ọba nàbí sallallahu alaihi wasallam ọba nàbí lùgbà olódodo ni ó sì bá nàbí lùgbà gbogbo ẹni tó bá ti rí bẹ́ẹ̀ á gbà pé sọ abẹ ni ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú pẹ̀lú májẹ̀mú kó pé ní generation àkọ́kọ́ àsìkò generation àkọ́kọ́ ló ti ṣẹ̀mí kí generation àkọ́kọ́ tó di pé àsìkò tí wọ́n ọwọ́ mi ńlọ́sẹ̀ mi tó bá yẹ pé lẹ́yìn ìgbà yẹn ni kò sí bó ṣe lè pera rẹ̀ sàbí tá a gbàgbọ́ ọ wá nínú hadith eléyìí tí Bukhari àti Muslim gbà wá anabi sallallahu alayhi wa sallam wọ́n ní ara'aytukum ara'aytakum laylatakum hadhihi fa innahu ala ra'si mi'ati sanatin minhu la yabqa ahadun mimman ala dhahri al anabi sallallahu alaihi wasallam wọn ní ǹjẹ́ ìwà rí òru tá a wà ń bẹ̀ lónìí àwọn sàábé ní bẹ́ẹ̀ ni ǹjẹ́ ìwà rí òru òní tá a wà ń bẹ̀ lónìí àwọn sàábé ní bẹ́ẹ̀ ni anabi ní ọgọ́rùn ọdún òní pé lẹ́yìn òní yìí kẹ́nìkan nínú ẹ̀yin tẹ́ ẹ ṣẹ́kù láyé lónìí kẹ́nìkan nínú yẹn ṣẹ́kù hundred years kò ní í dé sóni kẹ́nìkan nínú yẹn ó tún ṣẹ́kù láyé láyé torí ẹ̀ làwọn olùmọ̀ sọ yìí pé lẹ́yìn sẹ́ńtúrì alákọ̀ọ́kọ́ ẹnikẹ́ni tó sẹ̀mí lẹ́yìn sẹ́ńtúrì alákọ̀ọ́kọ́ islam yẹn tó bá pera rẹ̀ sàbí pé sàbí. sọ nítorí ẹ ẹnìkan sẹ́ńtúrì ẹlẹ́kejì ló sẹ̀mí ọgọ́rùn ọdún ẹlẹ́ẹ̀kejì ló sẹ̀mí ọgọ́rùn ọdún ló sẹ̀mí wá ní pé sàbí rẹ̀ ṣe gùn tó bá sọ pé ọgọ́rùn kí ló dé tọ́lọ́ wọn bá fi sẹ̀sà àwọn kan pé kí wọ́n máa jẹ́ sàbí fún anabi sallallahu alaihi wasallam lákọ̀ọ́lábò ìdí ni pé iṣẹ́ tọ́lọ́ fi rán anabi sallallahu alaihi wasallam iṣẹ́ ńlá ni o iṣẹ́ ńlá ni inna sanulqi alayka qawlan thaqila iṣẹ́ ńlá tọ́lọ́ fi rán anabi sallallahu alaihi wasallam òun náà lọ́lọ́ ń pa láṣẹ pé kó jíṣẹ́ rẹ̀ fún gbogbo àgbáńlá maka lásán gan tóbi púpọ̀ kátó wá pé gbogbo àgbáńlá yìí ẹnìkan la fi sẹ́ran ó ń bùkátà ẹni tí ó ràn lọ́wọ́ àwọn ẹni tí ó máa bá jíṣẹ́ yìí fáwọn èèyàn àwọn tí ó máa bá polongo rẹ̀ fáwọn èèyàn nítorí kó lè bá a di ntọ́kárí ilé tọ́kárí oko nítorí kó lè bá a rọrùn fẹ́ni tó gbọ́ láti gbà kó sì lè bá a rọrùn láti pẹ́ni tó gbọ́ tí ó gbà lọ ibú ìdí ni tọ́lọ̀ fi sẹ̀sẹ̀ àwọn sàábí fanabi sallallahu alayhi wa sallam yéésì gbogbo èèyàn náà ló lè jẹ́ sàhábì ọlọ́run máa ma sẹ̀sẹ̀ àwọn ni Ibn al-Qayyim rahimahullah ọlọ́wà nínú athar pé lẹ́yìn ìgbà tọ́lọ̀ wọn bá tọ́sẹ̀sẹ̀ anabi sallallahu alayhi wa sallam tó ṣe lánàbì rẹ̀ tó wá wo inú gbáàyà gbogbo ẹ̀dá tó kù tí ó dájú jọ́gbìn ó wá sẹ̀sà àwọn ẹni tí ọkàn wọn dáa jù lẹ́yìn tá anabi sallallahu alayhi wa sallam àwọn lọ́sàlẹ́sà kó wọn máa jẹ́ sàábé fún anabi sallallahu alayhi wa sallam torí ẹ̀ sísàlẹ́sà lọ́lọ́run sàwọn lẹ́sà nítorí kí wọ́n lè bá a jíṣẹ́ fi rán anabi sallallahu alayhi wa sallam káwọn náà kí wọ́n lè bá a tara rẹ̀ jẹ́ ẹni ìfọkàntán wa nínú ẹ̀sìn Islam tó jíṣẹ́ ntọ́lọ́n fi rán anabi níta ànábì bára yìí sọ fún gbogbo àwa tá a dé lẹ́yìn wọn torí ẹ̀ kọtọ bíi ti wulẹ̀ ó kéré ma kéèyàn bẹnu àtẹ́lù ọ̀kan nínú àwọn sàábé kọtọ bíi ti wulẹ̀ ó kéré ma kéèyàn sọ àìdá nípa àwọn sàábé nítorí pé àwọn sàábé yẹn ọmọdé ọ̀nà àwọn lẹ́ni ìfọkànbalẹ̀ wa àwọn ló jíṣẹ́ Islam fún wa ẹnikẹ́ni tó bá fi lè bẹnu àtẹ́lù wọn ó ti bẹnu àtẹ́ ló ń tá a mà gbọ́ náà wá tí í ṣe alukur'an àti sunna anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam bàbá tí wàá fààyè ká bẹnu àtẹ́ lu alukur'an sílẹ̀ tá a bá ti lè fààyè ká bẹnu àtẹ́ lu sunna anabi sallallahu alayhi wa sallam sílẹ̀ kò sí nǹkan kan tí ó ṣẹ́kù torúkọ rẹ̀ ń jẹ́ ìsìlámù ma torí ẹ̀ ló ṣe jẹ́ pé àyè ò sí fẹ́nikẹ́ni láti bẹnu àtẹ́ lu anabi muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí o ti ṣe sáyè fẹ́nikẹ́ni láti bẹnu àtẹ́lu àwọn sàbẹ radiyallahu anhum. ipò wo làwọn sàbẹ wà náà rí ipò wo la fẹ́ tó wọn sí ipò táwọn sàbẹ wà ipò tó gángan ni. a ò tiẹ̀ gbọ́dọ̀ ṣèwádìí nípa pé sólódodo ni wọ́n tí wọ́n ṣe fọkàn tán ta ọba tún jólódodo ta ni ọba tún ṣe fọkàn nígbà tí sàbẹ ọba jólódodo. So nígbà tí sọ abẹ́ ọba ṣe fọkàntán torí ẹ ọlọ́wọ́n bá wa ó ti jẹ́rìí fún wa nínú alukur'an gẹ́gẹ́ bí sunna náà ti ṣe jẹ́rìí fún wa ìpè olódodo ni wọn ẹni tó ṣe fọkàntán ni wọn ọlọ́wọ́n bá sọ nínú alukur'an nínú suratul Fath ọlọ́ni muhammadun rasulillah والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم سجدا ركعا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من اثر السجود ذلك مثلهم في التوراه ومثلهم في الانجيل كزرع اخرج شطاه فازره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين امنوا وعملوا الصالحات منهم مغفره واجرا عظيما ọlọ́run ní muhammed sallallahu alayhi wa sallam jẹjẹ mọ̀ kó jùsí ọlọ́run ọba ni àwọn ẹni tí wọ́n sì ń bẹ pẹ̀lú rẹ̀ ìyẹn àwọn sàábé ashidda'u 'ala al-kuffar wọ́n jẹ́ ẹni tó máa ń lé kókó lórí àwọn káfìrì wọn kì í sọwọ́lẹ̀ báwọn káfìrì wọn kì í báwọn káfìrì gbé fúyẹ́ líle líle ni líle líle ni wọ́n wá jẹ́ ẹni tí máa ń ṣàánú ara wọn wọ́n máa ń lé kókó máwọn káfìrì ṣùgbọ́n wọ́n máa ń sànù ara wọn ẹ rí àwọn sàbẹ lẹ́ni tí ń tẹríba fọlọ́ tí sì ń forí kanlẹ̀ fọlọ́ ẹ rí àwọn sàbẹ rúkà lẹ́ni tí ń tẹríba fọlọ́ sùjádà tí sì ń forí kanlẹ̀ fọlọ́ yabtaguna fadlan minallahi wa ridwana wọ́n máa ṣe bẹ́ẹ̀ wọ́n máa fi wá wọ́n máa fi wá àjùlọ lọ́dọ̀ Ọlọ́run wọ́n sì máa fi wá ìyọ́nú Ọlọ́run simahum fi wujuhihim min athari sujud àpẹẹrẹ wọn tẹ́ẹ̀fì máa dá wọn mà ojú wọn lọ́wọ́ o látara fíforí kanlẹ̀ tí wọ́n forí kanlẹ̀ fọlọ́ ẹ máa rà pẹ̀rẹ̀ lórí wọn lójú wọn dhalika mathaluhum fi at-Tawrah ọlọ́ọ̀ni àpèjúwe wọn ni o nínú Tawrata ipe wọn máa tẹríba fọlọ́ wọn sì máa forí kanlẹ̀ fọlọ́ àpẹẹrẹ wọn ń níwájú wọn nípa fíforí kanlẹ̀ tí wọ́n máa forí kanlẹ̀ fọlọ́ wa mathaluhum fil injil tẹ́ ẹ bá wá fẹ́ máa pèjúwe tọ́lọ́wọ́n bá mú wá nípa àwọn sàábé nínú injila tí wọ́n ń pè bíbélì ọlọ́run ṣe àpèjúwe àwọn sàábé ó ní kazar'i wọ́n dà gẹ́gẹ́ bí irúgbìn ni akhraja shata'ahu tó ṣe pé ọyọ òun náà ó mú kọ́ ọmọ jáde fa'azarahu ni fún ọmọ yìí lágbára ń fún ọmọ yìí lágbára fastaghlaba títí tó fi dikpó nípa wàstáwà àlẹ sókè ó fi dikpó nípa ó ní agbára ó wá dúró gandoro lórí òpó rẹ̀ òun náà fi lè dá dúró yóò jẹ́ bó zoro yóò máa wá ya àgbẹ̀ tó gbìn lẹ́nu ibi ha ń ta gbìn lánàá ló sì ti dàgbà báyìí yóò máa ya lẹ́nu yóò máa dùn má ọlọ́run ló ń ṣe bẹ́ẹ̀ lè yàgé ọmọ bíi himul kò fà àpèjúwe tọ́lọ̀ mú wa nù yìí ni pé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó làpèjúwe irúgbìn àwọn sàábé ní àpèjúwe ọmọ tí irúgbìn mú jáde ó làpèjúwe ọmọ tí irúgbìn mú jáde láti ìgbà tí sàábé ti ń bẹ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam anabi òfin wọn lẹ̀ ńṣe ní rọ wọn léegun lápá tí ń kọ́ wọn ní ìmọ̀ lẹ́yìn ìmọ̀ tí ń fi òye yé wọn lẹ́yìn òye tí ń fi mànà hàn wọn lẹ́yìn mànà àwọn náà wá di kí wọ́n ń dàgbà àwọn náà wá di pé wọ́n ń tójú bọ́ lójú ànábì sallallahu alayhi wa sallam inú ànábì bẹ̀rẹ̀ sí ní dùn nígbà àwọn sàábí tá a rì àwọn náà ni wọ́n ti dá a tó báyìí àwọn sàábí tá a tọ́ àwọn náà ni wọ́n ti dá a tó báyìí débi pé èèyàn á máa wá ànábì sallallahu alayhi wa wá láti wá ṣe béèrè lọ́dọ̀ rẹ̀ ànábì sallallahu alayhi wa sallam sọ fún pé padà wá lọ́la àṣeyege anabi ti hàn látọjú ayé anabi kánabi ò tó kù gbogbo ẹ̀yin ọ̀gá tẹ̀ ń kọ́ máa ń sẹ́ ẹ̀yin títsà tẹ̀ ń kọ́ máa ń wè ẹ̀yin mu'allim tẹ̀ ń kọ́ máa ń kíw sẹ́yìn náà ti rà àṣeyege sí báyìí látọjú ayé yín táwọn ọmọ tẹ́ ẹ kọ́ wọ́n sì má dáadáa kí ẹsẹ̀ kí wọ́n mọ̀ padà wá báyìí gbogbo gbà ọ̀gá mi ẹ̀ fi sẹ́ báyìí hàn mí wọ́n ti gbérú ẹ̀ wà àkọ́yìí mẹ́sẹ̀ńjọ́ tá a kọ́sẹ̀ àfa àwọn ọ̀kọ́ wa ń tẹ́ra yìí wọ́n ṣàlàyé irú eléyìí fún wa náà pẹ̀lú rẹ̀ wà láyé tiwa nísìn wọn ò ní fẹ́ fi gbogbo ẹ̀ hàn wọn ò ní fẹ́ fi gbogbo ẹ̀ hàn kó lè máa lọ́kọ́ máa bọ̀ lọ́dọ̀ wọn bí àga bábà so that wọn fi rí múlẹ́rú dọ́ba ànábì tí wò rí bẹ́ẹ̀ ó ń rí àwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn náà fi lè dá dúró ó rè wọn lọ́nà tó jẹ́ pé ànábì tí mo gbọ́ wọn ó kú tó ń bá sì kú àwọn sàábí tí ó sẹ́kù náà ni liyaghiza bihimul kuffar ọlọ́run á sàn nábì bẹ́ẹ̀ ó tún sàn àwọn sàábì rẹ̀ bẹ́ẹ̀ kó lè ba àwọn máa fi dánú bí àwọn kèfèrí ọlọ́run sàn nábì bá ti ṣe wí ó tún sàn àwọn sàábì rẹ̀ bá ti ṣe wí kó lè ba àwọn máa fi dánú bí àwọn kèfèrí subhanallah wa'adallahu alladhina amanu wa 'amilus salihati minhum maghfiratan wa ajran 'azima ọlọ́run ṣe àdéhùn fáwọn ìtọ́gbọ́ ọlọ́run ọba gbọ́ àti àwọn tó ń ṣe dáadáa àforíjìn àtẹ̀sán ńlá minhum tó wà mẹ́ o náà ní kí wọn má kéwú yanjú kó fi máa pera rẹ̀ ṣéwù ṣéwù olódo aláìmọ̀kàtí dẹ̀sìn ọlọ́run ọba kótó tí wọn bá máa kéwú lẹ pé ah minhum pé ọlọ́run ṣàdéhùn fáwọn ìjọgbọ́ ọlọ́run ọba gbọ́ tí wọ́n sì ń ṣe dáadáa nínú wọn nínú wọn báwo àtẹkùn bẹnu sàbí tí ọgbọlọgbọnu olùkọ́ ìfura àtẹkùn bẹnu sàbí tí ewu ààrẹ nu a'udhu billah torí ẹ̀ minhum ìtumọ̀ ayà yẹn ni pé ọlọ́run ṣàdéhùn fáwọn ìtọ́pọ̀ ọlọ́run ọba gbọ́ tí wọ́n ń sìn hùwà rè tí wọ́n ń ṣiṣẹ́ rè àforíjìn torí minhum yẹn ìyẹn náà ni pé tí wọ́n dé sàbí yẹn ni pé ọlọ́run ọba ó ṣàdéhùn àforíjìn àtẹ̀sánlá fáwọn ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọ́n sì ń ṣiṣẹ́ eré tí wọ́n jẹ́ sàbí ìtumọ̀ minhum nù yẹ́sẹ̀ pé nínú wọn tani kò fi wá ka mọ́ lẹ́nu tí ó gbé ahán àwọn kan bẹ́ẹ̀ nù sàbí tí ọ̀gbọ́ lọ́n gbọ́ a'udhu billah torí pé mí bẹ̀ yẹn mí tó wà bẹ̀ yẹn kì í ṣe tab'idiyya kì í ṣe tab'idiyya ti pé apá kan rárá min tó wà ń bẹ̀ yẹn bayaniya min tàlàyé ni min tàlàyé ni jẹ́bọ́lọ́ ti sọ yìí pé lam yakuni alladhina kafaru min ahli alkitabi wal mushrikina munfakina hatta ta'tiyahumul bayyina pé lam yakuni kafaru lam yakuni kafaru àwọn kèfèrí min ahlil kitaabi tọba ni nínú àwọn tá a fún tira wal mushrikina àtàwọn ọ̀sẹ̀bọ àjẹpẹ́ ẹni tó gbọ́ lọ́n gbọ́ wà nù àwọn ahlil kitaabi nù àjẹpẹ́ ẹni tó gbọ́ lọ́n gbọ́ sì tún bẹ́ẹ̀ nù àwọn mushrikina nù bóòlù sí agbọ́ lọ́n tún pé mushrikuna lọ́rọ̀ wa àjẹpẹ́ ìtumọ̀ ayà yẹn ni pé lam yakuni alladhina min ahlil kitaab wal mushrikina àwọn ẹni tó sá ìgbàgbọ́ tí wọ́n jẹ́ ahlul kitab tí wọ́n sì jẹ́ ọ̀sẹ̀ bọ ìtumọ̀ rẹ̀ nù àwọn ẹni tó jẹ́ kèfèrí tí wọ́n jẹ́ ahlul kitab tó ahlul kitab kufar lásán ni wọ́n àwọn yahudu àti nasara kufar so tí wọ́n jẹ́ kufar àwọn ahlul kitab tí wọ́n jẹ́ kufar àti àwọn ọ̀sẹ̀ bọ táwọn náà jẹ́ kufar ilé ẹni túmọ̀ rẹ̀ ṣùgbọ́n náà wọ́n bá sọ yìí pé tilka rusulu faddalna ba'dahum ala ba'd minhum man kallama Allah wa rafa'a ba'dahum darajat minhum man kallama Allah min níbẹ̀ yẹn tab'idiyya yẹn ni pé apá kan ń bẹ apá kan ń bẹ nínú àwọn ànábì tó ṣe pé Ọlọ́run bá bá sọ̀rọ̀ ṣé gbogbo Ọlọ́run bá sọ̀rọ̀ ń tààràtà rárá o tọ́ba kẹ́ ogun ọlọ́run bá sọ̀rọ̀ tààràtà musa aleyhi salam kò bá ti máa jẹ́ kẹlímù rahman kò bá ti máa jẹ́ ẹni tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ ìgbà tó kẹ́ ogun ọlọ́run bá sọ̀rọ̀ kí wọ́n á ní tiẹ̀ ṣe yàtọ̀ àyẹ̀pẹ̀ mi níbẹ̀ yẹn tẹ̀bẹ̀rẹ̀ ìdíyà ilé yẹn jẹ́ báwọn. bákan náà àyà yìí ọlọ́run bá fi hàn wá báwọn sàábẹ̀ ti ṣe ga tó sàábẹ̀ tayọ gbogbo bìkẹ́ àfọ̀ ọkọ̀ jantí wọlé máa wẹnu sí ọlọ́run bá wa. ó tún sọ nípa àwọn sàábé ó ní lil fuqara'i al-muhajirina alladhina ukhriju min diyarihim wa amwalihim yabtaghuna fadlan min Allahi wa ridwana wa yansuruna Allaha wa rasulahu ulaika humus sadiqun walladhina tabawwa'u ad-dara wal-iman yuhibbuna man hajara ilayhim ولا يجدون حاجة في صدورهم ولا يجدون حاجة في صدورهم مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون Ọlọ́run yìí nínú àyà alákọ̀ọ́kọ́ ó ròyìn àwọn muhajirun àwọn tí wọ́n wá láti Mẹ́kà àwọn Quraysh ó ròyìn wọn pé àwọn ni as-sadiqun olódodo Ọlọ́run wá ròyìn àwọn ansar nínú àyà kejì àwọn tí wá bá ní Madina Ọlọ́run ròyìn àwọn ó ní ulaika humul muflihun àwọn olóríire èwo wá lèèyàn bá tò tó sórí ibú àwọn olódodo àbáwọn olóríire kò sí ètò èèyàn bá tò tó sórí ibú torí ẹ iná nígbà tí aáwọ̀ ṣẹlẹ̀ láàrin àwọn sàábé pé ta ni ó jẹ àrólé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ikú rẹ̀ apá kan nínú àwọn ará Madina wọ́n ní àwa la jẹ fún ànábì sallallahu alayhi wa sallam tẹ́ ẹ bá béèrè di abájọ sẹbẹ fi maka sílẹ̀ ńgbà tẹ ẹ lé kó ń ẹ̀yin lẹ lé tó fi fìlú rẹ̀ lẹ àwa làwa tẹ́wọ́ gbà àgbà lálejò a sì sọ níbi gbogbo ní tá sọ ọmọ àtìyàwó wa ń bẹ adáàbòbò pẹ̀lú nǹkan àní ètò wọn àti ètò dínwó nínú ẹ̀ torí ẹ̀ ó gbé ẹ̀sìn rẹ̀ ó gbé ìsìláàmù sáwá tiwa ẹ̀yìn ìgbà tó lọ́wọ́ bá sì fún maka tó maka padà nàbì òun tún padà sí maka yẹn ọ̀dọ̀ ọ̀wà náà ló tún fi ló fi ṣe bùjókò ajẹ́ yìí pé àwa la lẹ́tọ̀ọ́ sí ká jẹ́ ẹni tí ó fa àrólé kalẹ̀ fún anabi sallallahu nínú wa kọ́dà apá kan nínú wa sọ yìí pé ṣe bẹ́ẹ̀ yẹn rántí ìjọ tí anabi sallallahu alayhi ti gbogbo èèyàn tí wọ́n fi lè jẹ́ bùbá gbogbo lọ́kàn wàrà kó tó di pé sọ́ọ́rọ́ yóò tó gorí rẹ̀ ẹ̀yin ni bùbá ẹ̀yin làwọ̀ tẹ́lẹ̀ ẹ̀yin singlet àwọn èèyàn yòókù làwọ̀ sókè tó àwa tá a jẹ́ bẹ́ẹ̀ àwa ló ká yan khalifa láàrin wa ẹ wá gbọ́n tí aṣíwájú wa abubakar radiyallahu anhu tó sọ ńgbàtẹ́ nìkan ni tẹ́ ẹ bá sì gbà bẹ́ẹ̀ minna amir wa minkum amir àwọn yòó lórí tiwa ẹ̀yin náà yẹ ti bí ṣe bẹ̀rẹ̀ nu tíjàmá kan fi ló lórí mẹ́fà tọ́ umar wa dá lóhùn oní bal nahnu al-umara wa antumul wuzara àwọn aláwọ̀ máa jó lórí ẹ̀yin lẹ́yìn máa jámú gbálẹ́gbẹ̀ fún wa àwọn alólórí ẹ̀yin ni mínísítà abubakar wa sọ fún wa pé sẹ́bọ́ lọ́n sọ nínú al-Qur'an oní ya ayyuhalladhina amanu ttaqullah wa kunu maas ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ páyọ Ọlọ́run ẹ sì máa bẹ pẹ̀lú àwọn olódodo ẹnikẹ́ni nù ta lọ́lọ́run pẹ̀lú olódodo àwọn muhajirun àwọn tó ti Mákà wá ẹ máa bẹ pẹ̀lú àwọn olódodo bí kálukú ṣe sọwọ́ ẹ lẹ́nu ajẹ́ pé ẹ̀yin náà lẹ́jọ́ lórí nu subhanallah àwa ń kọ́ wá polódodo ni wá kó kálukú wo gbé lágbo àbí ẹ̀kọ́ níbi iṣẹ́ ńkọ́ ah baba diplomasi baba diplomasi òpùrọ̀ àgbà báwọn ṣe ń pè níbi iṣẹ́ nu ládùúgbò ńkọ́ agbárí alágbárí irọ́ wọ́n lè má gbèjà agbárí pọ̀ ìyẹn ni pé irọ́ pọ̀ tó àwọn sàábé lọ́lọ́wọ́n bá ròyìn olólòdodo ni wọ́n ọlọ́run tó wá ròyìn ara mẹ́tẹ́ni ni wọ́n sálọ́ garanti fáwa kò sí o torí ẹ̀ sábẹ́ ga o wọ́n ga ju gbogbo bá a ṣe lérò lọ o ọlọ́ni was-sabiquna al-awwalun mina al-muhajirina wal-ansar والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم ولا لا أنتو تسواجو أو إني أقوكو تسواجو أو تسواجنا أو تسواجو láwọn ẹni tó ṣe pé wọ́n ṣe hijira wá sí Madina àti àwọn ẹni tí wọ́n jẹ́ ará Madina tí wọ́n wá bá ń bẹ̀ àti gbogbo ẹni tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa díjọ́ gbẹ̀ndà kìyàmà kọ́lọ́n dà kókó sàánà lọ́kànnù wọn radiyallahu anhum ọlọ́wọ́n bọ́ yọ́nú sí wọn ọlọ́run ti yọ́nú sí wọn wa radu àwọn náà yọ́nú sọ́lọ̀ wa'adda lahum jannatin tajri tahtaha al-anhar ọlọ́run ti pèsè alìjánná kalẹ̀ fún wọn alìjánná yìí àwọn akérèmọbù odò ń sàn lábẹ́ rẹ̀ khalidina fiha abadan inú rẹ̀ wọ́n máa bẹ láéláé dhalikal fawzul azim Ọlọ́run ní eléyìí ní èrè ń jẹ tó tóbi àwọn sàábì lọ́lọ́run ròyìn báyẹn o Ọlọ́run ní kulil hamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa sọ fún wọn eré anabi Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹ̀yìn tọ́lọ́wọ́n bá ní í ṣe o gbogbo ẹ̀yìn tọ́lọ́wọ́n bá ní í ṣe ọlọ́ọ̀lọ́n kọ́ máa wá bá àwọn ẹrú rẹ̀ tọ́sà lẹ́sà ọlọ́ọ̀lọ́n kọ́ máa bá àwọn ẹrú rẹ̀ tọ́sà lẹ́sà wọ́kìyà rahimahullah ó ní àwọn ẹrú ọlọ́ọ̀n tọ́lọ́ọ̀n sà lẹ́sà yìí àwọn náà ni ashabu muhammadin sallallahu alayhi wa sallam àwọn sàbẹ̀ anabi sallallahu alayhi wa sallam istafahumullahu li nabiyyihi alayhi salam ní sẹ́lọ́ọ̀lọ́n sà àwọn lẹ́sà fún anabi rẹ̀ sallallahu alayhi wa sallam ọlọ́ni ọlọ́ ọlọ́ nǹkan máa bá wọn. tafsiri yìí kan náà wọ́n tún mú wa látọ̀dọ̀ abdullah ibn abbas radiyallahu anhuma. gbogbo eléyìí fi hàn wá pé ènìyàn yẹpẹrẹ kọ́ ni sàábì o ènìyàn yẹpẹrẹ kọ́ ni sàábì. ó wá nínú hadith láti ọ̀dọ̀ abu sa'id al-khudri radiyallahu anhu. ìjà ṣẹlẹ̀ níjọ́ kan láàrin khalid ibn al-walid tánàbí pé ní sayfullahi al-maslul ìdá ọlọ́run tá a fàyọ sáwọn ọ̀tọ̀ ọlọ́run lórí ìjà ṣẹlẹ̀ láàrin rẹ̀ àtọ̀kan nínú àwọn sàábé Khalid tẹ̀sí rí yìí báyìí òun pẹ́ kó tó di kọ́ gba Islam ọpẹ́ kó tó di kọ́ gba Islam òun àti ọ̀kan náà àwọn sàábé àgbà táwọn ti gba Islam ti pẹ́ wá jà ńgbà tí wọ́n wá jà ànábì wá gbọ́ sí i ni la tasubbu ashabi la tasubbu ashabi ẹ ṣọ́ra o ẹ ṣọ́ra fún mi máa bú àwọn sàábì mi o sàábì náà ni Khalid fa tóun àtẹnìkan jà àmọ́ ńgbà tẹnìkan jẹ́ senior òun ti gba ìsìláàmù nígbà àpọ́njú gbogbo nǹkan tí wọ́n ń di ìrọ̀rùn lẹ́yìn tó gba ìsìláàmù ẹ gbọ́dọ̀ bú àwọn sàábì mi ẹ gbọ́dọ̀ máa bú àwọn sàábì mi kò sí èbú ẹnìkan nínú wọn lẹ́nu yín fọwọ́lẹ́dì nafsi ìbíyẹ̀dẹ̀ mo fi ọlọ́run ọba tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra lọ́wọ́ anna ahadakum anfaqa mithla uhudin dhahaban ma adraka ahad ma adraka mudda ahadihim wala nasifa mo fi ọlọ́run ọba tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra tẹ́nìkan nínú yín tó bá láǹfààní àti náà tó àpáta uhud ní gold tó fi ṣe sàrà o ní ní ládàá kí sàábé ó fi múdù kan ru rẹ̀ ṣe sàrà àbí dàjí múdù ru rẹ̀ uhudu tá à ń sìn wí ó làgbàtà tó bo gbogbo ìlú Madina lágbọn àríwá gbogbo ibi tó ń pè láríwá Madina tó bá rìn dé ibi tí ó fẹ́ parí sí nínú ìlú wàá rí àpáta jabalu uhud ni bápàtà ẹsẹ̀ wàá pọ̀ tó ànábì ní tó o bá ń nà ń pọ̀ tó bẹ́ẹ̀ lọ́wọ́ gold pé òun fi ń wojú rẹ̀ ọlọ́run òun fi ń wá dáadáa lọ́la al-qiyama ládàáre òní tó kí sàbí ó fi múdù kan rú rẹ̀ ṣe sàrà àbí dàjì kódà àwọn olùmọ̀sọ yìí pé múdù kan àbí dàjì wọn ànábì òtún ṣe tẹ̀mí yìí rẹ̀ kò sọ kí ni sàbí ó fi ṣe sàrà ní múdù kan kò sọ kí ni ó fi ṣe sàrà ní dàjì múdù kódà kò ṣe gàrí ló ń fi ṣe sàrà òní gba ládẹ̀ ìwọ bàbá góòlù kí ló fà á tó fi jẹ́ bẹ́ẹ̀ torí pé òun sàhábì sàhábì lò ọlọ́ni la yastawi minkum من أنفق من قبل الفتح وقاتل، أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا ba'du وعد الله wa kullan wa'ada Allahu al-husna ẹni tó jagun sójú ọ̀nà ọlọ́ tó sì ná dúkìá rẹ̀ nínú yín ó lè dọ́gba pẹ̀lú ẹni tó ń ti ná owó rẹ̀ tó sì ná dúkìá tó nẹ́mi rẹ̀ síwájú kọ́lọ́hún tó fànàbí ṣẹ́gun lórí àwọn ará Mẹ́kà ẹni tó náwó tó nẹ́mi nígbà ṣòro kò lè dàbí ẹ̀yin ẹ̀ bá náwó ẹ̀ bá nẹ́mi lẹ́yìn ìgbà tí ṣòro ò sí má bíi ti tẹ́lẹ̀ rẹ anabi náà gbọ́dọ̀ máa bú àwọn sàábì òun ẹ rí i pé sàábì ga púpọ̀ ẹni tó bá fẹ sórí ibú oní ọmọ bú sàábì anabi sọlọ lọ wasallam oní ọmọ bẹnu àtẹlù wọn pé ẹ gbọ́dọ̀ bú wọn tó bá ṣe pé ìjà tó ṣẹlẹ̀ láàrin sàábì sí sàábì anabi ti ń bá sàábì tí ò dàgbà islam ní ti ń bá wí wa wọn àtàfi gbogbo púrúǹtù tá sẹ́nu wa ló tún ayẹ ká gbọ́ àwa lọ́yẹ kọ́ máa jáde lẹ́nu apá ń bú sàábé kọ́tọ́ bí ti wulẹ̀ òkèrè mọ́. ẹgbà wọ́n rọ̀ wá láti ọ̀dọ̀ Abdullah ibn Mughaffal al-Muzani ọlá nàbí sallallahu alaihi wasallam sọ pé allah allah fi ashabi ẹ bẹ̀rù ọlọ́run ẹ páyọ̀ ọlọ́run lórí àwọn sàábé mi o allah allah fi ashabi ẹ páyọ̀ ọlọ́run ẹ bẹ̀rù rẹ̀ lórí àwọn sàábé mi o la tattakhiduhum la tattakhiduhum gharadan ba'di ẹ má sọ àwọn sàábẹ́ dòkúta àdìgbòlù lẹ́yìn mi o tó a yẹ kó àwọn náà ní gbogbo yín ó dojú ọfà yín kọ tẹ́ ẹ máa bú wọn ẹ gbọ́dọ̀ sọ wọn dòkúta àdìgbòlù lẹ́yìn mi o. faman ahabbahum fabi hubbi ahabbahum torí náà ẹnikẹ́ni tó bá fẹ́ràn àwọn sàábẹ́ o ìfẹ́ tèmi tí ó rí gbà iná ẹ̀lẹ́sàn rẹ̀ lórí ìfẹ́ tó ní sí wọn yẹnni pé bàbá fẹ́ràn sàábé ó rí fẹ́ ànábì gbà wàmẹ́n abọ̀gọ́bọ̀ ẹnikẹ́ni tó bá sì ń kórìíra wọn tó ń bínú wọn fàbíọ́gọ́bọ̀ bíi abọ̀gọ́bọ̀ hùn ẹ̀sán rẹ lórí kíkórìíra tó kórìíra wọn òun náà nípa ànábì ó kórìíra wọn náà tó bá dijọ́ gbé ndàlùkìyàmù wàmẹ́n àdáhùn fàkọ́dọ̀ àdáhìnì ẹnikẹ́ni tó bá fara ní sàábé èmi lọ́ fara ní o ẹnikẹ́ni tó bá fara ni sàábé èmi ló fara ni waman adani faqad adha Allah ẹnikẹ́ni tó bá sì fara ni mí ó ti fara ni ọlọ́run waman adha Allah ẹnikẹ́ni tó bá sì fara ni ọlọ́run fayushiku an ya'khudha ó kú fẹ́ẹ̀rẹ̀ tọ́lọ̀ wọn gbà lórí ìdílé yìí ká lórí àwọn sàábé o ká àdìsí Al-Imam ló gbà wá ibn hibban wọn ni hadithun sahih nínú ìgbà wa mi anabi ni khayru quruni ummati qarni thumma alladhina yaluna thumma alladhina yaluna ìgbà tó ìgbà tó lóore jù generation tó lóore jù tó lọ́lá jù nínú ìjọ yìí làwọn tí wọn bá gbà lẹ́yìn wọn lọ́kàn àwọn generation tó tẹ̀lé wọn lẹ́yìn wọn ló tún ka generation tó tẹ̀lé wọn ẹni tó gbà wá ní ìmà bẹ́ẹ̀ mẹ́ta la nábì wí ni abẹ́ mẹ́rin mẹ́ta dájú torí ẹ̀ lásán pé gbogbo àdádálẹ̀ ọ̀wáyé illa ba'dal quruni thalathatil mufaddala àfi lẹ́yìn generation mẹ́ta century mẹ́ta àkọ́kọ́ tó jẹ́ ìtọ́lọ́lá jù ìgbà náà gbogbo bídìí abẹ́rẹ̀ wọ́n mọ òlódì wọ́n mọ òlódì gbogbo ìgbà yẹn lọ́bẹ̀rẹ̀ ilé ìjẹba lẹ́yìn eléyìí kí wọn á ní tó yẹ kó jẹ́ ìgbàgbọ́ wa nípa àwọn sàábì ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká fẹ́ràn gbogbo sàábì ànábì sallallahu alayhi wa sallam ká máa sọ̀rọ̀ wọn ní dáadáa ká má ṣe bẹnu àtẹ́lù wọn ká gbìyànjú láti rí pa nífẹ̀ẹ́ wọn a sì ń pọ́n wọn lé ọwọ́ látọ̀dọ̀ Abu Zur'a ar ó ní idha ra'ayta ar-rajula yantaqisu ahadan min asxaabi rasulillahi sallallahu alayhi wa alayhi wa sallam fa'lam annahu zindiqo tọ́ọ̀bá fi lè rẹ́ nìkan tí ń tàbùkù ọ̀kan nínú àwọn sàbí anabi wa muhammad sallallahu alayhi wa sallam ajẹ́pẹ́ màdájú yìí pé zindiqu ni òkì munafik tí ìjẹ́ munafik rẹ̀ hàn gbangba torí ẹ àwọn ṣíà táwọn jẹ́ pé wọ́n ka ká máa bú sàbẹ ká máa ṣépè kún àwọn kàkún ẹ̀sìn àwọn eléyẹ zanadiqọ zanadiqọ munafikuna lọhìrún nìfọkọ munafiki ni wọ́n tí ìjẹ munafiki wọ́n ṣe kíni tó fojú hàn gbangba torí ẹ wàdálìkà Abu Zur'a ni tó fà tó fi jẹ́ bẹ́ẹ̀ ni pé anna rasula haqqun ó ní tó fà tó fi jẹ́ bẹ́ẹ̀ ni pé òdodo la nabi wa muhammad sallallahu alayhi wa sallam wal qur'anu haqqun òdodo la qur'an wa ma jaa bihi haqqun ní tó fún wa òdodo ni. wa innama adda dhalika ilayna sahaba sahaba ló sì jíṣẹ́ gbogbo nǹkan yìí fún wa ló jíṣẹ́ al-qur'an fún wa olójíṣẹ́ súnà fún wa olójíṣẹ́ fún wa tá a fi màkà ẹnìkan tẹ̀ ń já nàbí wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam. wa haula izzanadiqa àwọn munafiki tá a wí tí ìjẹ́ munafiki wọn fojú hàn yuriduna an yajrahu shuhudana ń ṣe inú wọn fẹ́ máa tàbùkù àwọn ẹlẹ́rìí wa wọn fẹ́ máa bà àwọn ẹlẹ́rìí wa jẹ́ ẹ sì ti mọ̀ yín pé tí wọ́n bá ti rẹ́lẹ́rìí bàjẹ́ ntẹlẹri ntẹri fúnkọ oní abajẹ lè yóò bó pélé kitaaba wa sunna wọn ń ṣe bẹ́ẹ̀ kó lè ba abalukurani jẹ kó lè ba aba sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam faljarhu bihim awla àwọn dọlọ yìí gbogbo wọn bẹnu àtẹlù ká bàjẹ́ àwọn tí ń ba sàábí jẹ lọ́jọ́ náà lórí gbogbo akábàjẹ torí Ọlọ́run ní jẹ láwọn àlùwà wọn yìí o tẹnìkan adé ní kọ ọmọ abu abubakar kọ ọmọ abu umar ah ó yẹ kí wọ́n fi hàn pẹ́nu rẹ̀ ń rùn kí wọ́n fi hàn pẹ́nu rẹ̀ ń rùn bó bá ṣe ṣe kí wọ́n fọ́ lẹ́nu kẹ́nu wọn má lè sọ̀rọ̀ dáadáa mọ́ wọ́n gé láhàn torí pé tó o bá ti bẹnu àtẹ́lù àwọn eléyẹn o ti bẹnu àtẹ́lù Islam àwọn ọ̀dà gẹ́gẹ́ bí èèyàn yòókù o lè máa bọ́ àwọn ní ìsìnkú ẹ̀rẹ́ nu ẹ̀ ẹ̀ rójú ẹ̀ kò burú àwọn náà pé bó ń tiẹ̀ rí àmọ́ sàábé lára ọ̀ torí tó o bá ti bẹnu àtẹ́lù o ti bẹnu àtẹ́lù Islam eléyìí ń jẹba àwọn ẹ mọ̀ pé irun wọn wọn wà láwọn agbọn ibì kan láwọn ilẹ̀ haúsá bíi Zaria wọn tún pọ̀ gan-an ní Kánò wọn tún pọ̀ gan-an ní Jos láwọn ṣíà yẹn àwọn ẹlẹ́rìí tá ń ṣe wọ́de wọ́n máa fẹ́ dà láfíà orílẹ̀-èdè òrùn gbogbo gbà ni àwọn ni wọ́n mú kọ̀ǹtínà níjọ́ sí kọ̀ǹtínà tí wọ́n fi ránṣẹ́ sí wọn lẹ́kọ̀ọ́ tí wọ́n fi kó nǹkan ẹ̀jà ránṣẹ́ sí wọn àwọn ṣíà nìyẹn àwọn rọ̀wáfẹ̀tọ̀ torí ẹ ṣọ́ra má darapọ̀ mọ́ wọn o má darapọ̀ mọ́ wọn o àìsìn tiwọn kókó rẹ̀ níwọ́de kí wọ́n á níwọ́de ni àbí zakat àwẹ̀ ni àbí hajj àbí tawhid torí ẹ àwọn ẹni tí ẹ bá rí tí ń bẹnu àtẹ́lù sàábé kẹ́ ẹ gbà pé ẹni tó ti sìn náà ni torí pé ànábìlẹ̀ gbọ́dọ̀ bú wọn gbọ́dọ̀ bú wọn. ẹ gbọ́dọ̀ dá ẹnu lé ọ̀rọ̀ wọn láì dáa torí pé wọ́n ni tó o bá sì jẹ́ wàá kú sàbí kọjá ń tá abẹnú àtẹ́lù tọ́ bákan náà lọ́dọ̀ ahlu sunnati wal jamaa wọ́n gbàgbọ́ wípé ẹni tó ń lọ́lá jù nínú gbogbo sàbí pátápátá tẹ́nìkan ò ga jù nínú àwọn sàbí ọ̀nà ni ta ni abubakar as-siddiq radiyallahu anhu nínú ìjọ yìí ẹ bá ti yọ wá anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹni tó ga lẹ́yìn anabi tẹlifíwọ̀n mi ò tún ga tó nínú àwọn sàábé ọ̀nà làbùbakar radiyallahu anhu àwọn ẹ̀rí tó sì tọ́ka sí pọ̀ nínú wa ọ̀nà ni law kuntu muttakhidan khalilan min ummati lattakhadtu ababakrin khalila lakinna sahibakum khalilur rahman anabi sallallahu alayhi wa sallam náà àdìsí ogunrege wọn tó bá ti kọ́ àwọn mẹ́nìkan nínú yín ní khalil ẹni táwọn fẹ́ràn títí dé góńgó tí ìfẹ́ rẹ̀ ọ wọ gbogbo kọ̀rọ̀kọ̀rọ̀ kan wọn tí ó sì gba gbogbo bẹ̀ jókòó ni abubakar làwọn ọba mú ní khalil ṣùgbọ́n èmi o khalil ọlọ́ọ̀ni mi ìfẹ́ ọlọ́run tọ́lọ́run bá fi sí mi lọ́kàn ó ti gba gbogbo ààyè lọ́kàn mi débi kó kò lè sáyè ń bẹ̀ mà láti nífẹ̀ẹ́ lòmíì bí rẹ̀ sọ̀rọ̀nàbì rí gbogbo sàábẹ̀ yòókù ńlẹ̀ o kí wọ́n tó sọ pé Abubakar làwọn ọba ṣe kínni làwọn ọba yàn láàyò ẹ tún máa ní wo àdìsí ta wílẹ̀ kan arábìnrin kan lọ́wọ́ àṣèbéèrè anábìnrin padà wá lọ́la ó ní tí ń bá bá wà ànábì lọ́la ńkọ́ anabi ni lọ bá abubakar subhanallah lọ bá abubakar anabi tó sọ ọ́nà àdéhùn kan ó ní gbogbo lẹ́kùn tọ́já sí mọ́sálásí mi yìí ẹnikẹ́ ẹ̀ máa tìtí lẹ̀ bá sùn àyàfi lẹ́kùn ti abubakar subhanallah yẹn ni pé lẹ́kùn lé rẹ̀ ilé kálukú wà ń tòsí mọ́sálásí tílẹ̀ bá ti wá sùn kálukú wọn ò ní tilẹ̀kùn lé wọn so that wọ́n máa bọ́ sí mọ́sálásí rọrùn anábìíní tilẹ̀ bá ti sùn gbogbo lẹ̀kùn tọ́jà sí mọ́sálásí ni ẹ̀ tì àyàfi títa ni àyàfi tó Abubakar anábìíní pọ̀ kakú lọ́wọ́ onímúrú ababakrin falyusallibin nas ẹ lọ sọ fún Abubakar kọ́ máa ṣe ìmáàmù fáwọn èèyàn subhanallah gbogbo wọn bẹ́ẹ̀ lẹ́wọ̀ Abubakar la anábì tọ́ka sí kọba àmà lọ́la ju gbogbo wọn lọ àwọn ajẹ́pọ̀ ni wọ́n máa dárúkọ tẹ̀lé yìí fi hàn wá pa Abubakar ńkọ́ ńlọ ga ju gbogbo sàbẹ̀ yòókù lọ. bákan náà ahlu sunna tún gbàgbọ́ pé lẹ́yìn abubakar ńlọ́kàn umar ibn al-khattab radiyallahu anhu umar lọ́kàn lẹ́yìn abubakar a sì gbàgbọ́ gẹ́gẹ́ bó ṣe wá nínú hadith ẹ̀wù bá nàbí ṣètò onídàkọ́lùtù ana wa abubakar wa umar wa kharajtu ana wa abubakar wa umar mo wọlé èmi pẹ̀lú abubakar àti umar gbàdá tún jáde mo jáde èmi pẹ̀lú abubakar àti umar ta ló ṣáájú anabi ta ló tẹ̀lé abubakar ta ló tún tẹ̀lé umar bàtà pé ẹni tó kàn ó náà ní tani umar radiyallahu anhu bẹ́ẹ̀ náà ni wọ́n gorí àpáta ohud àpáta bẹ̀rẹ̀ sí ní ṣe lògbòlògbò bí ìgbà tí wọ́n dà wọ́n nù anabi sì ń bẹ lórí òkè abubakar ń bẹ ń bẹ umar ń bẹ ń bẹ usman ń bẹ ń bẹ anabi ni uthbut ya uhud farabalẹ̀ ìwọ uhud bí wọ́n bá dán wò nǹkan kan ò ní farabalẹ̀ o kojú yọ o mátàrin ẹ jẹ o pápátá bá ń mì yọ ọkàn gbé wọ ṣubú ni o tètè sá anabi ni farabalẹ̀ ìwọ àpáta yìí ìdí ni wípé anabi mà ní bẹ lórí ẹ̀ àti as-siddiq abubakar àti shahidani shahidani àtẹni méjì tí ó kúkú shahidi ìyẹn ni tani umar àti usman ọsẹ bẹ́ẹ̀ àbí ọsẹ bẹ́ẹ̀ ọsẹ bẹ́ẹ̀ umar ń jẹ shahidul mihrab ẹni tó kú sáyè tètè ṣe imam fáwọn èèyàn usman ńkọ́ àwọn gawuga iyun àwọn adàlúrú dàlúrú wọn wọlé wọn lọ pa usman radiyallahu anhu usman lálà ọlọ́lá kún tó pa nínú àdìsí tánàbí sallallahu alaihi wasallam ń sàlàyé ó lòun rà nàbì ó sì gbà wẹ́njọ́ náà ó lòun rà nàbì ànábì sì ni kó wọn máa bọ̀ wá sínú lọ́dọ̀ àwọn kó wọn máa bọ̀ wá sínú njọ́ náà wọ́n pa usman radiyallahu anhu ànábì ti sọ tẹ́lẹ̀ náà ikú wọn wà àlùjánnà ṣùgbọ́n ala kurhin yakun ìpọ́njú lọ́ọ̀bà kù anabi ti sọ ó sì ṣẹlẹ̀ lẹ́yìn umar lọ́kàtà ni uthman dhun-nurayn abimala méjì ọkọ méjì nínú àwọn ọmọ anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam anabi kọ́kọ́ fi rukayya ó fi fún rukayya tu kú anabi ọ wá bá anabi onítọ ìjànà tí ń bẹ láàrin wa ìwà anabi sallallahu alayhi wa sallam yọọ ma bàjẹ́ ni nígbà tí ọmọ rẹ ò sí má anabi ni àbúrò rẹ nu Ummu Kalthum àfi fún ọ tó bá ṣe pé mẹ́wàá rú wọn la bá ní tí wọ́n bá ń kú lọ́kọ̀ọ̀kan àbátún fi fún ọ. Usman lọ́kàn lẹ́yìn Umar anabi jókòó njọ́ kan lọ́nà táwọn sàábé tí wọ́n ń bẹ lọ́dọ̀ rẹ̀ ń rí tan rẹ̀ Usman wá wọlé bó ṣe wọ́n wọ̀ níbi parama ah kí ló dé tó parama. Aisha wa ń béèrè lẹ́yìn ọ̀rẹ́ yìí pé ah, òun fura torí ń rí wọn lọ́ọ̀kan pé báyìí báyìí báyìí lẹ́sẹ̀ ẹ̀ parama àbíwá tí òtún máa tó wọlé Ànábì ní ala astahyi mimman yastahyi minhu malaikatu rahman tí ó yẹ kí n tijú ẹni táwọn màláíkà ń tijú Usman yẹ radiyallahu anhu Usman yìí ó sì pé ọlọ́mọdé pé ó mú wa ni ó sì pé ńgbà tí gbogbo wọn péjọ tán fẹ́ pa ẹ̀yin ọmọ akpé kí ló dé tán fi rí pa àwọn sàábì ń bọ̀ wọ́n lọ àsìkò tí wọ́n pa sí ọbọ̀ sásìkò hajj pọ̀lọpọ̀ nù sàábì ti lọ sí hajj àwọn tó sẹ́kùn lójú àwọn ọmọ kéékèèké lọ so Usman wa ni tẹ́ ẹ bá péjọ pa òun lónìí báyìí ẹ̀rú ń bọ̀ òun kọ́mọ̀jẹ́ pé ẹ̀tún ní lọ́jọ́ péjọ sí rere má ó sẹ kọ́lọ́n dàkún kọ́ sànù wa ẹ̀rí tá a bá jọ péjọ pé a fẹ́ ṣe nǹkan kan àbẹ́yẹn ọmọ tí máa ṣẹlẹ̀ ni. kótó di pé ọjọ́ kẹnubọ́pọ̀ ọ̀rọ̀ tá a ti dorí mi ẹ arú lọ wájú atúrò lọ ni tí o jẹ́ á lọ síwájú kó má jẹ́ pé èpè Usman ló mú wa Usman radiyallahu anhu lẹ́yìn rẹ̀ lọ́kàn Ali ibn lọ Ali ló kẹrin eléyìí lè tọ́ dọ́gba jù àkọ́kọ́ kò sí lórí ṣùgbọ́n àwọn kan náà alùsùnà ìyapa wà láàrin wọn ṣé ali yóò síwájú usman àbí usman ló síwájú ali ṣùgbọ́n ìtẹnu àwọn tó pọ̀ jù tó kò lé lórí ni pé abubakar umar usman ali ali yìí ọmọ ẹ̀gbọ́n bàbá anabi ni sallallahu alayhi wa sallam òun gangan gangan ló sùn lórí ibùsùn anabi nígbà táwọn kèfèrí yin àwọn gidi gan kú tí wọ́n pa anabi fún wa tí wọ́n sálàdà ní sísálàdà ọkùnrin kan tí ó fi jẹ́ pé gbogbo Quraysh ni wọ́n pọ̀ pa ànábì Aliyu ló sùn sórí ibùsùn nígbà tí ànábì jáde wọ́n fi lè jẹ́ pé àwọn máa ń yọjú lára olẹ̀kùn wọ́n rí pẹ́yà sí wà lórí ibùsùn sẹ́yìn lè sunrú ẹ̀ ẹni tí àwọn wá pàápàá wọ́n sì ti kó ìdà tó mú fáwọn ẹni tí wọ́n pa wọ́n wá sùn lórí bẹ́ẹ̀dì láti mú wọn máa wò ó tí ì jáde wọ́n á sì wọlé lójijì tí wọ́n máa ronú wọ́n á sá olú ẹ̀ wọn tó mọ̀ kékeré sèyàn olúwa ti bọ́ọ̀hùn so kẹlẹ mọ̀ pé Ali radiyallahu anhu ọkùnrin mẹ́ta ni bẹ́ẹ̀ ni Ali radiyallahu anhu ó dúró ti òdodo òdodo sì ń bẹ pẹ̀lú ẹ̀ ní ìgbà tí ìyapa ṣẹlẹ̀ láàrin àwọn sàábé àwọn ẹni tí ń bẹ pẹ̀lú Ali àwọn lẹni tó jẹ́ tó jẹ́ kó òdodo ń bẹ pẹ̀lú wọn àwọn ò ní ládàá méjì àwọn tó dúró ti Muawiya àwọn ni wọ́n ṣàṣìṣe ládàá kan tiwọn àwa ń kọ́ àfi ká sọ ẹnu wa ká má wà ń wà kú wa tẹ́ ẹ bá fi lè lọ́ọ́ fi dá sí jọ́ kàn yín tẹ́ ẹ fi lọ́ọ́ fi wà rọ́ọ̀fù láàrin ẹsẹ̀ méjì àbẹ́sẹ̀ kan ni tòṣùgbọ́n àwọn sàábé láàrin ládàá méjì àti ládàá kan torí kó àwọn gbìyànjú ni kì í ṣe dandan ni kí gbogbo ẹni tó bá gbìyànjú kí ìyànjú rẹ̀ ó ṣe déédéé so ṣùgbọ́n àwa ọlọ́run ti sọ wa kò jẹ́ ká kópa nínú àwọn ogun yẹn a gbọ́dọ̀ wá fi dọ̀tí ahọ́n wa. eléyìí bẹ́ẹ̀ ni àwọn sàbẹ̀ ṣe lọ́lá sí kó tó wá kàn àwọn ẹni tó bá kàn lẹ́yìn wa. ẹ jẹ́ ká wá mú àpèjúwe díẹ̀ wá. Ibn Umar radiyallahu anhu onáfin yé wa bí o ti ṣe tọ́ka máa bọ́ àwọn sàbẹ̀ o. onílà tasubbu ashaba Muhammadin ẹ̀mẹ́jẹ̀ ni tí wọ́n máa bú àwọn sàbí anabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam falama qaamu axadihim saacatan khayrun min camali axadikum arbacina sanatan torí ìdúró sẹ̀sìn fọlọ́n sàbí kan ní wákàtí kan njẹjẹ mọ̀ kó lóore ju ẹ̀sìn tẹ́nìkan nínú tí yóò ṣe fógójì ọdún lọ bẹ́ẹ̀ ni Ibn Umar sọ sísè àbí bá dúró sẹ̀sìn fọlọ́n wákàtí kan ó lóore ju ẹ̀sìn táwọn ó ṣe fógójì ọdún lọ nínú rìwáyà kan khayrun min ibadati ahadikum umrah ó lóore ju ẹ̀sìn tẹ́nìkan nínú yóò fi gbogbo ọjọ́ ayé rẹ̀ ṣe lọ sáwọn eléyìí láwọn máa bẹnu àtẹ́lu láwọn pé kí n la yó jẹ́tẹ́lẹ̀ báyìí wa ẹ̀yẹ káwa káwa bójú wo apá kan nínú àwọn sàábẹ̀ yìí kátàrà wọn káfi kẹ́kọ̀ọ́ àwọn ẹni tí a bá dárúkọ nínú àwọn sàábé kìí ṣe pé ńṣe la dárúkọ wọn nítorí pé àwọn ló wù wá láti dárúkọ ṣùgbọ́n mélòó la lè dárúkọ nù wọn mélòó la lè sọ nípa àgbésí ayé rẹ nù wọn wọn pọ̀ gidigidi Abu Zur'a ar-Razi rahimahullah wọn ni tuwufiya an-nabiyyu sallallahu alayhi wa sallam wa man ra'ahu wa sami'a minhu. زيادة على مئة ألف إنسان من رجل وامرأة كلهم قد روى عنه سماعا أو رؤية ولا النبي صلى الله عليه وسلم سلايس nígbà táwọn ẹni tí wọ́n gba nígbà táwọn ẹni tó rí àbí tí wọ́n sì gbọ́ ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ tí wọ́n lé ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn kan wọ́n lé ní hundred thousand àwọn ẹni tí wọ́n ń bẹ láyé tànàbí fi sáyé nínú àwọn sábẹ́ nu lé ní hundred thousand mélòó wá lèèyàn fẹ́ máa dárúkọ nínú wa ọ̀kọ̀ọ̀kan nínú wa rajulun fi umma wa ummatun fi rajul gbogbo òjò lọ́lọ́run kó jọ sáré èèyàn kan èèyàn kan ni tó nìkan tó jẹ́jọ bẹ́ẹ̀ làwọn sábẹ́ tó o bá sí àwọn tíra tí wọ́n ṣe. nípa àgbésí ayé àwọn sàábé tí wọ́n fi ń sọ orúkọ àgbésí ayé wọn fún yàn wàá rí i pé tẹnìkan wọn bọ́ba yẹ pé nìyẹn fẹ́ dánu lé máa báwọn èèyàn sọ̀rọ̀ lórí ẹ̀ táwọn wá fakò mú òkun oríṣiríṣi ìdájọ́ àtàǹfààní tí ń bẹ́ẹ̀ nù gbèsè ayé rẹ̀ jáde ọkọ̀ jáde yẹn lè fi wákàtí mẹ́ta sọ ẹnìkan láti ní ọ̀kan nínú àwọn tíra tí ń sàlàyé nípa àwọn sàábì anabi wa muhammad sallallahu alayhi wa sallam àwọn tíra yìí pọ̀ jọjọ ṣùgbọ́n àwọn kan wà tó ṣe wípé wọ́n wà lárọ̀ọ́wọ́tó ó rọrùn láti rà kò sì wọ́n lọ títí nínú wọn ó náà ní alistiyaab fi maarifati sahaba alistiyaab. Al في معرفة الصحابة تي الإمام ابن عبد البر القرطبي رحمه الله تعالى الاستيعاب في معرفة الصحابة ابن عبد البر قل لي رويبي àwọn ẹni tó ti kọtíra nípa aru nípa nǹkan yìí ṣáájú òun tí wọ́n ti sọ nípa ìgbésí ayé àwọn sàábé ṣáájú òun àlàyé tí wọ́n kéré sí ètò òun ṣe òun sì fẹ́ nìkan lẹ́nu àwọn sàábé láì dá ọkọ rẹ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀ tó tún dé lẹ́yìn rẹ̀ wọ́n ní kò rí bẹ́ẹ̀ ní tó forú pọ̀ torí ẹ̀ atúwárí alimam ibn al-athir rahimahullah àwọn tó kọ tírà kan fún wa wọ́n pè ní usudul ghaba àwọn kìnìún inú igbó àwọn kìnìún inú igbó àwọn sàbí anabi sallallahu alayhi wa sallam o tún akọtira tó tó ìlọ́po lọ́nà mẹ́ta ilé tí ibn abdulbari kọ nípa àwọn sàbí anabi wa muhammad sallallahu alayhi wa sallam lérò ikú gbogbo sàbí lò náà ti mú wa ṣùgbọ́n táwọn tó tún dé lẹ́yìn rẹ̀ àwọn tún ní ó pe ẹni tí èsì sàbí ní sàbí ń gbà mí ó sì fẹni tọ́jú sàbí lẹ̀kọ́ dákọ̀ rẹ̀ subhanallah lẹ́yìn rẹ̀ àtúnráwọ̀ olùmọ̀mí gẹ́gẹ́ bí àgẹ́bí ah, alḥafu alẹ́rọ́ọ̀kì rahimahullah no alḥafu alẹ́hàbí rahimahullah alḥafu alẹ́hàbí àwọn ṣètìrà kan wọ́n pè ní tajiridu asmaa isahaba tajiridu asmaa isahaba tírà náà ohun tóbi lọ títí ṣùgbọ́n gbogbo ẹni táwọn máa ń sáàbí àwọn dákọ̀ rẹ̀ fún wa ń bẹ̀ lẹ́yìn rẹ̀ olùmọ̀ alḥafiz ibn hajar alasqalani rahimahullah àwọn tó ṣe tírà àwọn fún wa al-isabatu fi tamyiz as-sahaba al-isabatu fi tamyiz as-sahaba níbẹ̀ yẹn kálukú wọn ṣàlàyé ìgbésí ayé ọ̀kọ̀ọ̀kan nínú àwọn sàábé fún wa wọ́n wá tò àwọn tírà yìí orúkọ àwọn sàábé nínú rẹ̀ wọ́n tò wọn tartiban abjadiyya àbí tartiban hijaiya wọ́n tó ní tó alif bá tààtà wàá wo kí lọ́ọ́ bẹ̀rẹ̀ orúkọ sàábé bára fi alif ni wàá sí bábùl alif alif àti hamza hamza àti hamza hamza àti bá hamza àti tá hamza àti tá so gbókọ sàábé ń bá sí wa ọkọ síbi dictionary so bẹ́ẹ̀ sì kọ́ àwọn tíra nù sagbára láti níkan nù wọn ẹjẹ akọ lọ sílẹ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam níbẹ̀ abba khadija pàdé khadijatu bintu khuwailid ìyàwó anabi wa muhammed sallallahu alayhi wa sallam ìyàwó àkọ́kọ́ tí ó fẹ́ yàwó ṣáájú ẹ̀ tí ó sì fẹ́ yàwó kan pẹ̀lú ẹ̀ lójú ayé ẹ̀ khadija látara khadija kakẹ́kọ̀ọ́ ń bẹ́ẹ̀ báwa náà bá bímọ obìnrin nínú àwọn orúkọ tó dáa nìyẹn ká sọ ọmọ wa ní kíni Khadijah Khadijah akọ kọ ní ẹni fẹ́ ha kẹlẹ́bẹ̀ Khadijah yẹsẹ Adija Adija Adija kíni jẹ́ bẹ́ẹ̀ Khadijah wọ́n ní kò sí nínú èdè wa ebi ìsìn bẹ́ẹ̀ nú ẹ̀sìn wa mùsùlùmí là wa ẹ̀sìn síwájú èdè kọ́ ṣebí wọn náà ń ká al فمن يعمل مثقال ذرة خيرا sẹ́fẹ̀sọ xọ́ àbí ayira ló xọ́yìrọ́ torí rẹ̀ Khadija kéésì kadija o kadija kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ o lédè Lárúbáwá o Khadija kéésì kadija kadija ẹ gbọ́ Khadija adúgbò ẹ̀fọ́ lọ́npá ti máa ń pè é ọ̀rẹ́ ẹ̀ ká gbọ́ ẹ̀yíwá Khadija So ń bẹ̀ yẹn ẹ̀kọ́ kanu tọ́mọ̀ á pè ẹjọ́ ọmọbìnrin fún wa bí àwọn orúkọ wa àti orúkọ wo Khadija ó ní ó ti common jù à ẹ́ ó ti common jù kí ló common jù Khadija ti bàbá mi Khadija ti ẹnu Khadija ti ẹ Khadija ti ẹnu torí kó kọ bàbá yóò jẹ́ àmàmà yàtọ̀ torúkọ ọwọ́ àtẹlómi tó bí Khadija bá dọ́gba ó kọ bàbá bàbá yín ò ní dọ́gba ó kọ tí ń dọ́gba ó kọ àwọn bàbá yín ò ní dọ́gba bí ti bàbá yín bá dọ́gba ti bàbá bàbá ò ní dọ́gba náà ń sin ẹ máa pọ́ ma ẹ máa wí orúkọ rẹ̀ ẹ tún wí orúkọ bàbá rẹ̀ ẹ tún sọ ti bàbá bàbá rẹ̀ torí kí ọmọ bàdí kọ́ máa lúpọ̀ ń jẹ́nẹ́ra ni kọ́ ọmọ bàdí kọ́ ń gbójú fáìnà báwọn bá ṣèdánwò tó kọ́ bá papọ̀ ń kíláàsì gbọ́dọ̀ àṣẹ ní fún ẹnìkan tẹlómi àmọ́ ńgbẹ́ bá dákọ̀ wọn tẹ́tù sọ ti bàbá wọn tẹ́tù sọ ti bàbá bàbá wọn bó sì jẹ́ bí yorùbá lẹ́vù náà ni tẹ́ dákọ̀ rẹ̀ tẹ́ sókì rẹ̀ tẹ́ sọ ti bàbá rẹ̀ tọ́ba parí ẹ̀ rí i pé yàtọ̀ wà náà Khadija ọmọ Khuwaylid àwọn kan tá a fẹ́ nínú ìgbésí ayé tiẹ̀ kò jù báyìí lọ ká wo bí Khadija bó ti ṣe jẹ́ pé wọ́n bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún kó tó di ọdún tí àwọn elérin gbé erin wá sí mẹ́kà láti fẹ́ wó kaaba tó sì jẹ́ pé ọdún yẹn gangan gangan ọdún elérin ni wọ́n bí anabi sallallahu alayhi wa tí wọ́n bá ti wá bí khadija ṣáájú ọdún pẹ̀lú ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọdún mélòó ló fi jọ anabi lọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀kọ́ mbẹ́mbẹ́ o ẹ̀kọ́ mbẹ́mbẹ́ pé kò sí ní tó burú obìnrin tó jù wá lọ kò sí pé ká pè mami ìyàwó náà ni gbogbo bàbá gbogbo gbogbo ìyá tó máa yín bá mú obìnrin wá fún yín tó fẹ́ fẹ́ tìyín kàn ní kẹ́ ẹ bẹ́ lọ ipe kí ìyàwó yẹn jẹ́ alálùbáríkà èsì pé kẹ́ ẹ máa wá wo kàlẹ́ndà ọdún wọn bí wọn ṣé ìṣẹ́gbẹ́ ẹ̀yà rẹ̀ báyìí rárá o ṣe eléyìí jẹba o torí ẹ̀ ẹni tó bá wù ọ́ tó fẹ́fẹ́ o bùkátà láti máa béèrè ọdún ẹ̀ òun lọ fẹ́fẹ́ kìí sọdún ẹ̀ oníkọ́mọ́bà àdàgbà ju kọ́mọ́bà tètè kú ni àtẹnitọ́ dàgbà àtẹnitọ́ dàgbà gbogbo wọn kọ́ wọ́n jẹ gbèsè kú kò sì sígbà tí kò lè mú yàn lọ ìfẹ́ ju ọdún lọ ìdí ló jẹ́ pé láìpẹ́ láì jìnnà yìí la fún yín bàbá àgbàlagbà kan ti lé ninety years ọmọ Somalia ńlọfẹ́ ọmọ eighteen years lóbìnrin àwọn òwe ìròyìn sì fẹ́ bà ọmọbìnrin lọ́kàn jẹ́ pé ah, ojú ti afọ́ ni ibi tọkùnrin pọ̀ láyé ọ̀hún ẹgbẹ́ rẹ̀ lẹ́yìn lọ́fẹ́ fẹ́ ó ní ah, òun lọ́ọ̀fù ẹ̀ gidigidi òun lọ́ọ̀fù ẹ̀ gidigidi ni I really love him bàbá náà sì rẹ́rìn músẹ́ ìfẹ́ kọjá ọdún ọkọjá àwọ̀ ọkọjá èdè ẹni tó lọ́nba ní kéèyàn nífẹ̀ẹ́ kò sí bí wọ́n fẹ́ yà yín gan wọn ò lè rí yín yà kẹ́sì máa wọ nǹkan àsìkò tí Khadija tó fi jẹ́yàwó fún anabi sallallahu alayhi sallam sí i anabi lọ́kọ kẹta kìí sọkọ kínní kìí sọkọ ẹ̀kejì ọkọ kẹta torí wọn àtọkọ rẹ̀ alákọ̀ọ́kọ́ wọn ò bí ma fúnra wọn tó ń fi kú ọkọ kejì ló ń bí ma fúnra wọn kánabi ò tó wá fẹ́ eléyìí túmọ̀ sí pé kò sí ní tó burú nínú kéèyàn fẹ́ abilékọ lópin ìgbà tí ìfẹ́ bá ti ń bẹ nínú ẹ̀kọ́ tuntun wà ń bẹ̀ òun náà ni pé Khadija ló dìídì kọ́kọ́ tẹ́ńdà ọ̀rọ̀ pé kànábì ọ̀fẹ́ òun síwájú ànábì kìí ṣe pànábì sallallahu alaihi wasallam ni ló sọ pé òun fẹ́ fẹ́ tó ń ti pé gbogbo èèyàn ní Mẹ́kà ni ló wù wọn bí kí wọ́n fẹ́ Khadija gbogbo wọn ló wù bí kí wọ́n fẹ́ wọ́n máa ń pè ní at ẹni tó máa wọn lọ rẹwà gidi ó sì lówó lọ taburata jaburata gbogbo èèyàn ló wù wọn fẹ́ bọ́ọ̀ bá fẹ́ fẹ́ nítorí ẹwà rẹ̀ ọ̀fẹ́ fẹ́ nítorí owó ẹ̀ gẹ́gẹ́ bí àwọn mùnáfíkì ìfẹ́ ṣe wà láyè sí. èso náà lọ́sàáfẹ́ ó lò náà ní ah, ọmọ òun kò fi nǹkan ẹ ah, eh, eh, eh, láti máa mọ olówù mi owó rẹ̀ lọ́fẹ́ jẹ. Khadija wá ṣe nǹkan kan onípọ́nrán ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ yìí jẹ́ nàfíìsàtù bíntu umayya ó kọ́ mi tunu o táwọn wo kọ́tọ́ fẹ́ sọ ọmọbìnrin nàfíìsẹ́ látòjú ayé ànábì láti gbọ́yìn yẹsẹ̀ nàfí o nàfí àhàw nàfí kọ́ <laughs> la máa pè ọ̀ràn rẹ̀ rẹ̀

àwọn ti sẹ ẹ sàlámù àlékò àwọn ti gbọ́ tí òórùn dúndùn ti ah, tánu irú eléyìí ọ̀wá lè wá rí zaratin alibaraka alibaraka bẹ́ẹ̀ awo wá wọlé gbogbo wọn gba ah, tí o sì nǹkan abẹ́ sílé wá ni pé ah, torí àwọn èèyàn ńlá ńlá báyìí wá bí rí ẹ wọn mọ fẹ́ jíṣẹ́ kan ni pé iṣẹ́ báwo ọ̀rẹ́ mi báyìí ló ní bá ń sọ fún bó ń sọ fọmọ yín kó ń fẹ́ fẹ́ ẹ wọlé lọ́mọ náà bá múra lọ́ba dé wá ní ọ̀rẹ́ yín fẹ́ fẹ́ mi àbẹ́yìn fẹ́ fẹ́ mi so àìmọye ló ti gba ìyàwó mọ́rẹ̀ lọ́bẹ̀ ìwà burúkú ni o ìwà tí ọ̀dà ni o ìwà tí yẹn fi bá bínú ọlọ́run pàdé ni o ìsì máa dá àwùjọ rú èèyàn sọ fún ọ pé kọ́ lọ bóun bá yẹn sọ̀rọ̀ bóun fẹ́ fẹ́ ọwọ́ adébẹ̀ wọn jíṣẹ́ tara rẹ̀ ó wá ní ah, initially tó ṣẹlẹ̀ ni pé ó ti fojú sí mi láà náà hàn èèyàn dànù. ọwọ́ afẹ́ báwo láàrin ọ̀rẹ́ àtọ̀rẹ́ ṣe dàrú ọwọ́ ẹni tí máa ń bínú kó forí pé wọ́n forí bí ó sì fọ́ ma àwọn ọ̀bọ̀ fọ́ ntí máa bọ̀ rẹ jẹ́ láwùjọ ẹnìkan tí wọ́n ń wọn rán lọ bá àwọn bóbin sọrọ ọwọ́ adébẹ̀ wọ́n á tara tiẹ̀ obìnrin tí wọ́n gbà fún fi ń lo àwọn mi pé tó fẹ́ ní tó o òun sì ń wò pé òun ọ̀fẹ́ òun tiẹ̀ fẹ́ fi ni àwọn afẹ tó sì rí tó bá jẹyàn jatijati tí ò lórí lọ ni ló lè gbélu wàláhì wà burúkú ni torí kó àwọn mùnáfíkà náà wà nù àwọn obìnrin nígbà tí wọn ti wá jíṣẹ́ nìkan fún ọ kò bá jẹ pé ẹni tó tó wá jíṣẹ́ lọ bá wù ọ ẹ pa fáìlì bẹ́ẹ̀ dé ọlọ́wọ́ sọkọ mí fún ọ má fẹ́ torí tí wọn náà bá fẹ́ wọgbọn ní gbádùn ẹnu ara yóò máa kún ọ nàfíìsà wá jíṣẹ́ iṣẹ́ tó ń ràn lọ́wọ́ ajẹ́ yàtọ̀ sẹ́yìn obìnrin ayé ìsìn náà wọ́n ran obìnrin ẹgbẹ́ rẹ̀ náà lọ́rùn ẹ̀yin náà lẹ́jọ́ o ah tí yẹn bàbá ti ń ta ọ̀kadà ọ̀hún èèyàn ọmọ kúkú gbádùn ah, ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni pàápàá yín ah, èmi náà nì ìwọ ni mò ń wú <laughs> so lọ́ba ní lọ́ba lọ́rẹ́ bá lọ lọ́ba gbé gèlè gèlè àti gbogbo àwọn bàtà tí kalẹ̀ ń kò bó ń sẹ́ni tí ń bọ̀ lọ́ọ̀kan orí tiẹ̀ náà ti dàrú tẹ́ẹ̀ wọ́n ní wọ́n á fi lẹ́tà ìjíṣẹ́ fún yín ni ó sì fi lẹ́tà ìjíṣẹ́ lọ́ba tún kọ́yìn tó ń bá ń wò lọ bàbá aláìní bẹ̀rù ọlọ́ọ̀ gbọ́ ya lọ́ba ya lẹ́tà eléyìí pé ẹni tí wọ́n á jíṣẹ́ rẹ̀ fún òwò ìwọ gan ló wo ẹ̀mọ̀ kó náà ń tọ́ wá wánu ọ̀fẹ́ bàtọ̀ rẹ jẹ́ náà ni torí ẹ̀ la sì sọ yìí pé kò burú kéèyàn ọ̀ràn yẹn lọ bá yẹn bẹ́ni téèyàn fẹ́ fẹ́ sọ̀rọ̀ lọ́kùnrin àbóbìnrin ṣùgbọ́n tó dáa jù ni pé wọn náà má tinú àbùrọ̀ máa rẹ̀ yẹn ah sónà lọ́rùn tí wọn á máa bọ́ sọkọ fún àbí wọn lọ́lọ́ máa bá ṣèyàwó fún torí ẹ má tinú àyè tijú jẹun àbùrọ̀ wa tinú sọ pé mo fẹ́ fẹ́ ọ àwọn Khadija rí tiwọn ṣe là ń sọ o. So àwọn èèyàn míì náà máa rí tiwọn ṣe àmọ́ àwọn fẹ́lẹ́ ọka wà torí pé ọkàn ọkàn àwọn èèyàn ti ń bàjẹ iṣẹ́ ọwọ́ wọn ọdá ẹ tún máa wò láyè sí tó bá èèyàn kan lọ wáyàwó tó bá padà fẹ yóò fẹ́ màsírí ti ń lé gbogbo gbà náà ni o bó wá ń ṣe o ṣé o sì máa wú ara ah, ẹ mọ̀ pé kan lẹ wá tọrọ rẹ wọ́n fẹ́ rí pé àwọn dalẹ́ òru ni wọ́n fẹ́ mọ̀ kodoro ti máa ń ṣẹlẹ̀ torí ẹni tó ti da náà ní kálukú ọ lọ straight forward wọ́n fẹ́ fẹ́ ọ ó sì lóun ọgbà wẹlómi lọ wájú járe ilé ìjẹbù ṣe jẹ o. ẹ tún wá wo Khadija ní kíá tí màláíkà Jibril kọ́kọ́ yọ sí Ànábì sallallahu alaihi wasallam ẹtúnjẹ akẹ́kọ̀ọ́ mbẹ o anabi ò rí nítorí njọyìn orí jọtú wọn náà bá láǹfààní àti lọ Mẹ́kà bóyá kọkàn lọ fi máa ń tó ṣẹlẹ̀ ní o kìí ṣe pé bàá dà o tó bá lọ síbi òkè yẹn ní gharu Hira kọ lọ wò àbí gharu Thawr ẹ onínú méjèèjì gharu Hira tó o bá lọ ọbẹ̀ wàá rí bí àpáta ń ṣe rí bí ẹni gẹ̀fìlà gbọ̀bì ni àwọn púpọ̀ lànàbì ṣe wá ń gùn tí sì fi rọrùn fún yóò sì lọ sọ̀sù kánbẹ̀ ṣáájú kó tó dà nàbì ibẹ̀ màlẹ́kà ti yọ sí ẹ mọ̀ pé torí pé ànábì ọlọ́ọ̀ni ọlọ́ọ̀n kì í láyà ó fi láyà balẹ̀ wàláhì tí ó bá jẹ́ bẹ́ẹ̀ tó bá yẹ pé bí ẹ̀rú ṣe máa bá àwọn èèyàn mì ní ìyẹn lè sọra rẹ̀ látòrí òkè tó tùkà ṣùgbọ́n lọ́wọ́ bá fà nábì láyà balẹ̀ kó fi sọ̀kalẹ̀ ní rọrùn ṣùgbọ́n dídélé tó délé báyìí ìbẹ̀rù ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbọ́n pẹ̀pẹ̀ wọ́n sọ fún ìyàwó kan da sọ́ọ̀bù òun wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ fún Khadija irun tójú òun rí lónìí Khadija bẹ̀rẹ̀ sí ní tùnú ó ní faqad urida bika al-khair oore ńlá lọ́lọ́wọ́n bá ń fẹ́ fún wa nàbì sallallahu alaihi wasallam ìyàwó rere nù oore ńlá lọ́lọ́wọ́n fẹ́ fún ọ. wa innaka wallahi la ahlun li kulli khair mo sì fọlọ́ ń búra ìwọ lẹ́tọ̀ sí gbogbo oore ọlẹ́tọ̀ sí gbogbo oore wallahu la yukhzika abada ọlọ́run sì ní dojú tì ọ́ láéláé ìyàwó rere nìyẹn fa táwọn kéde tó sí ọ̀ tó bá wọn tíyàwó rẹ tó ti bẹ̀rẹ̀ sí ní ṣépè fún ọ wọ́n bá sọ lórí ibú rẹ ọmọ ibi tó yẹ kọ́ ọ lọ. ìbá ti ń pe omójútọ́rọ̀ ara rẹ ti pẹ́ yóò fi ti ọkọ lọ sílé olóògùn yóò ti lọ síbi tí ọ̀dà ó ti ẹ̀lẹ́kọ̀ ń bọ̀ kọ́ lọ gba nǹkan kan wá kó ní pépà kọ́ wá ń bí wọ́n ní sígbẹ́rẹ́ fún ọ. so àmọ́ àwọn rárá ẹ gbọ́rọ̀ gidi tí Khadija sọ fún anabi sallallahu alayhi wa sallam kí ló dé tọ́lọ́wọ́n bò fi ní dojú tì ọ́ ìwọ náà tọ́wọ́ bá fẹ́ kọ́lọ́wọ́ dojú tì ọ́ gbanti Khadija ikú anabi máa ṣe tọ́lọ́wọ́n fi ní dojú tì innaka latasilu rahim torí pé wàá máa ń sokun ẹbí pọ̀ gbogbo ẹni tí máa ń sokun ẹbí pọ̀ Ọlọ́run ní dójútì tó sì mọ̀ pé okùn ẹbí tiyín ti já gbọ́wọ́ rẹ tipẹ́ tètè lọ sóò àìjẹ́ bẹ́ẹ̀ ìtìjú lọ ń kọ lẹ́tà sí ọlọ́run dojú tì ọ́ watasduqul hadith èè parọ́ tó bá sọ̀rọ̀ òdodo lọ́ọ́ máa sọ ẹni tí máa ń sọ òdodo ọlọ́run ní dojú tì watahmilul kam ẹni tí ò lè dá bùkátà ara rẹ̀ gbọ́ ọ́ máa bá wọn gbọ́ gbogbo aláàánú ọlọ́run ní dojú tì watuqri dayf ó sì máa tu àlejò nínú ó ń tu lójú ó ń gbà wọ́n lé àlejò tí ò níbi tí ó lọ ọ máa tù wọn lójú wọ́tú ẹ̀yìnù ànínáwáì ó sì máa ran ni lọ́wọ́ lórí gbogbo àdánwò gbọ́dọ̀ lọ́lọ́run sì wá dojú tì ọ́ ọlọ́run lè dojú tì ọ́ eléyìí ẹ̀kọ́ ńlá ni o bí anabi sallallahu alaihi wasallam ti ṣe wífà anabi nù Khadija òye bá anabi sọ̀rọ̀ dáadáa kó tù ú títí tá anabi tí ọ̀fẹ́ jẹun fi gbóúnjẹ títí anabi fi mumi títí tí anabi tún fi rẹ́rìn tí n ti ń bà lẹ́rù sì fi kú mbẹ́ subhanallah ẹ̀kọ́ ńlá ni fóbìnrin tó wà ń lé ọkọ o ẹ̀kọ́ ńlá ni fóbìnrin tó wà ń lé ọkọ i don't care nítorí bá rí kó ṣe ọfẹ tètè kú lé ọkọ ni oní bàbá rẹ àti yẹ ọkọ bẹ́ẹ̀ ni ìgbà ní ọkọ ìgbà tí ọkọ bá rí pé ọdẹpẹ odòǹdó ọlọgbéyàwó mi wà ìyàwó mi wà perfect tọ́ba ní tọkọ fadúró kí ló dé kí ló ṣe yín ah ọlọ́run níjà ara ìdá àti pọ́lọ́run nígbà yín lọ́kàn jẹ́ ẹ̀yin tẹ́ ẹ máa ṣe báyìí kò gbọ́dọ̀ parọ́ o torí pé wọ́n ní ìṣòlè jọ́ dara pé pé wọ́n tó ń ṣe báyìí tó ń ṣe o sì í ṣe wọn náà tún máa yín mú sí kékeré ní èmi so tí wọ́n bá jẹ́ ní ire tí máa ń wí tọ̀ àtẹ́gbẹ́ kò burú eléyìí jẹ́ báwọn ẹ wá wò Khadija yìí ó ń la kọ́kọ́ ẹni tó kọ́kọ́ gba Islam yàtọ̀ sáwọn ìyàwó táyé ìsìn ọkọ jẹ́ ahlu sunna ìyàwó sì ní òun kọ́ ahlu bidà <laughs> ọkọ ṣe sunna ìyàwó ní kéènì kéènì wọn àti máa ṣe ó sì ti ń fi ṣe járe wọn sì mọ́tò sáà máa tọ̀ sáà máa sùn ló ń fẹ́ bídìí àtù ló ń fẹ́ bọ́kọ bá ti ń pèpè lọ sí di ẹdí àdìtà nábì mú òun ni ẹ pati ẹ fi lẹ̀ kọlọ́ bìkan rí láàbà kọlọ́ àlùkìyàmà lórí ti ń ṣẹlẹ̀ lọ. Khadija ò rí bẹ́ẹ̀ ní kíá táwọn ibi tí pé tọ báyìí báyìí ni o Khadija lọ kọ́kọ́ gbà tẹbi tí wọn náà sọ nígbà tó lọkọ oníjọ líle ẹjọ wà ní níjọ rírọ̀ ẹjọ wà ní níjọ dùnú ẹjọ wà ní níjọ́ ìbànújẹ́ ò ní filẹ̀ wá di pé ọkọ rẹ sọ fún ọ pé ntòfin Ọlọ́run sọ ni tó sọ ni tó sọ ni bàbá àti ìyá rẹ sì fẹ́ kọ́ tako bàbá dádì rẹ ló kú bàbá dádì sì ti wọ́n sì ti kú bàbá rẹ wá láwọn ó sòkù torí pé ẹni tó ẹni tó bí ma lọ́mọ gbèsè wọn àti wá de màlúù malẹ̀ wọn á ní kí gbogbo ọmọ ó péjú o gbogbo ọmọ péjú ìwọ ìyàwó náà wá ní bàbá rẹ ti sọ báyìí báyìí báyìí ọkọ rẹ wá ní èmi èé sòkù ní ìsìlẹ gbà pọ lọ sòkù ọwọ ni ah ọfẹ yàmi adádì mi ni ìyọ adádì rẹ ìlànà adádì rẹ ọdá èmi ò sì ní gbà kó o tilé tèmi máa lọ sí tọ́takùtọ́ lọ lọ́ba fa ìbínú yọ lọ́ba ní ẹni tó ní kó wọn mọ̀ lọ sòkù bàbá bàbá òun àwọn yàtọ̀ fojú àwọn àwọn ọ̀tọ̀ fojú àwọn eré màní. bẹ́ẹ̀ lẹ́nu mi máa ṣe di pé ọ̀pàdánù lé ọkọ dòní nítorí pé lòun ó bìdì àtù ọkọ sì ní kó súnà oníbi lòun ó ṣe kú. ẹ̀yin náà sì ti mà ipe àwọn ẹni tó lówó tó fẹ́ ná àwọn náà ní máa sòkù àwọn ní máa sòkù nítorí pé wọ́n bá jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ àwọn náà sọlọ lọ sọ pé tẹ́lá ti ṣe bẹ́ẹ̀ bàbá yín wà àlìjáná ìyá yín wà àlìjáná abẹ́ nánà dànù àní ẹ mú wọn ẹkọ mọ́sálásí ló kọ bàbá wọn ẹ mú wọn ẹgbẹ́ kànga ló kọ bàbá wọn bàbá yẹn ò tí ì lọ àjèrè ẹ lọ bá ṣe hajj bàbá kú oríire láàmà kì í àmọ́ ẹ àmà jó ẹ mà tàdíréke ike àmàdúpẹ́ o tá a rẹ́yìn bàbá o bàbá àyà tó kú sáájú wa dúpẹ́ o àbí kí ni tùmájó ibi tí èèyàn ti kú fún ọ̀hún tó ń rẹ́rìn ah, tí ìbáyé kò rí dàrú kò tún wá máa lẹ́rìn à ń tún jó à ń tàdíreke wọ́n ti ní ẹ̀bá ọ̀bọ oúnjẹ o ẹ̀rẹ́ tẹ́ fi síta kan ò tó nǹkan o ẹ̀fi mẹ́ta ṣe yí o. la ilaha illallah ah, ọlọ́run jẹ́ àwọn èèyàn ọmọ núrò ẹ̀ sòfò bàbá ẹ̀ tún pàdánù owó eléyìí bá wọn yàwó wa yarí ó lóun ò lè ṣe ó ní òun náà tún sọ lé wọn ó wọ̀ ọmọ mọ́rú ẹ̀sìn orí ibú tọ́gbà <laughs> kó wọn mọrú ẹsẹ orí ibú tọkọ gbà islam náà ni ìwọ ló ṣe islam ọkọ ti ń fẹ́ kó sórí abibi àbí bí tẹ̀ ti ń sẹ́sìn ti ń ṣe ìsìláàmù o ńgbà tó yá ó ti ń bójú fa wọn bi ọkọ léèrè pé ẹjọ tí ọba ṣẹlẹ̀ pé obìnrin kan ó ti bímọ kan síbi kan ṣáájú kó tó lọ́kọ míì so tí ọkọ rẹ̀ àárọ̀ tí wọ́n ń pè é ó sì ti bímọ síbòmíì tó wà o àmọ́ bímọ ẹyọ̀ kan sí ibi tó ti kọ́kọ́ lọ́kọ tẹ́lẹ̀ ó ti bímọ mẹ́rin síbi tó wà o ọkọ rẹ̀ àárọ̀ wá ní kí ni ṣe tó lè padà wá bò torí ìgbà tí ìgbà tí ìgbà ọ̀tún ló ń wà báyìí àdìsíkì ti dé tó ń kàn lọ́ọ́ fira rẹ̀ jìyà tẹ́ ń fi páálí tẹ́ ń pe ń pàmò tó ń fi ń sìkejì ọkà ìwájú wa máa gbádùn bì. àṣebéèrè ti ń ṣe o ọkọ wa ní kó ṣe sùúrù pẹ̀lú ọkọ rẹ ti sí ni o torí pé òní lè le ṣùgbọ́n lọ́wọ́ ba lọ́ọ́ mọlẹ̀ tí wọ́n mọ̀lá ọkọ wa fura pé àṣàrò òun ni sọ ti ń rùn ìyàwó ti ń béèrè ara rẹ̀ lọ́gbàlérò ó ti bímọ síbi kan tẹ́lẹ̀ ó sì ti bímọ mẹ́rin síbi tó wà ní ìsìn ni wọ́n ọkọ léèrè pé ẹ dákun ṣé èèyàn lè fi irú ọ̀dọ́ yín lẹ̀ lọ bọ́kọ rẹ̀ àárọ̀ wá yí ọkọ ńgbọ́ ya lọ́ba di pé ń sálé jọ́kìnní ńgbọ́ tún ya olùwọ́n àmọ́ lọ rè lùbọ́ wá láti ọkọ ní lọ́ba ara ọ̀kẹ́ wo bọ́ọ̀lù ọ̀sẹ̀ mi tí ó sì máa wá bùkù sọ wá nínú lọ rè lùbọ́ ní bẹ́ẹ̀ ni ìmọ̀ lọ rí lùbọ́ wa ọba ọlọ akọkọ ó tètè dé ó lóun ò ní máa lọ àlọ́sùn ìjọ kejì ẹ̀kejì ó tún lọ ó tètè dé ń ó kẹta lọ àlọ́sùn ìdààmú bọ́kọ ṣé èsì pọ́kọ bàjẹ́ lọ́nà ṣé èsì pé kíní kan ṣùgbọ́n àti ìyàwó dé ó lóun máa sùn nítorí pé ó ti wọn ilé á lọ sùn pé ìyàwó ọkọ wádìí wádìí pọ, má wádìí ńgbà tó ilé ta ló sùn dání fámìlì mi tí mo nílọ ó lọ sáwá bì kan sùn ní ọ̀dà ó tún lọ mí ọba pẹ́ ìjọ mẹ́ta lédè kúkúrú ọsà sàkó lé ọkọ nígbẹ̀yìngbẹ̀yìn wọ́n ní ọkọ rẹ̀ àkọ́kọ́ python nítòsí bẹ̀rẹ̀ ní kọ́kọ́kọ́ yọ ìbòjú ńgbò tún yọ tún yọ jalbab onáàbà kúkú wá wà nù síkẹ́ẹ̀tì àti sinmi pé èèyàn tẹ̀ ń lọ́rùn ọkọ níbànújẹ́ lélẹ́yìí orí ibú lélẹ́yìí ọba sùkùkù ọba sápò lé ọkọ tọ ọkọ ní ọsẹsìn ọlọsẹsìn ọlẹsìn lọfẹsì torí pọpọlọpọ nínú àwọn obìnrin yẹn bóyá nítorí kí wọn lè bá bẹ nílé ọkọ kalẹ̀ alẹ́ ohun tí mo gbà lérò pẹ̀lú ẹni kó lọ́nba kọ́ pọ́kọ́ ní ọ̀kọ̀ọ̀kọ́ kú táwọn ọbẹ̀ pẹ̀lú rẹ̀ tí èkú. tó bá kú tán ìwà àwọn táwọn fi ha kọ́ táwọn fi ha para ọ àwọn wàá yọ jáde torí ẹlòmíì torí tí ń bojú yun ni ó ń bojú nítorí pé kọ́kọ́ ọmọ ta ni torí ẹ̀sìn tọkọ gbọ́yé tó sì mọ̀ pọ́ kí àwọn òun ṣe nu lòun náà ṣe ń bojú bọ́kọ bá ni tẹ́lẹ̀ náà tí ń bojú ó ní kọ̀ọ̀bù ńlá mu òun kàn ni ṣé ẹ̀sìn ọlọ́run náà lò ẹgbọ́n nǹkan bẹ́ẹ̀ nfa ó lóun sojújú káyé ni kí á lọ pé yẹn bá pọ̀ òsojújú mọ́ kí ni ọ̀dà lọ́jà ta ni so nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé ah, irú ẹ̀sìn wọn tá ń ṣe irú ẹ̀sìn wọn tá ń gbà lẹ́nu ẹ̀ ṣé èsì Islam ni wọn náà ń ṣe èsì Islam ló ń ṣe olódò burúkú tí ọmọ nǹkan kan pa Islam ọwọ́ alẹ́ sìn wọn tí wọ́n ń ṣe èwo ni wọ́n ń ṣe o ṣàlàyé ara ẹ̀ ká gbọ́. nígbà tí ìyàwó tiẹ̀ ti ń sídìí lẹ̀ ó fẹ́ kí gbogbo omi ara yín náà máa sídìí lẹ̀ ní ló fi jẹ́ pé ẹ̀sìn wọn tí wọ́n ń sẹ́wọ̀n bàtà wò lè gbọ́ kó ṣe hayya ala àfi ká lọ sí masjid ìwọ kún mọ́ ńgbà lẹ́ bá sùn lọ́jà pọ̀ one times five equals to five ńgbà lẹ́ bá sùn ni ó ló ń bọ́ lọ sọ̀rọ̀ ló fi pé ẹ̀sìn wọn tí wọ́n ń sẹ́wọ̀n ewu lẹ́sìn tí wọ́n á rẹ́rìí ìsìláàmù náà ni ẹ̀hẹ́n àyàfi tí wọ́n bá jẹ́ pé ọgbẹ̀sìn ọ̀gbòfin rẹ̀ máa ló lè máa sọ tó ń sọ ọ̀hún torí ẹ̀ ó oríire o ìwọ obìnrin tọkọ rẹ̀ ń tẹ̀lé tọ́lọ́ tí ń tẹ̀lé ta nabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tí ìwọ náà sì pẹ̀lú rẹ̀ tó ń ṣe tọ́lọ́ tó ń ṣe ta nabi sallallahu alayhi wa sallam bọ́kọ ń ṣe ń pè yàn lọ sí di rere gbogbo omi tọ́wọ́ wa àwọn náà tó rẹ̀ kọ́kọ́ lọ́dọ̀ rẹ̀ kò lè má jẹ́ bẹ́ẹ̀ torí kíni ìyàwó lágbájá mà ní oríire nù àmọ́ a ah, yukhrijul hayya minal mayyiti wa yukhrijul mayyita minal hayy ah, a ẹ̀wọ̀n bí wàá bá ẹ̀ ṣe kutukutu méje ìyàwó rẹ̀ ń wò ní bí àwọn ìyàwó Nuha àwọn ìyàwó Lut Khadija ò rí bẹ́ẹ̀ tiẹ̀ o Khadija ò rí bẹ́ẹ̀ tiẹ̀ ìwọ náà lára ọ̀dọ̀ àdúgbò rire ló wù ọ́ ọlọ́mọ lọ lórí ibú ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Sáúdà. sawudatu orúkọ kan tún nù o tẹ máa tu sawudẹ sawudatu bintu zamma ọ̀kan lọ́jọ́ nínú àwọn ìyàwó anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ẹ̀kọ́ tá a rí kọ́ lọ́dọ̀ sawuda òní pé á fura wípé àwọn ti dàgbà àwọn sì tún ti sanra díẹ̀ jù ó wá sí wọn pé anabi ò fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ àwọn lọ títí isi máa ṣẹlẹ̀ nínú ìgbésí ayé tẹ́ pé obìnrin yóò fura mọ̀ pé ọwọ́ tọkọ ń fi gba tó ń tẹ́lẹ̀ ó ti dínkù kò tí ẹ̀ fẹ́ sí má kò fẹ́ sí má àmọ́ kò tí ì lé òní màtí ọba ti sí à ń fún ni àti pé máa lọ lé yín kọ́ yóò rọrùn Sàwùdà tutù wá fi píríncípù kan lélẹ̀ fún gbogbo ẹni tó bá nílò aka inú àwọn obìnrin wa in imra'atun khafat min ba'liha nushuzan aw i'radan fala junaha alayhima ay yusliha baynahuma sulha was-sulhu khayr torí sọ̀dátù láyà yìí ṣe sọ̀kalẹ̀ torí pé sọ̀dátù fura ipa ànábì ọ̀gbà tó ń lọ́mọ títì kákíyèsí o atọkùnrin àtobìnrin tọ́ọ̀ bá ti gba tóbìnrin kan lọ́mọ títì ọkùnrin lè máa fíìlì pé obìnrin ti di ẹrù lórí òun òun kàn náwó lórí rẹ̀ ni kò sí bẹ́nẹ́fìtì kankan tó ń rí lọ́dọ̀ rẹ̀ ó wá lè bẹ̀rẹ̀ sí ní ronú pé kéèyàn tiẹ̀ ń hmm? kéèyàn ó lé kéèyàn ó àbí òye kéèyàn fẹ́ lòmíì dípò rẹ̀ <laughs> so obìnrin náà tó náà bá ti ń fura tó bá ti rí kí wọ́n ti ń pa òun tìbí aṣọ tó ti gbó nítorí kóun ó ṣe òun náà ni pé kó ṣe bí sọ́wọ́dà ṣe ṣe ẹ̀tọ́ rẹ kan nínú àwọn ẹ̀tọ́ tọkọ gbọ́dọ̀ ṣe fún ọ step down fílẹ̀ kó ní kọ́kọ́ ọmọ àfọwọ́ mu ẹ má lèmi ẹ má kọ̀ mí o àmọ́ nǹkan báyìí mo yọ̀ǹda rẹ̀ kó lè bá àrí lẹ́gbẹ́ náà lọ́lọ́ ni kò sá burúkú nínú kí wọ́n ṣàtúnṣe àtúnṣe lọ́dà ẹ má lè o àtúnṣe lọ́dà ìwọ náà má ṣàṣe tuntun ẹ lé ọ ẹ̀yà kìnnìkan lẹ́yìn ikú sáré ikú mà ikú ọ̀mà ọ̀mà fẹ́ kú sá ọ̀fẹ́ kùtùrú tó wà lẹ́yìn kú sáré pé tó bá kọ́ ọ lẹ́ ọ padà lè bàbá rẹ wàá tẹ́ fáìfáì kò sí obìnrin náà tí wọ́n lè tẹ́ ọ padà lè bàbá rẹ tí ò ní jẹ́ pé ẹni ẹ̀tẹ́ ni wọ́n tẹ́ lẹ́dẹ̀ pé kínni ẹ̀ ṣe bá lọ bọ̀ là ń tọrọ mákànù ṣébi tilé ọkọ ni torí ń bò ti lọ ilé ọkọ àdúrà tiwọn ni pé kó o kú sọ̀rọ̀ kí ẹ ṣe kókó pa ọ bọ́jọ́ kú rẹ̀ bá kókó kú rọ̀ wọ́rọ̀ sẹ̀. so nítorí di eléyìí ni ló ṣe jẹ́ pé wọn náà máa ń ṣe gangangan pé bọ́ba kọ́ mi kọ́kọ́ mi kò sí kíní kan kò burú ọkùnrin burú láti rí kó ń ṣe bẹ́ẹ̀ yẹn tí ó ṣe fún ọ náà nù tọ́ba rí tó máa ń ṣe pẹpẹ fúru pẹpẹ ó dára tá a bá wo ti pé àfẹ́ mọ́ àfẹ́ ṣe kíni àfẹ́ lè tá sì tún wo àwọn ọ̀wá rẹ̀ tó dáa ńkọ́ àfẹ́ dìtẹ́ rẹ̀ pé sáà ti máa bẹ́ńbẹ̀ máa bẹ́ńbẹ̀ o kọ́ máa bẹ́ńbẹ̀ ó pé ọ dukọ bọ́ọ̀tà lọ kásìrì rẹ̀ ó tú torí ẹ̀ Sauda step down torí Ànábì sallallahu alayhi wa sallam báwọn ìyàwó rẹ̀ ṣe pọ́n pípọ̀ ti súnà ni o pípọ̀ tọ́lọ̀ ń yọnu sí ni o kẹsẹ̀ rú pípọ̀ tiẹ̀ tọ́lọ̀ fẹ́yàwó mẹ́ẹ̀ẹ́dógún o ẹnìkan ní àwọn mélòó ní àwọn ní ogún péré náà ogún ntúni péré a'udhu billah so báwọn ìyàwó rẹ̀ ṣe wà kò sí kan nínú wọn tánàbí ò ní fún lọ́jọ́ kan tó bá kú omi lónìí ibòmí lọ́kàn lọ́la ọ̀túnla ìjọ mẹ́rin bẹ́ẹ̀ ni ṣe pin àtọ̀ sí wọ́n tó ọkàn fẹ́ yàwó kalẹ̀ yàwó mẹ́rin lónìí àmì yìí tuntun tó ṣẹ̀ṣẹ̀ fẹ́hùn ibẹ̀ ní sùn bẹ́ẹ̀ máa ti ń wa ẹ̀sàmọ́ sínà ilé ìyàwó tuntun ni babaláwo sínú o àwọn ẹni tí wọ́n wà ń jọ gbẹ̀ndà alkiyama tẹ́gbẹ̀ẹ́ wọn dagun kìtù wọn sèèyàn kan lọ ń sàbò sisi èèyàn mẹ́ta ìwọ náà tọ́ pé lè rẹ wọn sá ń sun jojúmọ́ tètè dí lẹ́yìn lẹ́yìn ọrùn wípé ẹ má ṣiṣẹ́ tẹ́ fi wọná ẹ fún gbogbo àwọn ìyáálé mi náà lẹ́tọ̀ọ́ wọn torí pé ẹni tí ò ẹni tí ò bá ṣépè nu wọn kò kúkú ní ṣàdúà ó sì kéré jù lọ́lọ́lọ́ wọn dáa sẹ́mi pé èpè náà ni àbí mo fọ́ sí kóòtù ọlọ́run ẹni tá a lè mú ọlọ́run láfẹjọ́ rẹ̀ sùn ọbẹ̀ lọ́n lé ọ lórí náà nù so nítorí di eléyìí sáúdà ni ọjọ́ tèmi torí gbogbo wọn fura pé ànábì fẹ́ràn àìsà jù kò sí dọ́búrú o kò fẹ́ràn ìyàwó kan ju ìyàwó kan lọ torí wọn ò tí ì ta okùn téèyàn ó fi máa sú ọkàn rẹ̀ tí ó fi so kálukú fún un tí gbogbo ẹ̀ ọ̀dọ́gba nípa àfẹ́ kò sí kò sókun náà tẹ́ràn tí wọ́n lè fi lè sí òsì lọ́ba ní àwọn méjì ó fẹ́ràn kan jù kan lọ náà ni bọ́ba ní mẹ́ta ó fẹ́ràn kan jù àwọn míì lọ náà ni so nítorí pé ọlọ́run ọba wa ọlọ́lágbára lórí ọkàn èèyàn ọlágbára lórí ọkàn gbogbo wọn fura mọ̀ yìí pé ànábì fẹ́ràn Àìṣà ju gbogbo àwọn lọ kò sí nǹkan ìjà ń bẹ̀ torí ìdẹ́lẹ́yìn Sàúdà ó ní ọjọ́ tèmi mo tún yọ̀ǹda rẹ̀ fún kó wọn máa lọ́jọ́ méjì ẹ fèmí sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ kò nídìí wá la ilaha illallah bẹ́ẹ̀ lànàbì ṣe filẹ̀ ó nítorí pé kìí ṣe pé ọkùnrin ọkùnrin ọkùnrin ló mú múláyà tèmi bíi pé mò ń fẹ́ tọ́lọ̀ ń bá gbé mi dìde níjọ́ gbẹ̀ǹdẹ̀ alùkìyàmà kó gbé mi dìde ní gbẹ̀ǹdẹ̀ pé ni allahu akbar ẹ dákun ọ̀gá àbí ọ̀gá àwọn ẹ̀yà tó gbọ́n àwọn ẹ̀yà tó gbánu yàtọ̀ sáwọn ẹ̀yà ìnsá máa lọ náà ni báyìí anabi oṣù kọ ṣùgbọ́n ẹ kíyèsí o sàwùdátù yìí ìgbà tó gun àìsà lọ́jọ́ rẹ̀ kọ̀ wá lọ jókòó tó bá ti wá ara nàbì tí ń lọ ilé àìsà kọ́ máa kùn ọ̀rọ̀ ni ọlọ́run ní òkùnkùn dá yóò bá jẹ́ pé bọ́rọ̀ ṣe rí èmi náà ń pé pé wọ́n gbà lójú bọ́rọ̀ <laughs> ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ó ṣe dáadáa kankan o. ó ṣe dáadáa kankan níta bá ti ní ọ̀tán amójúkó mbẹ́ ni ọ̀tán ọ̀tán náà nù kìsì kọ́ ọmọ aronú ọmọ agéra rẹ jẹ́ torí ní ojú onílàdá òní òsì ní jẹ́ kẹ́ni tó o ní tó ti fura pé o ti su ní òní jẹ́ olú ọ̀jáde tètè ọba lọ yọ̀ǹda ọjọ́ rẹ fọkàn nínú àwọn ìyàwó tó tó yẹ kanrin mánú ọkọ padà lé ọ náà ni yóò sì járe rẹ pàṣẹ máa rojọ́ onáà ló ní báyìí onáà ló tún ṣe báyìí eléyìí jẹ báwọn eléyìí jẹ pọ̀tà àríkọ́ lọ́dọ̀ ta ni Sauda bintu Aisha ńkọ́ radiyallahu anha ẹ̀kọ́ pọ̀ táàtún rí lára tiẹ̀ látara Aisha ààrẹ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ wípé látìgbà tí ọmọbìnrin ti wà ní kékeré láti lè kọnu ìfẹ́ sí i ṣùgbọ́n òun òun kọ́ láàbà sọ torí wọn mọ ti ń jẹ́ ìgbésí ayé gan ṣùgbọ́n asọ́fóbi rẹ̀ pa afẹ́fẹ́ tẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ nípa Aisha látìgbà tó ti wà lọ́mọdún méje lànàbì ti bá bàbá rẹ̀ sọ̀rọ̀ Abubakar ní Siddiq lànàbì ti bá sọ̀rọ̀ kó n fẹ́ torí pé màlẹ́kà ti fi hàn ànábì pé ìyàwó rẹ nìyàwó rẹ nìyàwó rẹ ó sì dọ́mọ Abubakar tànàbí wa ti wá wálé wọn lẹ́yìn ìgbà tànàbí sọ fún Abubakar pé wọ́n fẹ́ torí anabi ma wálé Abubakar lọ́pọ̀lọpọ̀ ọ̀rẹ́ ni wọ́n kànàbí ó tó já ànàbí ìmọ̀ àṣọ ẹ bá mójútó ọmọ yìí ẹ mójútó dáadáa o ẹ má bá mójútó dáadáa o sallallahu alayhi wa wa sallam tọ kan torí tí náà bá arúgbìn kó ti bá bàbá rẹ̀ sọ kó tó di kó máa ma kí ni jẹ́ ìyàwó kí ni jọkọ kò sí tó burú kó ti bóbi rẹ̀ sọ tóbi náà bá sì ti gbọ́ tó bá mọ̀ kó òun fi fún kó fi lọ́kàn balẹ̀ tó bá mọ̀ kó òun ní fi fún kó mọ́kàn kó ń bẹ̀ ẹ̀ ní fi fún ọ kò sí jà ń bẹ̀ wọn kò pé kọ́ ọ dàrú àyísí pé adúrú rẹ sírú ọmọ yìí rárá kò sẹ́ni tí ò lè fẹ́rù ẹnìkan ṣùgbọ́n májẹ̀mú ni wípé tó o bá fẹ́ obìnrin tó kéré sí ọ dáadáa dáadáa wàá wá ṣe sùúrù dáadáa dáadáa dáadáa títí tóbìnrin ẹ̀ dàgbà tó bá lò pọ̀ fúnrù rẹ kọ́ mọ́ sí ọmọ ọlọ́mọ lẹ́sì eléyìí tó fi hàn lọ. tọ́ Aisha yìí ẹ̀kọ́ ńlá ṣẹlẹ̀ nípa rẹ̀ pàápàá jùlọ nípa arọ́ tí wọ́n pa ọmọ kó ṣe zina anabi jáde láti lọ jagun ogun banul mustalaq anabi wàá fi bìkan ọ̀pàgọ́ síbìkan lẹ́yìn ìgbà tí wọ́n jagun tán padà bọ̀ ààyè ìjókòó obìnrin tí wọ́n máa gbé lórí ràkúnmí sẹ́yìn pé wọ́n máa ṣe bí ilé ni lọ́nà tó ṣe pé tóbìnrin bá wọ̀ bẹ̀ àwọn ẹni tí ó gbé sórí ràkúnmí yẹn wọ́n gbé wọ́n gbẹ̀gùn ràkúnmí o wọ́n sì máa ṣe bí òwú yẹtuyẹtu sójú kínní o lọ́nà tó ṣe pé kò ní rọrùn láti rí i pé sẹ́yìn ń bẹ nú àbí òsì nú ẹ̀ ìgbà tó sì jẹ́ pé àwọn ànábì sallallahu alaihi wasallam ni gẹ́gẹ́ bí àwọn obìnrin yòókù àwọn sàábé àwọn èyí jẹ́ni tí máa tẹ́jú obìnrin olóbìnrin yóò fi mà ìwo lọ́kọ làánú àwọn ìyàwó rẹ̀ èwo ni ọ̀kọ́ là kí lọ́kọ̀ọ́ nígbà tí ẹni tí ó gbé àyè ìjókòó yìí sórí ràkúnmí dé àwọn kan gbé sórí ràkúnmí ni lérò pé àyíṣà ti wà nú ẹ̀ láì mọ̀ pé àyíṣà ó ti jáde lọ ṣègbọ̀nsẹ̀ nígbà tí àyíṣà ti ń padà bọ̀ ó tún fọwọ́ sọ́rùn ó rí i pé ẹ̀gbọ́n ọrùn òun ó ti já ó ti já níbi tó ń ti lọ tọ̀ àbí tó ti lọ ṣègbọ̀nsẹ̀ ó tún sáré padà bẹ̀ ọ lọ wá ọ̀sà orí tó tutù ọ̀sà ó padà dé ńgbà tó padà dé ọba pé ànábì ti lọ gbogbo sàábì ti lọ èwo ni ṣíṣe báyìí o Aisha olùgbọ kalẹ̀ olóso kalẹ̀ ànábì sallallahu alaihi wasallam tó sì jẹ́ ọ̀gágun àgbà téèyàn tara rẹ̀ kọ́ gbogbo ọgbọ́n ní gbogbo nǹkan táwọn ọmọ ogun bá ti kú níbi tí wọ́n pàgọ́ sí. Si tí wọ́n bá ti rìn sáà yóò tún arẹ́ nìkan pé kó padà nínú àwọn ọmọ ogun kó lọ wo ibi táwọn pàgọ́ sí sáwọn ọ̀gbàgbé nǹkan kan bẹ̀ kò lákàn sọ́jà ayé ìsìn ò lè ṣe bẹ́ẹ̀ torí tí wọ́n dàn wò àwọn ọmọ ọ̀tá ó lè ti lúgọ fáwọn wọ́n dáná bò wọ́n ẹnìkan wá wà tí màá sábà ṣiṣẹ́ wọn. orúkọ rẹ̀ ń jẹ́ Safwan ibn al-Mu'attil anabi wa ayé Safwan padà lọ́wọ́ lẹ́wọ̀ sáà gbàgbé nkankan a kọ́dà tó ju nkankan la gbàgbé yẹn bí ṣe ń bọ̀ lọ́ọ̀kan ó sáà olúwa rẹ̀ ọlọ́run sì ti sọ hijab kalẹ̀ gbogbo gbà yẹn sáà olúwa rẹ̀ tó daṣọ so bí Aisha ṣe rí òun ti dá àmọ̀ pé sọ̀fúnwánù ni ó daṣọ rẹ̀ bójú bóńdà sì dẹ́ bàbí tó wà Aisha ni ọdún mà ṣáájú kọ́lọ̀ tó sọ àyà hijab kalẹ̀ ṣé bóbìnrin bá kúkú bójú tó bo gbogbo ara kò pé ká má da ọmọ wa mà nígbà tó bá wọ jìlbáàbù tó sì bójú kò sí pé ká sì ìyàwó wa mú láàrin ẹgbẹ̀rún gbèje obìnrin tí gbogbo wọn náà bójú tó bá ń gbèlú tí wọ́n ti ń tẹ̀lé òfin ọlọ́run dáadáa tí gbogbo obìnrin ń bojú tí gbogbo àwọn obìnrin wá jáde ní mẹ́sítẹ̀dì tóníkàlùkù fẹ́ mú ìyàwó rẹ̀ máa lọlé ó rí káwọn ọkùnrin tí gbogbo wa tò síbi kan bíi mẹ́sálásí ànábì sallallahu alaihi wasallam gbogbo obìnrin ló bojú yìí kálukú fẹ́ retí ìyàwó tiẹ̀ wọ́n fi jọ máa lọlé tọ́ gbogbo wa wá dúró sọ́ọ̀kan ni o òbí ọ̀dà tó wá sí tòsí o alùpùpù dùn sọ̀kan so ẹ̀ríkọ alùpùpù ọmọ wa wo ìrìn ẹsẹ̀ obìnrin tí ń bọ̀ ó sọ àrígbójú sọ̀hún kí sọ ìyàwó mi lélẹ́yìn subhanallah <laughs> tó ń ti pé wọ́n bojú òní sí ìyàwó tiẹ̀ dá mà tó a jẹ́ pé àwọn ẹni bọ̀ rìn lẹ́ o tó sì bàbí lásìkò jẹ́ látẹ̀ kan ok wọ́n tí ọba jẹ́ yorùbá ó sì lè máa sọ yorùbá sí lárúbáwá èyí tó sì jẹ́ lárúbáwá náà wọ́n sọ pé ah látẹ̀ kẹ́tí mo ti ń dúró dé mi àwọn ọ̀pọ̀ òun ló ti ní ká dúró ní ọ̀hún kọ́ so ẹ̀rí pé kálukú ọ̀dà tiẹ̀ mà náà ni tó ti pé kálukú bójú torí ẹ̀ Sọfwan ọ̀dà Àìṣà mà tó ti pé bójú oníbòsí rí mi lónìí rọ àyìn náà tó Rasulillahi sallallahu alayhi wa alihi wa sallam onírìn àjò tọjọ ìyàwó anabi sallallahu alayhi wa sallam kí ló ní tó fi pẹ́ lẹ́yìn gẹ́gẹ́ bí àwọn bàbá ṣe bọ́ ma wí àwọn kóbìnrin olóbìnrin ni ìwọ wàá gbéra rẹ sípò bàbá kìí ṣe sípò bọ́ì àgbà ẹyin ṣe wá wà lẹ́yìn mí rò pé ó yẹ kẹ́ ẹ hm? kékin èdè èdè èdè àwọn ọmọ ẹ̀sìn nù kí ló ń tọ́ pé sẹ́mi pé oná pé bàbá lélẹ́yìí ó wí àìsàn kọ̀ dáhùn bó ṣe yẹ náà nù ńgbà tí ẹni tí ó bá ni wí bá sọ̀rọ̀ kóbìnrin ó sì gbẹnu lọ ìsìnkú ẹ ó ní lọ ìyàgbẹ́ náà ni pé kíni ẹgbẹ́ bíi tí wàá lò ti bẹ̀rẹ̀ nu Aisha dakẹ́ni fẹ́m bọ́lá ọmọ tó ń béèrè báyìí Safwan ọkọyìn ó fara kúmi sílẹ̀ Aisha gun ràkúmi Safwan ò bójú wẹ̀yìn má látìgbà tó ti gbé ràkúmi dìde tó di ra ràkúnmí mú títí tí wọ́n fi dé Madina ọfọ Aisha wọ Madina wíwọ Madina tí wọ́n wọ Madina síbẹ̀ yìí ti mọ̀ pé lórí ibú àgbà kan bẹ́ẹ̀ Madina gbà yẹn tó gba gbogbo okùn orí ibú títí tí wọ́n gbé dàlkìyàmà nípa jíjẹ́ munafiki òun náà ní kíni Abdullah ibn Ubay ibn Salul ibn Salul yìí báyìí bàbá olórí ibú àgbà nù munafiki ńlá. tẹ́lẹ̀ náà múnáfìkì táwọn ń retí náà nù níbo ni nǹkan ti láàyè káwọn ọmọ àfẹ́ lójú ó jókòó láàrin àwọn tí wọ́n jọ ń da eérú wọ́n ń pàpéjọ wọ́n ń ṣàpéjọ lórí bí wọ́n ṣe da nǹkan rú ọlọ́run tọ́ wọ́n ṣe rí wọn ń fa ìjánu ràkúnmí bọ̀ báyìí ọba jẹ pé òun ló ọba ipò ńlọ mú Aisha tí wọ́n fi jọ ṣe zina àti pé Aisha yóò mú bò ń ṣe zina àti gbọ́ làwọn èèyàn ti dé táwọn ń bọ̀ níìsì náà bá bẹ̀rẹ̀ sí ní gbé ká bí wọ́n ṣe máa gbé ká ń lu kọ̀ọ̀kan o àwọn agbéborùn àwọn agbéfìlà alùpùpù ní ránṣọ rẹ̀ bí ó ti gbé ya ọ̀pọ̀lọpọ̀ tó ń kí nígbà tó fẹ́ wọlé tó ń pọ́nlé tó ń rẹ́rìn músẹ́ sí o ǹjẹ́ ọjọ́ mọ̀ pé wọ́n ti pọ́ kó tó kú wọ́n ti sọ̀rọ̀ rẹ láì dá burúkú kó tó dé olórí ibú rẹ̀ aláìlẹ́kọ̀ọ́ rẹ̀ ká ka fún ká ka ozi ẹ máa wọlé o ẹ àtàárọ̀ o bí mùnàfíkì ti ṣe nù wọ́n gbàgbé jọ́tọ́ lọ́wọ́ tú àṣírí gbogbo ń tẹ́sí lẹ́yìn rẹ̀ lọ́lọ́wọ́ fi hàn kò síbi tẹ́ sì bẹ̀rẹ̀ anabi Sọlọlọ alayhi anabi Gbọgbẹ. anabi gbádùn àìsàn òtí ẹ̀rọ tutù ara rẹ̀ mọ́ lọba sọ fún anabi sallallahu alaihi wasallam ya wọ́n ti kún wọn lọ ṣètọ́jú aró òun nílé àwọn àìsàn sì mọ̀ yí pé ibi tí anabi nífẹ̀ẹ́ òun dé anabi èfẹ́ pé lọ́jọ́ kan kó wọn má sí tòsí tẹ́tí pé kèsì ni ó sùn o anabi máa fẹ́ wà ní gbogbo gbà náà tó ti kó obìnrin bo ní dá lọ láyé ìgbà pé kíni ó ní kí ti kún wọn lọ ibi tẹ́rù tí wàá bá Aisha nígbà anábì ní kò burú ọ̀dàbọ̀ ẹ́ òun ló ń báyìí àṣé ẹ̀tẹ́ ni àṣà ìjàmọ̀ nkankan ni nígbà tó sọ fọ́kọ́ pé fẹ́ dẹ́kun <laughs> ọwọ́ adélé oníkọ́dà kò tí mo ṣe sọ fún bí bàbá rẹ bá gbọ́n àwọn sọ ọkọ o báyìí Aisha lo ogúnjọ́ nílé wọn ibẹ̀ ìní ìyá Mistah Mistah yẹn ọ̀nà bẹnu ẹni tí ó gbégun wọn nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ọ̀nà dákun ìyá Mistah lọ́wọ́ tó àṣírí fún Aisha nígbà tí ń ṣépè fún ọmọ rẹ̀ ó ní ah, má ṣépè fún Mistah òun ní ṣépè fún kínní ọmọ kó náà ń bẹnu àti ń wọ ẹnu burúkú sí ọlá mi lára Aisha tuntun á gbọgbẹ́ sí i anabi sallallahu alaihi wasallam bàbá ayé pé anabi máa ń tọpa ama ni àbúrò wa jókòó bí oṣù kan wọn ò mọ ibi tọrọ ọfíìsì sáàyíṣà zina ni àbí òṣè zina anabi ọmọ fóṣù kan wọtọ ntẹnyẹrin tẹlẹ máa ń tọpa ama ọ̀gá tiwa ni anabi sallallahu alaihi wasallam tíyẹnì kan máa ń bẹ tí wọn máa tẹ pé sáàyíṣà ṣe zina ni àbí òṣè zina tí ọ̀yẹ́ kó ti sọ àtẹlẹwọ́ ló ń wò tànàbí ọ̀yẹ́ kó gbẹ ọ̀ ọ̀ ìrọ̀ wọn pa ọ̀ ìrọ̀ wọn pa ọ̀ kọ́sẹ́lẹ̀ oṣù kan omi ló ń lò ó yẹ káàná bí o ti ní ẹ bomi kalẹ̀ káwò ókè ókè kọlọ́ọ̀bì kọjá rí rọ́ọ̀nì ó tún bẹ̀rẹ̀ nǹkan kan parọ́ tẹ̀ra yín jẹ́ gba Islam kẹ́sìn mi oṣù kan lànàbì sallallahu alaihi wasallam síbẹ̀ káyọ̀ tó sọ̀kalẹ̀ tọ́lọ̀ fi fọ àyíṣà ma tọ́lọ̀ fi fọ àyíṣà ma ọlọ́wọ́ bá wa ọ̀sọ̀ ayé alukur'ani kalẹ̀ ó fi fọ àyíṣà radiyallahu anha ó fi fọ́ ma. ó wá dọ́wọ́ wa ó dọ́wọ́ wa pé báwọn bá ń gbọ́rọ̀ ká ká má máa bá wọn dá sí ká tó wádìí o ẹ má máa bá wọn sì bàjẹ́ ètè láì jẹ́ pé ẹ máa ń tọ́sẹ̀lẹ̀ o ọlọ́ni innal ladhina ja'u bil ifki usbatun minkum la tahsabuhu sharran lakum bal huwa khayrun lakum likulli imri'in minhum maktasaba min al-ithm. والذي تولى كبره منهم له عذاب عظيم ọlọ́run láwọn ẹni tí wọ́n dáadáa parọ́ tó parọ́ zina máa Àìṣà àwọn kan nínú yín ni wọ́n o ẹ má lérò pa burú ni o oore ni fún yín ẹ má lérò pa burú ni oore ni fún yín oníkálukú nínú wa ni ó forí ru ẹrù ẹ̀ṣẹ̀ tó dá ṣùgbọ́n ẹni tó yẹ pé òun gangan lóru níbi tó ti kí i ìyẹn Ubay ibn Salul tẹ́kùn lóru níbi tó ti kí ọlọ́ni ìyá ìyá ńlá retí tiẹ̀ báyìí nla Aisha radiyallahu anha níbi ète wọn ọlọ́run sọ àyà mẹ́wàá kalẹ̀ Aisha ma allahu anha tọ́rọ̀ bá wá ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó tọkọ bá wá mọ̀ràn lẹ́nu yín àbíyàwó náà wá mọ̀ràn lẹ́nu yín. ẹ máa sọ́ra dá sí o ẹ máa sọ́ra dá sí ẹ má máa sọ yanya yanya pé kọ́ọ́lẹ̀ lé dànù mi ò fẹ́ gbarú ẹ̀ torí ó ṣeé ṣe nítorí dàbí kó fẹ́ bàjẹ́ láàrin wọn ó tún lè létò padà o tọ́wọ́ ajẹ́ pé tiẹ̀ inú wọn wàá fàbọ̀ sí i àṣọ lórí ibú bàbá yìí ń fẹ́ káàrin wọn dàrú ti pẹ́ haa èèyàn torí ẹ̀ ló ṣe jẹ́ pé tí wọ́n bá fọ̀rọ̀ lọ nípa tí ń ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó ẹ pàrọwà fún wọn pé kí wọ́n ṣàtúnṣe ni o ẹ má sọ pé kọ́ ọ lẹ̀ o Ali ibn Abi Talib radiyallahu anhu anabi bi léèrè gẹ́gẹ́ bó ṣe bi àwọn míì léèrè kí ló rí sọ̀rọ̀ Aisha tá à ń sọ yìí báyìí aliyu ní obìnrin pọ̀ obìnrin pọ̀ láyè bí ti bàbá wọ ẹ fẹ́ lómi àtijọ́ ńlá Aisha ti dì mú. pé ha lẹ́nu wa àlè ó fi jẹ́ pé àwọn àṣẹlẹ̀ tó tún ṣẹlẹ̀ ọba ni torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ sọ̀rọ̀ o ẹ sọ̀rọ̀ ọba àjẹ́ bàbá ọkọ ọba àjẹ́ yọ ọkọ ẹ mẹ́jọ tẹnu yín jáde pé kọ́ àwọn náà mọ rí tí wọ́n fi fẹ́ ra wọn tí yín ni kẹ́ ẹ dá mọ̀ràn bí ó ṣe dáa bọ́mọ yín bá pàpà tíyìn ní ká tó máa túkọ̀ ẹ̀ máa rọ pé má kọ́ lẹ̀ torí bí wọ́n bá padà jẹ́ pé wọ́n kọ́ra wọn lẹ̀ tẹ́sítì wọn kọ́ra wọn lẹ̀ wàláyé ọ̀rọ̀ yín ò ní dáa láàrin wọn láéláé wọ́n máa ń sọ̀rọ̀ yín gan àfi kí wọ́n máa fi yín wégbẹ̀ ẹ̀kọ́ tá a tún rí kọ́ ń bẹ̀rẹ̀ nínú ẹ̀kọ́ tá a tún rí kọ́ lára Aisha radiyallahu anha òun náà ní ìmà olùmọ̀ńlá ní Aisha obìnrin ni. Aisha. ṣùgbọ́n tọ́jú lùmọ̀ ńlá ẹ̀kọ́ ńlá wa ń bẹ̀ ń bẹ̀ yẹn fọkùnrin wa àtòbìnrin wa pé ká wá mà káyé tara wa jẹ ẹnìkan ọ̀dàgbà tó wá mà lọ òṣìṣẹ́ yà kan tí ò lè kọ́ mà bá àjọkùnrin bá àjọbìnrin kò sẹ́ni tí ò lè mà kódà tí ó mà débi tó ga yẹsẹ pé tí wọ́n gba páálí ba torí páálí èsè mà sàtífíkẹ́tì èsè mà o nítorí pé nìsín nàìjíríà nìsín ẹ̀ máa gbọ́ nínú àwọn oríṣiríṣi mídíà wa wọ́n ma ní ó yẹ káwọn obìnrin wá mà ó káwọn ọkùnrin wá mà ó káwọn obìnrin wá mà especially obìnrin kí wọ́n wá mà gbà lérò ni kí wọ́n gbóyìnbó kí wọ́n gba certificate kéésì yẹn ni wọ́n ń pè ní mà ń pè ní mà ó kọjá agbédè lédè ń ọmọ tọ́tọ́ ìyẹn ọmọ tí ìyẹn ní mà bọ́jọ́ torí ẹ káwọn èèyàn wá mà ẹ̀kọ́ eléyìí ń bẹ lára Aisha Abu Musa radiyallahu anhu ọ̀kan nínú àwọn sàbẹ onímọ̀ ashkala alayna ashabu rasulillahi sallallahu alayhi wa alihi wa sallam hadithun qat fasalna Aisha illa wajadna indaha minhu ilma Abu Musa ọ̀kan nínú àwọn sàbẹ ó ní hadith kan ò sí nínú àwọn ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam tó dojú sú wa tá a wá lọ bí àyíṣà léèrè tá a rí kó nímọ̀ nípa rẹ̀ kò sí àdìsí kan tó dojú sú wa rí tá a wá lọ wádìí lọ́dọ̀ àyíṣà àfi ká rí kó nímọ̀ nípa rẹ̀ sẹ́yìn mọ̀ pé ìmọ̀ kékeré kọ́ nímọ̀ bákan náà az rahimahullah onílẹ̀ ojú ilmu Aisha ila ilmi jami'i an lakana ilmu Aisha afdal wọ́n ní tá a bá kó ìmọ̀ Àìṣà jọ tá a wá wò sí ìmọ̀ gbogbo obìnrin ayé yòókù ẹ bá rí i pé ìmọ̀ Àìṣà ọlọ́lá jù mọ́ gbogbo wọn lọ Allahu akbar adúpẹ́ fọlọ́ páàrin àwa mùsùlùmí ni Àìṣà báyìí lọ́kàngùn sí òun ní màtọ́ báyìí bẹ́ẹ̀ náà ni ó tún wá ó tún wá nínú ẹgbẹ́ àwa mi níbi tí wọ́n ti ń sọ nípa àmọ́ Àìṣà Abu Abdullahi al an-Naysaburi ọsọ nínú tírà rẹ̀ al-Mustadrak ó ní inna ruba'a ahkam ash-shari'ati nuqila anha ó ní ìdá kan nínú mẹ́rin gbogbo ń tán pè lófin ṣẹ̀ríà kọ́tà rẹ̀ àtọ̀dọ̀ Aisha ló ti wá ọ̀dọ̀ rẹ̀ ní gbogbo àdìsí tó sọ̀npa rẹ̀ gbà wá ìdá nínú mẹ́rin gbogbo ń tán pè lófin ṣẹ̀ríà ọ̀dọ̀ Aisha làdìsí rẹ̀ gbà wá ó túmọ̀ sí pé olùmọ̀ńlá òní Aisha radiyallahu anha ìpèníjà ńlá lélẹ́yìí o fún gbogbo wa ká má ṣe ṣàfojúdi fáwọn ọmọ wa bìnrin ipe àwọn wọn bá lè kẹ́kọ̀ọ́ ní kún ọkẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tí wọ́n ọjà kìí ṣe dandan ni káwọn ọmọ dandan ni káwọn náà ọmọ ẹ̀kọ́ tí wọ́n náà jà torí pé bọ̀ fábòsì bá a ti ṣe bẹ́rù la bọ́ bá a ṣe bọ́kùnrin la bóbìnrin bẹ́ẹ̀ yẹn bá lè ṣèrànlọ́wọ́ fọmọkùnrin kó kẹ́kọ̀ọ́ ó gbọ́dọ̀ lè ṣèrànlọ́wọ́ náà fọmọbìnrin kó kẹ́kọ̀ọ́ onítọ́ba kọtán yóò gbé lọ́lé ńlé ni kò sí ní tó burú bẹ́ẹ̀ làwọn ọmọkùnrin rẹ táwọn náà bá mọ̀ tán àwọn ọmọ ọlọ́mọ náà gbé wá bá wọn táwọn òbí táwọn ọba kọ́ wọn irú àwọn ta làwọn ọmọ rẹ ọ̀jẹ̀ bẹ́ẹ̀ náà fáwọn ọkọ wọn lé ọkọ wọn lẹ́yìn Aisha Hafsa Hafsa bintu Umar radiyallahu anhuma Hafsa ọmọ Umar ọlọ́nkọ́ yọnu sóhun àti bàbá rẹ̀ Hafsa tù yí báyìí ó jẹ́ fún Hafsu Hafsu lédè Lárúbáwá ọ̀kan ló nínú àwọn orúkọ kìnìún ọ̀kan ló nínú àwọn orúkọ kìnìún ṣé anabi sallallahu alayhi wa sallam tí ó bá wa pè Umar ó máa ń pè ní ya aba Hafs ya aba Hafs ìwọ baba Hafs tá a bá sì rí ka ká mọ̀ yìí pé Umar ó ní ọmọkùnrin kan tí ń jẹ́ Hafs tí wọn fi tá a pé hafsa náà lànà bí ń pè ní kíni hafs ó sì ṣe é ṣe léde lárúbáwá nítorí pé tá a bá fẹ́ pèèyàn ọ̀tọ̀ nínú èdè lárúbáwá ká pa harafi tó parí okọ rẹ̀ rẹ́ a lè pa harafi tó parí okọ rẹ̀ bíi ahmed a fẹ́ pè ahmed a lè sọ wípé ya ahma ya ahma àti gbé dàl àparẹ afẹ́kẹ́ni tá à ń bá sọ̀rọ̀ kọ́mọ̀ pa ti pa nǹkan kan rẹ́nu láfi sọ yìí pé ya ahma nítorí pé fata ò lè parí okọ níṣẹ́ lọ́yẹ kan sọ pé ya ahamu ìgbà tá a sọ pé ya ahama àti pa ti pa nǹkan kan rẹ́nu àwa ama rẹ̀ ala lughati man yantazir nítorí ẹni tó bá gbọ́ yóò dùn ó yóò ní sèé sípẹ́ pa nǹkan kan rẹ́ a sì tún lè sọ pé ya ahamu pẹ̀lú gbọ́n mà ala lugati man la yantazir lọ́nà tó yẹ pé tó bá gbọ́ kò ní dúró yóò lò kọ̀ọ̀kan ni wọ́n pè ní ahamu tó bá jẹ́ kórúkọ obìnrin ni òhun tiẹ̀ bá ṣe ṣe òun náà ní ká pata àti parí rẹ̀ yẹrẹ kí ẹ bá nàbí ṣe máa ń sọ fún Aisha pé ya Aishu ya Aishu ala lugati man la yantazir ya Aisha ala lugati man yantazir bẹ́ẹ̀ náà ni ya Hafsa ya Hafsatu. على لغة آه على لغة التمام تبا في قارة أن يا حفصة بلفتها على لغة من ينتظر أبي قال يا حفص على لغة من لا ينتظر تولي عائشة أبي حفصة أما عمر رضي الله عنهما حفص حفصه ó ti lọ́kọ kan rí ọkọ rẹ̀ yìí wá ṣèṣe lógun Badr tí ṣèṣe tó ṣèṣe o náà ló ṣe sábàbí ikú rẹ̀ lẹ́yìn tán gbé wá sí Madina ọkọ rẹ̀ ṣaláìsì a sì máa pé nǹkan àbànújẹ́ òun náà ní kọ́ ọmọbìnrin ọ wà kọ́ mọ́ sí ilé ọkọ bóyá nítorí pọ́kọ́ kú àbí torí kọ́ ọ̀rọ̀ kọ́ àbí torí pọ́kọ́ kọ́ ọ lẹ́ẹ̀. oburu burú jáì wọn aláwọn jahiliya wọn títí islam fi dé kì í wù wọn bí ti wùlò kéré ma kọmọbìnrin wọn kọjá pé wọn lé lé ọkọ àbọkọ rẹ kú lọ́wọ́ akótọ̀ wọn wá wọn wọn máa san gbogbo ọ̀nà náà ni tọmọ fi máa bẹ ọkọ eléyìí ló mú Umar ń wò yí pé òun fẹ́ wọ́n jáná kó fẹ́ mu òun eléyìí túmọ̀ sí pé ọ̀dà kóbi náà kó rẹ̀ wẹ́lọ̀ fẹ́ni tí ń wò yí pé òun fẹ́ kó jáná fún un kò sí nǹkan tìjú ń bẹ̀ kò Abubakar ìwà ọkọ kú. ó sì wù mí kọ́ fẹ́ tẹ̀mọ̀ pọ́ rẹ̀ ni wọ́n jọ jẹ́ ó wù mí kọ́ fẹ́ Abubakar dákẹ́ kò sọ̀rọ̀ ẹ sì ti mọ̀ pé àì dákẹ́ á sì sọ a lè máa wo bọ́ wọn pa adára Abubakar ń wòran tiẹ̀ tọ́ Umar kú mbẹ́ ọdọdọ Uthman. ọwọ́ àṣẹ déédéé pé Ruqayya ìyàwó Uthman tọjọ ma anabi sallallahu alayhi wa sallam wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣaláìsì Umar wa sọ fún pétọ́ ọmọ mi Hafsa báyìí báyìí ní ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí ó wù mí Uthman ni kò sí tí fi Hafsa sí mi tó mi kò sí tí mo ọwọ́ alọ ọwọ́ aba ọdojúrú ọbọ̀kànjẹ́ anabi wa fura mọ̀ pé ọkàn Umar bàjẹ́ gbèsè kéèyàn náà rí nù o tó bá rí pẹ́nìkan nínú àwọn èèyàn rẹ ọkàn rẹ ọbàjẹ́ ìṣesí rẹ kọjọ́ bó ṣe máa kó béèrè sí òsì nǹkan baba alágbájá sí òsì nǹkan torí bọ́yọ̀ náà lè ràn ọ́ lọ́kọ́ kó lè ràn lọ́ anabi wa bi Umar lérò pé sí òsì nǹkan Umar wa sọ pé báyìí báyìí lọ́kọ́ Hafsa kú mo sì lọ́ọ́ fi lọ Abubakar kò wí nkankan mo tún sọ fún Usman ó lò wọ́n fẹ́ odidi ọmọ fa anabi sallallahu alayhi wa sallam wọn wá tu Umar nù ló fi hàn àwọn ìyàwó tá anabi fẹ́ yéé sojú kòkòrò obìn àbọ̀kánjú afẹ́ kó wọn jọ wàláhi kàlà kò rí bẹ́ẹ̀ anabi wa sọ fún pé sórí ìwà Umar ẹni tó lóore ju Usman lọ oní ọ̀fẹ́ Hafsa. ẹni tó wá lóore ju lọ ẹni Usman ọ̀fẹ́ abẹ́ẹ̀kẹ́ tiẹ̀ mẹ́ o ẹni tó lóore ju Usman lọ ẹni ọ̀fẹ́ Hafsa ọmọ rẹ̀ ẹni tó wá lóore ju Hafsa ọmọ tiẹ̀ lọ ẹni Usman o ni inú òun dùn àmọ́ kò yí òun òun á sí ní lọ òun Abubakar anabi sọ̀rọ̀ kan kò yé mi bọ́yọ̀ lọ́n lè ní kó yé ẹ̀yìn ó ní kéènì ọlọ́run anabi sallallahu alaihi wasallam àti òǹfẹ̀jọ́ sùn nígbà bó ń sọ wá bọ̀ kọ́ fẹ́ ọmọ ohun tó ọ̀fẹ́ tó ń sọ fún Usman tí Usman ló wọ̀ fẹ́ so anabi wa sọ fún un pé ẹni tó lóore ju Usman lọ ni ofe fẹ́ Hafsa ẹni tó wá lóore ju Hafsa lọ ni Usman ofe. fẹ́ Abubakar wa ni. tí ì bá ṣe kí n má síwájú ànábì sọ mo ti gbọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tí ń sọ̀rọ̀ Hafsa dáadáa pò wọ́n fẹ́ ah inú Umaru má dùn láyé yìí o Abubakar ọ̀wá sọ ti Uthman ta ni ọ̀fẹ́ ọ̀dàkẹ́ torí wọ́n ṣe Uthman ìwà Umaru ni wọ́wọ́ ló bí Hafsa abẹ́ ẹ̀kọ́ ni ti Uthman ọ̀tọ̀ ni báyìí ànábì sallallahu alaihi wasallam wọ́n fẹ́ Hafsa kọ̀pẹ́ kò jìnnà ní Usman dé ìwọ anabi sallallahu alaihi wasallam ìjà àná ti ń bẹ láàrin èmi àti ẹ ọkùnrin ọmọ ìjà ni tọrọ ọmọ rẹ Rukayya tó kú ọmọ tánu anabi ni àbúrò rẹ nu Ummu Kalthum fẹ tá a bá sì nírú wọn mẹ́wàá tí wọn máa ń lọ lọ́kọ̀ọ̀kan àbá máa fi wọn fún ọ ni subhanallah báyìí ni Usman fẹ Ummu Kalthum anabi sì fẹ Hafsa. Hafsa yìí báyìí wọ́n rẹ púpọ̀ pẹ̀lú Aisha radiyallahu anha débi pé àfi bí ìbejì ni wọ́n àfi bí ọmọ ìyá ẹ̀gbọ́n tàbúrò ọ̀rọ̀ wọn jọra wọn bàjẹ́ wọ́n sì rẹ́wọ̀n ìjà àmọ́ owú sẹ́yìn mà kó wú ẹ̀hẹ́n ń jọ ti Hafsa tó fa abọ́ kan gbóúnjẹ wá fún anabi sallallahu alaihi wasallam táyì sàmútọ́ fọ́ mọ́lẹ̀. ẹ mọ̀ pé ntí máa ń sàwọn obìnrin kò sóbìnrin tí èsì òmù abọ́ fọ́ mọ́lẹ̀ pé kíni ó sì so bẹ́ẹ̀ náà gbogbo obìnrin owú wà owú wà àmọ́ ti má kọjá géèjì ti kọjá fi tẹ́ gbogbo nǹkan tó jẹ́ wọ́n tún wọ́n sí tọ́ Hafsọ yìí sẹ́yìn pé a ti sọ pé hafusu hafs ọ̀kan lọ́jọ́ nínú àwọn orúkọ kìnìún àwọn olùmọ̀ wa ní orúkọ yìí máa ń rìn sí ara hafsọ́tù lẹ́ẹ̀kan láàrin jọba bínú wọn ní bóyá ara bàbá rẹ lójú ti jáàrùn jẹ tí wọn máa ṣe àwọn àṣesí mi jọ pé ọkùnrin ò ní lè fara dà á gẹ́gẹ́ bí wọn náà ṣe ń ṣe ń lé ọkọ rẹ̀ ń gbà mí tẹ́gbà àfikọ́ kọ́lọ́ wọn fọkàn sùúrù tóbi mi bá wọ gíà àfikọ́ lọ́wọ́ sànù ọkọ bí ṣe ń fabọ́ gun mú ní ọmọ fọwọ́ lọ mú tọ́ba sọ̀rọ̀ ó lè máa mọ̀ kórógùn bó lórí kọ́ lọ́ fẹ́ bọ́ ni nígbà tó sì fẹ́ bọ́ ọ̀nà orí yín lọ́gbà. báyìí anabi kọ́ hafsọ́ọ̀lẹ̀ anabi kọ́ torí ẹ ẹnìkan á sọ fún olùmọ̀kan ni a ah, nígbà tó ń gbọ́ pé ẹ̀kọ́ obìnrin lọ yóò lẹ́nu o wọn á ní kíni anabi gan ọ̀gá wa ọkọ obìnrin lẹ báwo bá gbọ́ rí lọ gbọ́ lónìí o àbúkọ́ lọ́gá wa ni ó lọ́gá wa ala al-itlaq nígbà tá bá ti pọ̀ jù anabi kọ́ hafsọ̀ lẹ̀ wo ní ìrántí ń dùn mọ́ ọ láyé. pé àṣẹ nǹkan ń dùn mọ́ ṣáájú kó tó di kó kọ́ nri lẹ̀ kéne kí là ń rí bẹ ìyà lásán kò burú torí tí wọn bá ti yọ ọpọlọ lómi tútù kó wọn sọ sí gbígbóná kò ní mọ̀ páyé pé méjì ee nǹkan dorí kodò fún Umar radiyallahu anhu bàtà nàbí kí ló tún kùtọ́ lọ́n fẹ́ wò mẹ́mi àti afsọ lára má nígbà tí afsọ ti sàṣejù tánà bí kọ̀ọ̀lẹ̀ ọmọ òsè tí kókùn mọ́ abáyẹ kí ló tún kùtọ́ lọ́n fẹ́ wò mọ́ wa lára má wa ń dùn bàjẹ́. a ah, ati làwọn òbí ọmọbìnrin ní nígbà tí àná rí wọn tí ń kára márìsìkì wọn tí ò lè síjú wò wọn nígbà tó kún yẹn bá ti já kálukú ọmọ awúra wọn báyìí ní kíni wọn bá aranjú máa aranjú subhanallah sọwọ́ atọ́kájẹ́ kí òkun yẹn ọjà kọ́tọ́ kò sì dáa báyìí ni Umar radiyallahu anhu gbọ́gbọ́ kan jẹ́ kọ̀pẹ́ kò jìnnà ní màláíkà Jibrilu dé ọlọ́run bá ń pawọ́ ànábì láṣẹ pé kó dá ìyàwó rẹ̀ Hafsa padà fa innaha sawwamatun qawwamatun wa zawjatuka fil janna torí pé a máa ṣe sọ̀láàtù púpọ̀ a máa jí ṣe sọ̀láàtù lóru ìsì máa mójútó àwọn ọ̀ràn yẹn a sì máa gba àwẹ̀ lọ́pọ̀lọpọ̀ àti pé ìyàwó rẹ ní lálùjánnà o ọlọ́ọ̀ni kọ́ dá padà sẹ́yìn máa pé ẹni tí ó fẹ́ ọkùnrin tó fóbìnrin káyìn tóbìnrin fi kú oní ọjọ́ kọ rẹ̀ lálùjánnà tí wọ́n bá jọ wà lálùjánnà torí ẹ ìyàwó rẹ ní lálùjánnà sẹ́yìn kọ́ ọlọ́run ló táwọn ẹbí fi dá padà tí ìbá sọ ọlọ́run pàṣẹ tiẹ̀ náà bá nù tọ́ àwọn olùmọ̀ á ní sábàbí kejì ó ní ọ̀rọ̀ Umar yẹn sẹ́mi pé aya alukurani sọ̀kalẹ̀ lọ́pọ̀lọpọ̀ tọ́lọ̀ tó fi kín Umar lẹ́yìn gbàtí Umar ní kí ló tún kù tọ́lọ̀ ó mẹ́mi Umar àtọ́ mi ilá lẹ́sẹ̀kẹsẹ̀ màláíkà Jibril wá bàbá rere ni Umar o Umar wa lọ bá ọmọ rẹ̀ Hafsa onítọ́ ló ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ yìí o anabi tìjú mi ló fi dán ọ padà tọ́ ọ bá tún ṣe míì tánàbí bá tún fi kọ́ ọ lẹ̀ kò sí ní tọkàn Umar pẹ̀lú rẹ̀ mọ́ o kò sí ní tọkàn wọn náà pẹ̀lú Umar máa kálukú ọmọ náà rẹ̀ pọ̀n lọ́tọ̀ọ̀tọ̀ bàbá rere nìyẹn o yàtọ̀ sáwọn bàbá abú pé tọ́ ọ bá tún kọ́ ọ lẹ́lẹ̀ kẹsì ọkọ ní bá wù ẹni tó yẹ kọ́ ọbẹ̀ tọ́wá ni ọ́ kábù àbùkù báwo àbí wọ́n ló ṣe àbùkù kan yóò ti ọmọ rẹ ránṣẹ́ sí ọ láì gbé lórí ọmọ lanke tọ́ba ńlẹ̀ torí ẹ̀ báyìí ni Umar sọ Allahu akbar ẹ jẹ́ àdúró mi ká kọ́ sí sọ́láàtì ká tó tẹ̀síwájú subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يا بنت عم بالوني قرأ حفصة dájúdájú ọlá tí ń bẹ fún Hafsa ọgá púpọ̀ nítorí pé